الحمد لله الذي اختار الأنبياء الحمد لله الذي اختار الأنبياء واصطفى وفضل المرسلين واجتبى وحباهم بكرمه وانتقى ودافع عنهم بعزته ونجى والصلاة والسلام على خير من صام وصلى وأفضل من قام وزكى وعلى آله وصحبه ومن اتبعهم واهتدى وبسنته اختفى أما بعد فسلام الله عليكم ورحمته وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدك فرغبة الحمد لله أدك صلاة مع نبي و... أنبي وأولكك أنبي محمد صلى الله عليه وسلم àwa ń dọ ọlọ́run ọba àtọ́kùbọ̀ ládà àsọ̀láàtù yẹn ọjọ́ kan máa jẹ́ ti gbogbo àwa tí a ṣe àsọ̀láàtù náà. àmín. àmín. lẹ́yìn yẹn akí gbogbo wa ní kíkí ti Islam èyí tí gbogbo wa náà mà tí a ti rí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tùmọ̀ká tuntun wípé asalaamu wa rahmatulahi wa barakatuh. وعليكم السلام ورحمة الله وبركاته eléyìí tún ni ìpàdé mìíràn nínú àwọn ìpàdé ìbùkún èyí tí máa ń wáyé lẹ́ẹ̀kan lóṣù ní ààyè tí a wà yìí àwọn ń bẹ lọ́wọ́ ọba subhanahu wa ta'ala kó jẹ́ kí ìpàdé tòní yìí náà kó ṣàǹfààní fún wa ẹ̀dẹ̀ san gbogbo wa lẹ́san rere gbogbo àwa tí a wá àtàwa tí à ń bẹ lọ́nà àtàwa tá a tún lérò báwa náà bóyá wa náà ọba tí ẹ wá ọlọ́run ọba kọ́tà nǹkan kan wa lẹ́sàn-án rere. lẹ́yìn eléyìí ẹ̀yin olùgbọ́ wa tọ́pìkì wa tó ní ọjọ́ mọ́ ànábì olókìkí ọjọ́ mọ́ òjìṣẹ́ àgbà ọjọ́ mọ́ ìkan nínú àwọn abí òkè nínú àwọn ànábì ọlọ́run ọba tí ìyá rere bí sáyé òun náà ni ànábì wa olólùfẹ́ wa. أسواج وعيسى ابن مريم عليهما أفضل الصلاة وأتم التسليم آمين إننا نبي عيسى عليه الصلاة والسلام هو kókó ọ̀rọ̀ tèmi wọ́n fún ní orúkọ kọ́ máa jẹ́ wàfáàtù nabiyyina Isa ikú ànábì wa death of our prophet Isa ikú ànábì wa Isa alayhi salatu wa salam ṣùgbọ́n ẹ̀jẹ̀ ká máa pè sísọ̀rọ̀ lágbègbè kú ànábì yìí kí èèyàn máa báwo ni ànábì wa yìí yóò ṣe kú ó nílò àwọn ọ̀rọ̀ kan síwájú kódà kọjá sí pé lérò pé lèèyàn mẹ́nu bà àwọn kókó kan síwájú kó tó di pé èèyàn sọ̀rọ̀ nípa ikú ànábì wa yìí alayhi salatu wassalam èyí tá a bá fẹ́ sọ̀rọ̀ kú ènìyàn àyínlá máa ìwáyé ẹ̀ bẹ́ẹ̀ ìyẹn ni kókó àkọ́kọ́ báwo la ṣe gbé ànáyọ àìsà alayhi salatu wassalam kí ni àmì wò tó ṣẹlẹ̀ sí nígbà tí wọ́n fẹ́ pa tí wọ́n jẹ́ fẹ́ mú níbo ni wọ́n wà báyìí níbo lọ́wà lọ́wọ́lọ́wọ́ báyìí nígbà wo ni yóò padà mo fẹ́ fọkàn bá mi lọ ẹni tó bẹ́ẹ̀ sọ̀rọ̀ nípa ikú ànábì wa Isa alayhi salatu wassalam nílò kọ́ sọ̀rọ̀ nípa àwọn kókó tí mò ń sọ yìí kókó ah. àkọ́kọ́ kó sọ̀rọ̀ nípa àti wáyé ànábì Isa alayhi salatu wassalam ìyẹn ní ìdí dídí ànábì wa Isa alayhi kókó ẹlẹ́ẹ̀kejì tíyàn tó ń bọ́ sọ̀rọ̀ nípa ẹ̀ òun náà ni wípé nígbà tí wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ tí wọ́n fẹ́ pa ǹjẹ́ ní wọ́n rí pa bí ǹjẹ́ wọ́n rí ẹ̀mí ẹ̀gbà bí kókó ẹlẹ́ẹ̀kẹta tí wọ́n ọ̀bá lẹ́mí ẹ̀gbà níbo lọ́wà tí wọ́n bá tẹ̀lẹ́mí ẹ̀gbà náà níbo lọ́wà kókó mìíràn ká ní pé wọn ò lẹ́mí ẹ̀gbà nígbà wo ni yóò padà wá nígbà wo ni yóò padà wá tó bá fẹ́ padà wá yóò hù láti inú lẹ́ni àbí yóò jáde nínú atẹ́gùn àbí yóò fò bí ẹyẹ wá bá wá ní báwo ni yóò ṣe wá nǹkan kí sínú sẹ̀rẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam báwo ni yóò ṣe wá tí ó bá wá àwọ̀ rẹ̀ irú kọ́lọ̀ wo ni ó gbé wa kálí tó dúró ń bọ̀ wá ànábì fọ́n kan fún wa sallallahu alayhi wa sallam kọ́lọ̀ wo ni ó gbé wá irú aṣọ wo ni ó wọ̀ mélòó láṣọ tí ó wọ̀ gan ẹ̀rí irú aṣọ wo ni ó wọ̀ kọ́lọ̀ aṣọ mélòó wá aṣọ tí ó wọ̀ báwa ti dé kọlọ yín ìsìn ẹ̀ tó kéré jù ní wàlẹ́ tó wàṣọ méjì méjì ọwọ́ ṣòkòtò àti ẹ̀rí tó náà bá dé irú èyí ni ó wọ̀ èrò náà abọ́lọ̀ mẹ́nu bá bákan náà tọba wa dé tẹ́bálẹ̀ yẹn lọ bìkan yóò dé tó bá dé ọ gbọ́dọ̀ níṣẹ́ kan tó fẹ́ wá sí ọ gbọ́dọ̀ níṣẹ́ tó fẹ́ sí kí níṣẹ́ tó ṣe tó bá dé aleyhi salatu wa salam tó bá wá ṣiṣẹ́ náà tán kì í sọ́rọ̀ ọdún mélòó ni ó lò oṣù mélòó ni ó lò ọjọ́ mélòó ni ó lò àbọ̀dọ̀ sọ̀rọ̀ yẹn náà náà lẹ́yìn ìgbà tá a bá wá sọ iye ọjọ́ tí ó lò oṣù tí ó lò ọdún tí ó lò tán lọ́rọ̀ tó wá kan ah, àtìkù rẹ̀ báwo ni ó ṣe kú tó bá kú níbo ni wọ́n sìn sí níbo ń sáré rẹ̀ Allahu Akbar gbogbo eléyìí pátápátá iná ni wọ́n tún kẹ̀kẹ́ rẹ̀ fún wa pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba ẹni olùgbọ́ wa àwọn nǹkan kan wà tọ́jú sí pé gbogbo mùsùlùmí lọ́kùnrin àti lóbìnrin a gbọ́dọ̀ gbà sínú ìgbésí ayé wa tí wọ́n bá ń sọ pé gba kínní kan sínú ìgbésí ayé rẹ òun náà ń pè ní àkídà ó rí i pé gbogbo àwọn mìíràn tí wọ́n bá ń pèsè fún wa nígbà míì wọ́n sọ wọn pé gba nǹkan báyìí sínú ìgbésí ayé rẹ nǹkan pè nígbà sínú ìgbésí ayé rẹ ni pé kọ́ gbà á tí mímì kan ò gbọ́dọ̀ mì ọ́ kọ́ ọ wá gbàgbé nǹkan ọgbà yẹn bí sì bá ń ta ọ́ ọ̀ gbọ́dọ̀ sí nǹkan ọgbà yẹn nǹkan pè nígbà sínú ìgbésí ayé rẹ àwọn kankan wà tá a gbọ́dọ̀ gbà sínú ìgbésí ayé wa ẹgbẹ́ bí àwa mùsùlùmí nígbà tá a bá ti ń sọ̀rọ̀ nípa ànábì wa Ìsá alayhi salatu wassalamu nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ gbà òun náà ni pé bá a bá ti gbà fún ànábì Ìsá bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ gbà fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ gbà fún gbogbo kulluhum bashar gbogbo àwọn ànábì ọlọ́run látòkè délẹ̀ kí ló rúkọ wọn ń jẹ́ bashar èèyàn abìdí yànyàn ẹni tí wọ́n sọ ní èdè yorùbá ènìyàn abìdí yànyàn ní gbogbo àwọn ànábì ọlọ́run ọba láì wẹ́ nìkan kan sílẹ̀ ń bẹ̀ bá a ti lápá làwọn náà ní wọ́n lórí bíi tiwa náà ni àbí ànábì kan tó lórí méjì wọ́n sí òwe ayọ̀kan náà ni wọ́n yẹn jẹ lójú ní pàkọ́ iwájú náà lójú táwọn náà wà ẹsẹ̀ méjì ni wọ́n ní o bá a ti níkùn làwọn náà níkùn wọ́n ń jẹ àwa náà ń jẹ wọ́n ń mu wọ́n ń sùn àwa kò sáà nàbí tí ó sùn kò sáà nàbí tí ó jẹ kò sáà nàbí tí ó mu kò sáà nàbí tí ó tí ó tára ò ní kò sáà nàbí tí ó ṣàìsàn ní gbogbo ànábì tọ́lọ́wọ́n ọba dà náà tágbà pé èèyàn ni wọ́n ìgbà tá a gbọ́dọ̀ àwọn nǹkan tá a gbọ́dọ̀ gbà sínú gbèsè ayé wa nìyẹn o nínú ẹ̀ nìyẹn ká gbà pé ènìyàn iná ni àwọn ànábì ọlọ́run ọba ọlọ́run ọba jẹ́rìí sínú sóràtú Ibrahim àyà kọkànlá sóràtú Ibrahim àyà kọkànlá ọlọ́run ọba sọ pé. A'udhu billahi minash shaitanir قالت لهم رسلهم إن نحن إلا بشر مثلكم ولكن الله يمن على من يشاء من عباده وما كان لنا أن نأتيكم بسلطان إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون ìyẹn ni ẹ̀rí tí ń bẹ́nu sọ́tò Ibrahim ọlọ́run ọba sọ pé àwọn òjíṣẹ́ sọ fún wọn gbogbo àwọn òjíṣẹ́ wọ́n ń sọ fáwọn ẹ̀dá fáwọn tí wọ́n ń ṣe dáhàwà fún in nahnu illa basharun mithlukum ẹ má rò pé àwa kìí ṣe ènìyàn o ènìyàn ni wa o gbogbo àwọn òjíṣẹ́ ni wọ́n sọ báyìí jáde ẹ má rò wípé àwa kìí ṣe ènìyàn ènìyàn ni wa o bá a ti wá ń mọ̀tí gbogbo àwọn ànábì ọlọ́run ènìyàn ni wọ́n ànábì wa Ìsá fúnra ara rẹ̀ ènìyàn lòun náà ó ti wọnú tala kọ̀ọ̀kọ́ ṣùgbọ́dọ̀ jẹ́ máa ni láti gbọ́dọ̀ gbé jáde Suratul Maida seventy five èèyàn ànábì Ìsá alayhi salatu wassalam kí tó ló wà o ọlọ́run bá sọ pé. مالمسيح بن مريم إلا رسول قد خلت من قبله الرسل وأمه صديقة كانا يأكلان الطعام انظر كيف نبين لهم الآيات ثم انظر أنا يؤفكون سورة المائدة 75 ọlọ́run ọba sọ pé mẹsáyà tẹ́ owó yẹn tí sọmọ mẹ́ríà kò jẹ́ nǹkan kan o rọ̀sùl tọba ti rí màsíhù nínú àlùkùránì ní táwọn elédè wa ń pè ní mẹsáyà náà nìyẹn masih ọwọ́ náà lè Kùránì ó kọ́ tọ́lọ́ ń pè ànábì Ìsá ni ó pè ní Ìsá ó pè ní alimasi táwa máa ń pè ní mẹsáyà ọlọ́run bá sọ pé mẹsáyà ọmọ Mariam kò jẹ́ nǹkan kan illa rasul nǹkan kan náà lọ́jọ́ o kí ni nǹkan tó jẹ́ òjíṣẹ́ ni o qad khalat min qablihi rusul kì í sùn lọ́kọ́kọ́ wá àwọn kan ti wá ṣáájú ẹ̀ tí wọ́n pọ̀ tí wọ́n sì jẹ́ nǹkan kan náà wa ummuhu siddiqa eyan la ni yare eyan la ona ni yare kana ya ta fi magbin ya ni yau kana ya kula ni ta'am ati ya to ma wa ma je wa ti ma mu me ba tin je ti ba mu ki lo ko re ti yan kon eyan ku kankan sen kan kan to le so fun ati anabi yi ta o je ko da o mu mi o mu wara nu nu injil gbogbo nkan te ma je tí ìjìnlẹ̀ gbé wá òun náà ni wọ́n gbé wá fún wa ọlọ́run yìí jẹ́ o màláìkà yìí sì jẹ́ náà ẹ wá lọ wọnú ìjìnlẹ̀ luke twenty four ẹ yàrá o luke twenty four verse uh, seven uh, nineteen. ó sì bi wọ́n pé kí ni wọ́n sì wí fún pé ní ti jésù tí í ṣe násárátì ẹni tí í ṣe wòlíì tí ó pọ̀ ní iṣẹ́ àti ní ọ̀rọ̀ níwájú ọlọ́run àti gbogbo ènìyàn. ẹ tó pé lájú bẹ̀rẹ̀ ó sì bi wọ́n pé kí ni wọ́n sì wí fún pé ní ti jésù tí í ṣe násárátì. tí í ṣe ara násárátì. ará násárátì. ará násárátì. ẹni tí í ṣe wòlíì tí ó pọ̀ ní. èyí tá a fẹ́ ló ń bẹ náà ni pé ará násárátì ọlọ́run ọba ò lè jẹ́ ará násárátì ìtumọ̀ násárátì ni ìlú bí bàtà ní òṣogbo. ìyẹn fi wá pé kí lórúkọ ẹ̀ èèyàn ni ní ara àbí báyìí èèyàn ni alìjẹ́nu ara àbí kankan tiẹ̀ naam ẹtún lọ́wọ́ mark twelve twenty eight to twenty nine kí ń bẹ̀. ọ̀kan nínú àwọn akọ̀wé tọ̀ wá nígbà tí ó sì gbọ́ bí wọ́n ti ń bi ara wọn ní èrè ọ̀rọ̀ tí ó sì wòye wọn lóhùn rere ó bi pé èwo gbogbo òfin jésù sì dá lóhùn wípé èkíní nínú gbogbo òfin ni gbọ́ ìsírẹ́lì olúwa ọlọ́run. gbọ́ ìdásẹ́lẹ̀ yẹn gbọ́ ìsírẹ́lì ìsírẹ́lì yẹn ọ̀n bá òun ti sọ̀rọ̀ ni kí ló wá sọ. olúwa ọlọ́run. olúwa ọlọ́run wa nìkan ni olúwa ọlọ́run wa olúwa kàní. wa nìkan ni olúwa. ànábì isa alayhi salatu wa salam ó ní àwọn òfin pọ̀ tó kà dáadáa wọ́n wá fẹ́ sọ òfin tó lágbára jù nínú àwọn òfin tí ànábì èyí tá a gbé dání kí ló fi ń tọ́lágbára bí bó ṣe rí. olúwa ọlọ́run. yóò lókè rẹ̀ bọ́ọ̀ ló ṣe rí amòfin kan. ìkíní nínú gbogbo òfin ni gbọ́ israẹli. ìkíní nínú gbogbo òfin yẹn ni pé nọ́mbà one èyí tọ́lágbára jù nínú gbogbo òfin táwọn gbé dání tí ànábì wa àyíṣà gbé dání kí ni nǹkan náà òun náà ni pé olúwa ọlọ́run wa nìkan ni olúwa ìyẹn fi wáyé pé ànábì wa àyíṣà ènìyàn ni náà nǹkan àkọ́kọ́ tá a gbọ́dọ̀ gbà sínú ìgbésí ayé wa ni pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba ẹ̀dá ni wọ́n èèyàn ni wọ́n wọn kì í ṣe nǹkan míì ju ẹ̀dá ènìyàn lọ. ẹlẹ́ẹ̀kejì ni pé gbogbo àwọn ànábì ọlọ́run ọba ni wọ́n bí sáyé. annahum mauludun. ẹ gbogbo wọn ni wọ́n bí sáyé. mauludun. agbọ́dọ̀ gbogbo ànábì ọlọ́run ọba iná ni wọ́n bí sáyé kọ́ sẹ́kọ́ ẹni kankan ẹni tí wọn ò bí sáyé ṣùgbọ́n gbogbo wa náà máa ń tí wọ́n fi bí kí ni wọ́n fi bí ẹ̀dá mi lóyún jẹ̀mọ́ ẹ̀dá mi lóyún ẹ̀ kí ni wọ́n fi bí ànábì Adam èyí pẹ̀ àmọ̀pìlẹ̀ tiẹ̀ náà nìyẹn lẹ́ni pé gbogbo àwọn ànábì ọlọ́run náà ni wọ́n bí ànábì wa Isa náà ẹni tí wọ́n bí ni ẹ jẹ́ ká wo Suratu Yusuf ọlọ́run ọba pa ìtàn àwọn ànábì ọlọ́run pé ìwọ ńlágbájá ìwọ ọmọ ńlágbájá ìwọ ńlágbájá ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ànábì wa Yusuf alayhi salatu wa salam wọ́n fẹ́ sọ wípé ọ fẹ́ júwe wípé òun tẹ́ ń wò yìí ẹni tí wọ́n bí lòun àwọn tó bí òun náà wọ́n bí àwọn náà ni àwọn tó bí àwọn tó bí àwa náà wọ́n bí àwọn náà ni ọ̀yà wattaba'tu millata abai Ibrahim. wattaba'tu millata abai Ibrahim wa Ishaq wa Yaqub. ẹ̀ẹ́dì ìtafẹ́lẹ̀ náà nìyẹn ó ní ànábì Yusuf sọ pé mo tẹ̀lé ẹ̀sìn bá àwọn bàbá mi bí wọ́n bá ti ní bàbá wọ́n bí náà nìyẹn bí wọ́n bá ní bàbá náà ni wọ́n gbọ́n wọn àbí ó ní mo tẹ̀lé ẹ̀sẹ̀ àwọn bàbá mi alákọ̀ọ́kọ́ nínú wọn òun náà ni Ibrahim ẹlẹ́ẹ̀kejì nínú wọn òun náà ni Ishaq ẹlẹ́ẹ̀kẹta nínú wọn náà ni Yakub kọ̀wá dárúkọ àwọn tó ṣáájú Ibrahim torí pé bàbá rẹ̀ náà gbogbo wọn náà ni náà anábìyà Isa alayhi wa salam ẹni tí wọ́n dúró náà Suratu Maryam ayah twenty two to twenty three ọlọ́run ọba sọ pé. فحملته فانتبذت به مكانا قصيا يا نبي عيسى lóyún ẹ̀ ǹjẹ́ orí nìyẹn wọ́n ti pa fún wọn pàtẹ́ láti bẹ̀rẹ̀ fáwa ni àwọn anábì ọlọ́run yòókù wọn ìsábà pàtẹ́ bí wọ́n ti lóyún wọn ṣùgbọ́n wọ́n sọ fún wa pé anábì wa Isa alayhi salatu wassalam wọ́n lóyún ẹ̀ ìyá rẹ̀ lóyún ẹ̀ ó wá gbé sálọ ó gbé mi sálọ sí ẹ̀yìn ìlú. فأجاءها المخاض فأجاءها المخاض إلى جذع النخلة قالت يا ليتني ọmọ wa mú ìyá ẹ̀yìn lọ́sọ̀ wa wá ọ wà lábẹ́ bí àwọn igi igi ọ̀pẹ igi ọ̀pẹ wà igi igi dàbídùn ìbẹ̀ lọ́lọ́ lásìkò tí ọmọ mú un mọ̀ wá dé bẹ́ẹ̀ kí lọ́sọ jáde kọ́lá sí ọ̀rẹ́ kan. ọ̀rẹ́ ya laitani mitu qabla hadha wa kuntu nasiyan mansiya. ìyá rẹ̀ wọ́n ń kábàámọ̀ yìí pé irú oyún ẹ̀sìn òwe lòun wá ní láì lọ́kọ yìí akíndẹ̀ tí wàá kú ikú yá ju ẹ̀sìn lọ ntí ya ànábìwá yẹn ó ní mitu qabla hadha ikú yá ju ẹ̀sìn lọ ntọ́sọ nìyẹn ní pé wọ́n lọ bí ànábì wa isa alayhi salatu wa salam wọ́n dẹ̀ lóyún ẹ̀ ìyá rẹ̀ sì gbé lọ síbi tí ó ti bí níbi igi ibẹ̀ náà ni ó ti ń sọ nínú báìbù ọlọ́run ọba nínú báìbù tí a báìbù ń sọ fún anú matthew orí kìíní ẹsẹ̀ kejìdínlógún àti ẹ̀kọkàndínlógún kí lọ́sọ̀ ń bẹ̀ bí wọ́n ti bí ànábì wa isa ní ṣókí. bí ìbí jésù kristi ṣe rí nìyí ní àkókò tí a fẹ́ maria ìyá rẹ̀ fún jósẹ́fù kí wọ́n tó pàdé a rí ó lóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá. wọ́n ti yẹ wọn pé wọ́n lóyún ànábì wa ẹ̀yìnsá ó lóyún láti inú ẹ̀mí mímọ́ wá ìyẹn ni pé oyún ta ló ní ní ànábì wa ẹ̀yìnsá aleyhi salatu wa salam sókè àti wàládà naam. bákan náà kátó lọ́wọ́ mọ̀ nínú àwọn kan tá a gbọ́dọ̀ gbà sínú ìgbésí ayé wa òun náà ni pé a gbọ́dọ̀ gbà pé gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá bí yóò kú gbogbo ẹnikẹ́ni tí wọ́n bá bí yóò kú gbogbo àwọn ànábì ọlọ́run ni wọ́n bí gbogbo wọn náà ni wọ́n kú gbogbo àwọn ẹ̀dẹ́ ènìyàn wọ́n bí wa ni àwùjọ kúrò lórí ilẹ̀ náà ni. Suratul Anbiya thirty four and thirty five ọlọ́run ọba sọ pé. وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون آية إنجيل سفاي بيكو سيه داكا كان تنبلو إلي سيوا مولرا سيوا لولتان كوني لولتان kò sí ẹ̀dá kankan tí ń bẹ lórí ilẹ̀ tí ó wà wà ńlẹ̀ láéláé tí ò ní kú lórí ilẹ̀ wa ma ja'alna li basharin min qablika al-khuld afa in mitta fahumul khalidun báyìí ni gbogbo ẹ̀dá pátápátá tẹ́wọ́ ti wà lórí ilẹ̀ yóò kó ńlẹ̀ anábì ayíṣà aléṣàyàtò wàsálàm wọ́n bí àwọn náà ní wọ́n dẹ̀ kú lórí ilẹ̀ ọlọ́run ọba jẹ́rìí sílẹ̀ náà sọ́tù nìṣá àyà one fifty nine pé anábì ayíṣà o yóò kó lórí ilẹ̀ o wà ń min ahlil kitab. wà ń min ahlil kitab illa la yu'minanna bihi qabla mawtihi wa yawma al-qiyamati yakunu alayhim shahida ọlọ́run ọba lọ́jọ́ rẹ̀ ṣe pé ànábì wa Isa alayhi salatu wa salam báyìí ni yóò ti jẹ báyìí ni gbogbo ẹnikẹ́ni tó bá ti wá kú kò lẹ́tọ̀ọ́ pé kó máa jẹ́ olúwa nítorí ìdí eléyìí ànábì wa Isa alayhi salatu wa salam kì í sọ ọlọ́run ọba lẹ́yìn eléyìí tá a ti ní àwọn ẹni tá a gbọ́dọ̀ gbà sínú ìgbésí ayé wa yìí àwọn kókó tí mo sọ fún wa lẹ́ẹ̀kan ni à láti wá bẹ̀rẹ̀ a nílò láti sọ̀rọ̀ nípa àwọn nǹkan kan tá a lè kà fún wa lẹ́ẹ̀kan alákọ̀ọ́kọ́ náà àwọn nǹkan tá a kà fún wa òun náà ni pé agbọ́dọ̀ mọ bí wọ́n ṣe bí ànábì wa Isa alayhi salatu wa salam agbọ́dọ̀ mọ bí wọ́n ṣe bí ànábì wa Isa alayhi salatu wa salam wọ́n bí ànábì wa Isa ẹgbẹ́ bí bí Al-Qur'ani ti gbé wa náà a mọ̀ pé ẹni tí wọ́n bí ànábì Isa alayhi salatu wa salam ọ̀nà tí wọ́n dẹ̀ máa ń gbà bí ibi tó máa ń gbà jáde òun náà ni àwọn náà gbà jáde wọn ò gba bòmíì jáde irú ẹni tí máa bí èèyàn náà ló bí àwọn náà kì í sọkùnrin ló bí wọn obìnrin náà ló bí wọn bí wọ́n dẹ̀ ṣe bí ọmọ bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe bí àwọn náà bákan náà bí wọ́n ṣe tọ́ ọmọ bẹ́ẹ̀ náà wọ́n ṣe tọ́ àwọn náà gbogbo ń tọ́mọ tá a bá ṣẹ̀ṣẹ̀ bí máa ń mú làwọn náà mú aleyhi salatu èyí tá a kà lórí ìfúnfún alẹ́ nínú suratu Maryam yìí òun náà tún ni ẹ́ẹ́ repeat padà ó ní fahamalathu. fahamalathu fantabazat bihi makana qasiya. nígbà tí maria àná ìyá wa mariam nígbà tí wọ́n lóyún ànábì wa isa alayhi salatu wa salam ọba bẹ̀rẹ̀ sí í gbé oyún sá káàkiri pé méèrèrí lélẹ́yìn àti gbọ́ ìyá yìí wọ́n wá gbé oyún ànábì isa alayhi salatu wọ́n gbé sákúrò láàrin ìlú wọ́n bọ́ sẹ́yìn odi ìlú fàájá ahalmakhọ́d. fàájá ahalmakhọ́d ìlà jésì nàkìlàtì wàhálà yàrá ìtàní. nígbà tí ọmọ mú wọn wọ́n sá lọ síbi abẹ́ igi igi ọ̀pẹ wọ́n sá lọ síbẹ̀ láti lọ bí ọmọ ṣùgbọ́n ọmọ òtí ìbéè tí wọ́n fi ń sọ̀rọ̀ ìbànújẹ́ jáde wípé ya láìtánì mìtù kọ́bílà hàdà wọ́n ní èsè táwọn òtí kúkú tó dọjọ́ òní irú táwọn táwọn fojú kàn yìí kò sí gbọ́ wàkúntù nasiyan mansiya láti bẹ̀rẹ̀ náà ní fanadaha min tahtiha fanadaha min tahtiha alla tahzani kọ́dé jẹ́ ara ọ̀pọ̀ òkè táàkì sáré ya. níbi tí ìyá ti ń sọ ọ̀rọ̀ ìbànújẹ́ yìí kọ̀pọ̀ sígbà náà lọ́mọ wa wọ́n rí ọmọ yẹn bí. ta lọ́mọ náà jẹ́mọ́ anábì wa wọ́n anábì wa ayé sáré sọ́dọ̀ tó sẹ́lám nígbà tí wọ́n wá bí ọmọ yìí tó ọmọ wa fẹ́ sọ̀rọ̀ ọmọ tá ń sọ yìí òun náà ni anábì wa o anábì wa ayé sá ayé sọ́dọ̀ ọmọ bá pè ìyá nínú pé wọ́n gbé ọmọ lọ́wọ́ ọmọ pé ìyàlẹ́ kan náà allah tahzani má bànújẹ́ ìyá mi má fúyà má bẹ̀rù alukoran ni ń sọ láti bẹ́ẹ̀ fún anábì èyí sá fún wa yẹn o èmi ò rí tí àtọ̀ pọ́n àwọn anábì ọlọ́run tó alukoran tó pọ́n wọn lé tó alukoran kò sí ẹ̀rí téèyàn ọba jowú ni sẹ́yìn máa pé anábì lọ́wọ́ kọ́ máa bá anábì èyí sá jowú sallallahu alaihi wa téèyàn ọba máa jowú ẹni tó bá dé lẹ́yìn tó bá rí pé ẹnìkan tó lọ ṣáájú òun ní àwọn ọlá kan ọwọ́ rẹ̀ pé tóun bá ṣàfihàn ọlá yẹn jáde àwọn èèyàn ọ̀fẹ́ tún láìkè òun náà ẹ̀rì kí owó ò ní jẹ́ kọ́ fẹ́ sọ. ẹ wá wo àlùkòrán gbogbo ọlá tí ń bẹ fún ànábì Ìsá ní àlùkòrán tó jáde ìyẹn fi wá ife ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀sìn Islam àlùkòrán ọ̀rẹ́ ta ni ọ̀rẹ́ ànábì wa Ìsá ni wọn. ẹni títí ẹ̀ bá jọ́ta ni ẹ̀sìn tí wá yìí ọ̀rẹ́ là wá bá ànábì wa ayé sáfì ọ̀rẹ́ ni ànábì wá bá ànábì wa ayé sáfì ọ̀rẹ́ ni àlùkùránì wá bá ànábì wa ayé sáfì ọ̀rẹ́ náà gbogbo mùsùlùmí náà gbọ́dọ̀ máa bá ànábì wa ẹ̀rí ọlá kan ni yóò ọmọ tí ò tí ì kankan ya alla tahzani má ṣe banújẹ́ qad ja'ala rabbuki tahtaki sariyya ọ̀nà àbájọ́ ti wá ìyá ń banújẹ́ pé báwo máa ti ṣe ní ọ̀lọ́kọ mọ̀dẹ̀ lóyún tó yín yẹn bá ti ẹ̀ pòórá mọ́mẹ́lẹ́ nínú ni ó jẹ̀ tún tán mo tó bí gbé láṣẹ kí ni wàá máa wí báwọn ènìyàn èèyàn wo ni ó mí gbọ́ ta ló fi rẹ́ẹ̀ tẹ́nì kan bá ti bẹ́ẹ̀ wọ́n fi ah, ẹ ti tẹ́lẹ̀ tẹ́nì kan rí. ọwọ́ àwọn òwò bá ní pé báwo ló ń ṣe ìbànújẹ́ bá téèyàn bá dẹ̀sẹ̀sẹ̀ bí mọ́ ẹ̀yin náà mọ̀ wípé èyí tí kì í jẹ́ kẹ́ ń tẹ́sẹ̀sẹ̀ bí wọ́n mọ iyì wàhálà kọ́mọ̀ nira wàhálà ni pé ayọ̀ ọmọ ẹ lọ bí àwọn ẹ̀yà ọlọ́mọ ẹ̀wọ̀n tó bí wọ́n nígbà tí wọ́n yìí bímọ mọ̀tẹ́lá bímọ yẹn tán ayọ̀ wípé mò ń wo ọmọ yìí èmi náà bímọ yìí mọ́jọ́ ọlọ́mọ láyé yìí kò yọ ọmọ relief ìnira tí yẹ kọ́ máa bá lára yóò reduce wàhálà tí yẹ kọ́ máa bá lára ẹ wá compare rẹ̀ sí ti ànábì wa yìí ìyá wa ìyá wa Mariam yìí wọ́n bí ma pẹ̀lú ìbànújẹ́ wọ́n tún bí tán wọ́n tún wà nínú kíni nínú ìbànújẹ́ ẹ rí pé ìnira ni ká bí ma ìbànújẹ́ náà fúnra ara rẹ̀ ìnira ni gbólóhùn tí ànábì wa sá tí ọkọ̀ọ̀kọ̀ sọ fún ya rẹ̀ ni pé Allah tahzani má bẹ̀rù má má bànújẹ́ má ìyá قد جعل ربك تحتك sariyya ọ̀nà àbájọ ti wà o ẹ̀kọ́ sì wà ń bẹ̀ fáwọn yẹn gbogbo ẹni tó bá ṣẹ̀ṣẹ̀ bímọ kódà kó sẹ̀wà kódà kó ṣe ń tí ò dáa agbọ́dọ̀ kájú kó ń bẹ̀ lákòókò tó ṣẹ̀ṣẹ̀ bímọ yẹn láti fi lè bá reduce ìnira tí ń bẹ ní ara ìyá yẹn látara àbí tó bímọ ọ̀rọ̀ tí ìyá tí anábìyẹ yìí sásọjáde ìyẹ́ ẹ̀kọ́ wà ń bẹ púpọ̀ fún wa wípé báwo ṣe máa bá kí ni ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ nílò òun náà ni ọ̀rọ̀ tùnú ọ̀rọ̀ wúrí ọ̀rọ̀ ayọ̀ kọ̀bí ọ̀rọ̀ máa gbọ́ ọ̀rọ̀ ìbànújẹ́ kò sì gbọ́ ọ̀rọ̀ máa gbọ́ ìdẹ́rùbà tí bá tún gbọ́ ọ̀rọ̀ ìdẹ́rùbà àti fẹ́ ṣe é léṣe nìyẹn náà anabi isa alayhi salatu wa sallam náà nìyẹn alukoran wa sọ fún wa pé báàlíkà isa bùnú mọ́ríyá. báàlíkà isa bùnú mọ́ríyá. bẹ́ẹ̀ bá mi tí mo ń sọ̀rọ̀ bọ́lá tó rọ yìí torí pé a gé àwọn àyà yẹn nì àyà yẹn tó bí ọ̀pọ̀ ó tó bí twenty five mẹ́ta kúrẹ́ náà la kà yẹn ọlọ́run wa sọ ń parí fún báàlíkà ẹni tí mo ń sọ̀rọ̀ bọ́lá tá a rọ fún o tẹ́yìn ọba máa ń orúkọ rẹ̀ ní isa bùnú mọ́ríyá. òun ni anabi isa olókìkí ọmọ mọ́ríyá òun ní ìjọba ni kì í wá sunirọ̀ قول الحق قول الحق الذي فيه يمترون òdodo ọ̀rọ̀ ni ànábì wa àyíṣà o alayhi salatu wa salam ẹ̀rọ bí wọ́n ṣe bí ànábì àyíṣà nínú injil matthew oríkèé ní ẹsẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ hmm. bí ibi tí bí ibi jésù kristi ti rí nìyí mhm. ní àkókò tí a fẹ́ maria ìyá rẹ̀. wàá kàdí ẹ̀mí ẹ̀jẹ̀ ọ̀ ọ̀yà ní àkókò tí a fẹ́ ìyá rẹ̀ fún Jésù hmm. kí kí wọ́n tó pàdé a rí i ó lóyún láti ọwọ́ ẹ̀mí mímọ́ wá Jósẹ́fù ọkọ rẹ̀ tí í ṣe olóòótọ́ ènìyàn kò sì fẹ́ dójútì ní gbangba ó fẹ́ ìkọ̀sílẹ̀ ní kọ̀kọ̀ ṣùgbọ́n nígbà tí. ọmọ ìfọkànbalẹ̀ o tún bẹ̀rẹ̀ Jósẹ́fù ọkọ rẹ̀. Jósẹ́fù ọkọ rẹ̀ tí í ṣe olóòótọ́ ènìyàn kò sì fẹ́ dójú tì ní gbangba. wọ́n ròyìn ọkọ rẹ̀ sí olóòótọ́ ènìyàn ni kò fẹ́ dójú tì ìyàwó rẹ̀ ní gbangba. Mhm. ó fẹ́ ìkọ̀sílẹ̀ ní kọ̀kọ̀. ó fẹ́ ìkọ̀sílẹ̀ ní gbòǹkọ́lọ́ bí báyìí ṣe gbé wá nìyẹn wípé ẹni tí wọ́n pè ní ọkọ ìyà tó bí ànábì wa ayíṣá yìí ni ọ̀sán fún afọ́lọ́kọ kéèyàn sì máa ń lọ kọ́ ń báyìí òun lọ́pọ̀ àlejò kó ní ọkọ lọ torí tó bá lọ́kọ àdánwò rẹ̀ di méjì ọkọ ń sọ wípé ọlọ́ọ̀fi kínní ọlọ́ọ̀yàlè àdáwò kejì ni pé àwọn èèyàn wọ́n máa sọ̀kò ọ̀rọ̀ sọ òkò ọ̀rọ̀ wọ́n máa sọ lù and then kò mọ̀ kò mọ̀ wípé ẹ̀mí mímọ́ ló ṣe kínní ló fún ló fi ọmọ sí lára kò mọ̀ báyẹn ṣùgbọ́n tí ọba lọ́kọ tí ò lẹ́nì kankan rí òun ló kílìn pé àà kò lọ́kọ ó ṣe é súnmọ́ káfọ̀ mọ́ ọba níbi kò lọ́kọ náà. a sì rí pẹ̀lú ẹnìkan kan rí ẹnìkan kan ò sì wà pé òun fẹ́ fẹ́ rí ó dẹ̀ lóyún ó sì bímọ ó súnmọ́ káfọ̀ má ju kápọ̀ nígbà wọ́n lọ́lọ́kọ wọ́n ní ẹni tó ní ọkọ rẹ̀ àfẹ́sọ́nà òun náà ni Joseph wọ́n wá ní wọ́n fẹ́ kọ̀ sílẹ̀ ní ṣùgbọ́n nígbà tí ó ń ro nǹkan wọ̀nyí wo áńgẹ́lì ọlọ́run yọ sí inú. mo rò pé tiẹ̀ yàtọ̀ bí ó ti ń Angeli olúwa kan fara hàn lójú àlá. ó wí pé ìfẹ́ ń jọ tèmi àbí ń tèmi kúrò ní. ó wí pé. kọjá já kúrò ní. ọmọ dáfídì. Jósẹ́fù ọmọ dáfídì yẹn ọkọ ọkọ ìyá ànábẹ́wà èyí ẹni pé jẹ́sẹ̀ ti ti lálà wọ́n lọ lálà ọwọ́ rí áńgẹ́lì ọlọ́run ọba kan ẹni ọmọ bí wọ́n ti mọ̀ fún áńgẹ́lì ni o àwọn náà ń lálà tí gbogbo ẹni táwa rí náà láńgẹ́lì lọ́dọ̀ tí wọ́n gbogbo ẹni bá ti lálà báyìí wọ́n pe olúwa bá mi sọ̀rọ̀ ó ti dì bẹ́ẹ̀ náà àìmọ́ yẹn tí ń bá wa sókè èèyàn máa rí lójú èèyàn máa rí bàbá èèyàn bó bá rí bàbá rẹ̀ yóò fi olúwa lọ gbàwòrán bàbá mi wá ó bá mi sọ̀rọ̀ olúwa ti pé kí n bẹ́ẹ̀ ni wọ́n ní áńgẹ́lì yìí ó lọ sí Joseph lójú oorun ó wá sọ fún un pé Joseph ọmọ Dáfídì má bẹ̀rù láti mú Maria aya rẹ sí ọ̀dọ̀. ó ní má bẹ̀rù láti mú Maria aya rẹ sọ́dọ̀. nítorí èyí tí oyún nínú. nítorí láti ọ̀dọ̀ ẹ̀mí mímọ́ ni oyún tí ó ní. láti ọwọ́ ẹ̀mí mímọ́ ni ó ti wá. yóò bí. yóò bí ọmọkùnrin kan. ẹni tí wọ́n ní yóò bí náà ni anábìwá isa aleyhi salatu wa salam. ó sì pe orúkọ rẹ̀ ní kíni. Jésù. nítorí òun ni yóò gba àwọn ènìyàn rẹ là kúrò nínú ẹsẹ wọn. gbogbo èyí sì ṣẹ kí èyí tí a tó kí èyí tí a sọ láti ọ̀dọ̀ olúwa wá ní ẹnu wòlíì kí ó lè ṣe. ẹ̀rí gbogbo ẹ̀ sáà ń dàrú ni níbí báyìí gbogbo èyí ṣẹlẹ̀ kí ọ̀rọ̀ tí olúwa ti sọ láti ẹnu wòlíì wòlíì nì lè ṣẹ. kíyèsí wúndíà kan yìí wúndíà kan yìí ò lóyún yóò sì bí ọ̀rọ̀ tí wòlíì sọ náà tó ló wá sọ náà nìyẹn o wúńdíá kan yóò lóyún yóò bí ọmọkùnrin kan wọn yóò pe orúkọ rẹ̀ ní Emmanuel ìtumọ̀ èyí sì ni ọlọ́run wa ọlọ́run wa pẹ̀lú wa nígbà tí Jésù dìde nínú oorun Jósẹ́fù ah. nígbà tí Jósẹ́fù dìde nínú oorun rẹ̀ ó ṣe bí áńgẹ́lì Olúwa ti wí fún un ó sì mú aya rẹ̀ lọ sí ọ̀dọ̀ ó sì mú aya rẹ̀ sí ọ̀dọ̀ ó ń òun kò sì mọ títí tí ó fi bí àkọ́bí ọmọ ọkùnrin rẹ̀ ó sì pe orúkọ rẹ̀ ní jésù. naam kì í sọ ọmọ joseph o nípa báyìí eléyìí ni ṣókí bí wọ́n ṣe bí anabiwa isa alayisalaatu ní matthew one eh, eighteen to nineteen naam ẹlẹ́ẹ̀kejì nínú àwọn kan tá a sọ fún wa òun náà ni pé anabiwa isa alayisalaatu wasalaam nígbà tó wáyé tán ó rí àdánwò púpọ̀ ìnjílì náà ṣàlàyé ẹ̀ lọ́pọ̀lọpọ̀ ó ní àdánwò púpọ̀ olórí àdánwò tí anábẹ́ wa òun náà ni wípé wọ́n fẹ́ pa lẹ́yìn máa yẹ ẹgbà lẹ́yìn máa yẹ àsìkò kì í ṣe pípa ti gbogbo ayé mà yẹn nìkan ọ̀nà tí wọ́n fẹ́ gbà pa ó tó bí ọ̀nà tàbí jù bẹ́ẹ̀ lọ kó tó di pé nǹkan káyìn yẹn tí gbogbo ayé wa mọ̀ yẹn gbogbo náà láàmà gbọ́ náà ọjọ́ rẹ̀ sí ọlọ́run ọba dá pẹ̀lú pé wọ́n fẹ́ gbẹ̀mí ẹ̀ wọ́n dẹ̀ fẹ́ kàn án mọ́ igi ṣùgbọ́n ṣé wọ́n kàn án ṣé wọn ò rí kàn ṣé wọ́n pa á ṣé wọn ò rí pa sólà àdíkòlà ẹ̀jẹ̀ kankan gbé yẹ̀wò ní òṣèré àìsíláàmù náà ṣé anábìyẹ yìí sálà kúrò níbi aburú yìí àbíkọ́là nínú òṣèré àìsíláàmù ẹ̀jẹ̀ káwòye àwọn anábì tó síwájú anábìyẹ yìí sá àrí sàlátù wàsálàm sọlọ́mù máa ń fi wọ́n sílẹ̀ ní fọ́tà ìdáhùn ni pé ọlọ́run ọba kì í fi wọ́n sílẹ̀ fọ́tà ẹ jẹ́ ká gbé lọ́sọ̀tọ̀ ànábì wa Nuh alayhi salatu wa salam kílẹ̀ tá ànábì wa Nuh omi omi ni ọ̀tá tọ́lọ́run fi pa ayé rẹ̀ lásìkò ànábì wa Nuh tó gbé ànábì wa Nuh lọ àbí tó mi gbé lọ mi gbọ́ omi ò gbé lọ ọ̀tá rẹ̀ nìyẹn ẹni pé gbogbo àwọn ànábì ọlọ́run kọ̀ọ̀kan tí wọ́n ní ọ̀tá wọn ńláńlá yìí nígbà tó wájọ́ sí ọlọ́run ọba la anábì wa nù alayhi salatu wassalam níbi òkun omi yìí níbi ìjì omi yìí àti bí omi yìí ti gbáyé tó yìí tí ò sí nǹkan kan téèyàn lè fi là ń bẹ àǹfààní ọlọ́run ọba báwo ni yóò ti wá fi anábì wa Ìsá sílẹ̀ yóò wá sílẹ̀ fọ́tà tí wọ́n fi wá rí pa. ẹlẹ́ẹ̀kejì anábì wa Ibrahim alayhi salatu wassalam àwọn ọba ìlú báyìí irú mọ́tò tó ń lò ní ọba tiwa náà ọyọ fáwọn náà wà rú mọ́tò bẹ́ẹ̀ torí pé gúrùpù jọ ni wọn. bọ́lá wọn bá ṣe bá ànábì ní wọ́n sì gbé tọ́lá ọyọ kọ́ bá ànábì wa ayíṣá náà gbé bẹ́ẹ̀ kọ́ là òun náà kọ́wọ́ lọ fi sẹ̀sìn. torí ẹ̀sìn làwọn èèyàn sọ pé ọlọ́run ọba fà ànábì wa ayíṣá sí a máa rí gbogbo ẹ̀tọ́ báyà. bẹ́ẹ̀ náà ni ànábì wọ́n sì gbé wọ́n sì jù sínú náà sínú ju anabi wa ibrahim òjò ọba tó gba anabi ibrahim sílà anabi wa ibrahim tó gbà á là tí ọ̀wá lẹ́tọ̀ pé kọ́ gba anabi wa isa náà láàrin. ẹlẹ́ẹ̀kẹta òun náà anabi wa yusuf alayhi salatu wa salam àwọn èèyàn wọ̀nyí yìí tẹ́ jẹ́ ọ̀tá rẹ̀ àwọn ọ̀tá ìdílé rẹ̀ yìí wọ́n máa jù sínú kànga tó bọ́ síbẹ̀ ọ bọ́ síbẹ̀ sì máa fi nǹkan kan ṣe é nǹkan kan ò ṣe ọba àwọn aláfagbé nìyẹn o wọ́n ju anábì Ibrahim sínú odò nínú kanga ọlọ́run ọba dẹ̀ dáàbò bò nǹkan kan ò ṣe ọba tó dáàbò bò anábì Ibrahim ọba tó dáàbò bò anábì Yusuf òun náà lọ rán ànábì Ìsá náà níṣẹ́ yóò ṣe wá gba Yúsúfù là tí ó wà fi Ìsá lẹ̀ fẹ́sìn kò ṣe ṣe bẹ́ẹ̀ ìjà tó ń tọ́sọ́dọ̀ wa Mùsá alayhi salatu wassalam bọ́lá ti ń ṣiṣẹ́ rẹ̀ ń pa níta fún ayẹyẹ o ànábì wa Mùsá alayhi salatu wassalam òun àti fáráò wọ́n jọ pò ó wọ́n jọ jù ú ẹ̀wò bí wọ́n ṣe fojú wọn rí tó ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ nígbà tó jẹ́ sí pé ànábì wa Musa alayhi salatu wa salam tọ́lọ́n ní í ṣe ọlọ́run ọba gbà á lẹ̀ ó sì pa ọ̀tá rẹ̀ rẹ̀ ọba tó pa ọ̀tá ànábì wa Isa rẹ̀ yìí tí ẹ̀dẹ̀ sí pé ànábì wa Musa tó pa àwọn ọ̀tá rẹ̀ rẹ̀ yìí tí ẹ̀dẹ̀ jẹ́ sí pé kí aburú kankan bá ànábì wa Musa alayhi salatu tó ní tọ́wọ́ àmà kàn má gi tọ́wọ́ àmà fi sẹ̀sìn tọ́wọ́ àmà nà kíní tó máa fi fi yẹ̀yẹ̀ wọ́n dì ní adé ẹlẹ́gùn kò ṣeé ṣe bẹ́ẹ̀ o. anábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n plan àti pa láìmọye ìgbà láìmọye àwì ọba tó gba anábà Muhammad là sallallahu alayhi wa sallam lọ́wọ́ àwọn ọ̀tá ẹ̀ tí yọ wá sí anábìwá isa sílẹ̀ yọ wá wípé àà wọ isa ayọ̀ sílẹ̀ ẹ̀jẹ̀ kan pa ẹ̀jẹ̀ nípa báyìí ó mọ̀ wípé gbogbo àwọn àpẹẹrẹ tá a mú wáyé ẹ ká fi máa fọwọ́ sọ̀rọ̀ yìí pé ọlọ́run ọba ọ̀jẹ́ ọ̀kọ̀ jẹ́ lánàá wí kọ́ jẹ́ fi ànábì Ìsá sílẹ̀ ọlọ́run ọba ọ̀jẹ́ ju ànábì Ìsá kọ́bọ́lọ̀ padà lẹ́yìn ànábì Ìsá alayhi salatu wassalam kọ́ wá fi sí ẹ̀sìn rìn lọ́dọ̀ àwọn ọmọ Ísírẹ́lì kọ́ wọn máa wá kàn án wọ́n máa wọ́n máa wọ́n máa nà á wọ́n máa tutọ́ sí lára ẹgbẹ́ bí ìjúlù ti gbé wa wọ́n máa tutọ́ sí ànábì wa lára kò ṣeé ṣe torí ìdí olóòwì ẹ̀jẹ̀ ká máa wípé Al-Qur'an Karim ọjọ́ ìṣẹ̀lẹ̀ láì mẹ́yà ayè yígbà náà wà Isa alayhi salatu wassalam wọn ọ̀pá o wọn ọ̀kan o nǹkan méjì mọ̀ wíyẹn o wọn ọ̀pá wọn ò sì rí kàn òun kọ́ ni wọ́n kàn òun kọ́ ni wọ́n pa wọ́n kan nǹkan kan lóòótọ́ wọ́n kan ẹnìkan lóòótọ́ wọ́n pa ẹnìkan lóòótọ́ mọ́ta alẹ́ tí wọ́n pa kìí sànàbẹ̀wà Isa alayhi salatu wassalam ni wọ́n kàn kìí sànàbẹ̀wà Isa àlesàlátọ ọ̀nà méje òun náà ni a ti fẹ́ gbà mú ẹ̀rí wá fún náà lọ́kọ̀ọ́rán tó tó di pa bọ̀ sínú ọ̀nà méje náà nínú báíbù tó jẹ́rìí wípé wọn ò pa wọn ò kan ànábì wa Ìsá àlesàlátọ ọ̀nà méje àkọ́kọ́ nínú sẹ̀ríà àti Islam òun ni wípé annallah أن الله امتن عليه بأنه كف عنه حين هم الأعداء بقتله fàǹjáhù min kaydihim. òun náà ni ọ̀nà àkọ́kọ́ wípé ẹjọ́ kálọ̀ ọmọ yìí ọlọ́run ọba wa subhanahu wa ta'ala imtanna alayhi ọlọ́run ọba ti dẹ̀ra fún ànábì wa Isa alayhi salatu wa salam ó gbóyè fún ọkùnrin ọ̀hánà ẹ̀ ọ̀hánà ànábì wa Isa alayhi salatu wa salam wípé nígbà tí àwọn ọ̀tá fẹ́ pa kọ̀jọ̀ kan dọ̀dọ̀ ẹ̀ kọ̀jọ̀ kan rí pa kí ọlọ́run ṣe ọlọ́run sọ fún wa pé ẹ́dùlà ìtumọ̀ ayé àtàwọn afẹ́kà fún àyẹn ọlọ́run sọ fáwọn ọ̀tá yìí pé ẹ bìlà kúrò lọ́dọ̀ ẹ̀ tọ́másì ní kéèyàn bìlà ìyẹn ni pé bọ́ọ̀ bá bìlà ọ̀ bá lọ ni nígbà tí wọ́n fẹ́ mu. Al-Qur'an ni jẹ́rìí Suratul Maida aya one ten Suratul Maida aya one ten kí ẹ lọ́wọ́ bá sọ. إذ قال الله يا عيسى بن مريم اذكر نعمتي عليك وعلى والدتك nígbà tí ọlọ́run ọba bá sọ fún tó pe yá ó pe ó pe Ìsá ọmọ Mariam mi rántí àwọn ìdẹ̀ra tí mo ṣe fún ọ àti àwọn àánú tí mo ṣe fún yá rẹ bákan náà ọlọ́run ọba ń sọ fún kí gan-an. ìzàyà túkà bí rúhìl kúdùsù ti bá mi mú náà. wáhìd wáhìd Àyàtúkà bí rúhìl kú. Ọlọ́run mẹ́sàn díẹ̀ nínú àwọn orí tọ́lọ́wọ́n bá ṣe fún Ànábì wa Isa alayhi salatu wassalam. Nínú àwọn orí náà, òun náà ní wípé nígbà tí mo kàn ọ lọ́wọ́ pẹ̀lú Màláíkà Jibril. Àyàtúkà bí rúhìl qudus. Mo kàn ọ lápá pẹ̀lú Màláíkà tí í ṣe Jibril. Mo ní kọ́ máa ràn ọ lọ́wọ́. Alákọ̀ọ́kọ́ nìyẹn tukalimu nnaasa fil mahdi wa kahla. ọ ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nígbà tó kéré ní òtún dàgbà náà ó tó máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ ìyẹn tí ìdẹ̀ra lọ́nà àsìkò ọmọ tètè sọ̀rọ̀ àtàánú ọlọ́run ọba ẹni bí àwọn ọmọ mìíràn wà oṣù mẹ́fà wọn ò ti sọ̀rọ̀ àwọn míì wà yóò sì fọdún kan àtàbà méjì kó tó máa ẹlẹ́mìí ọdún mẹ́ta kó tó máa rí nǹkan gbogbo ẹ̀ náà láti rí wọ́n lọ́mọ ọlọ́dún mẹ́rin gan bẹ tí èsì mọ̀rọ̀ náà fi ha ha ha ha ní ọmọ rí. àtọmọ tó tètè sọ̀rọ̀ àtọlọ́lájọ ọmọ tí kò tètè sọ̀rọ̀ lọ. wọn náà má bẹ́ẹ̀ tó bá tètè sọ̀rọ̀ yóò ti bẹ̀rẹ̀ ẹ̀kọ́. ní pé twenty years sí nǹkan bíi fourteen òun ó ti ṣe ń tiẹ̀ tí ò wà lọ́lá ni ọlọ́lá nìyẹn. wọ́n ní gbé ọlá lọ́lá ń fún àná lórí isa àríṣọ́ra tó sọ̀rọ̀ pé níjọ́ tí wọ́n ti dúró ti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀. la ilaha illallah ẹ̀rí nǹkan ńlá níjọ́ tó ti dá ayé láti bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ ọlọ́run wa mẹ́ńṣà ẹ̀ fún ọ gbogbo níta bá ti pè ní ìdẹ̀ra tọ́lọ́ wọn bá bá fún ẹ̀dẹ́ ènìyàn ní díẹ̀ nínú ẹ̀ ọ̀la ni o èyí lè bí ọmọ olóṣù mẹ́ta tí ó sọ̀rọ̀ kì í sàlùjánu mọ́ bẹ̀rù sọ̀rọ̀ ara bu nǹkan ẹ̀ láṣìírí tí wọ́n ní ọmọ ọdún mélòó ni ó fi ọtí ọtí àti bí jẹ́pẹ́ díẹ̀ mọ́ pààrọ̀ pé kì í ṣe oṣù mẹ́ta ṣùgbọ́n mọ́ sọ fún wa pé ọmọ oṣù mẹ́ta ni kí wọ́n bá ṣe máa bínú ẹ̀ ẹ̀ńtọ́nà ọlọ́wọ́ fúnlẹ̀ ọmọ tẹ́lẹ̀ pé ọmọ oṣù mẹ́ta ló ti sọ̀rọ̀ dáadáa mọ́wùlẹ̀ sọ fáyé pọ́ ọmọ oṣù mẹ́ta ni máa bí a ti bi tipẹ́ díẹ̀ a ti bi tipẹ́ díẹ̀ kìí ẹ̀sìn dáwà máa bẹ̀rù dáwà máa gbé ọmọ káàkiri gbé ẹ bá ń wo kọ́mọ́jọ sí pé àlùjànnú ti fọwọ́ kàn nǹkan kan fọwọ́ kàn àánú ọlọ́run ọba ṣe fún ẹ̀ torí gbogbo nǹkan tó náà tó bá fún àwọn ẹ̀dá ní díẹ̀ ń bẹ̀ ẹ̀yẹ ká máa dúpẹ́ fọlọ́n ọba dáadáa nìkan ẹ̀yẹ tó máa bẹ̀rù ìwé ẹ̀ nìyí ọlọ́run kàǹtì ẹ̀fọn náà lórí Isa alayhi salatu wa salam pé ẹlẹ́ẹ̀kejì ni pé ọ̀n sọ̀rọ̀ ní kékeré nígbà tó tún wá tún dàgbà tán náà wà tún máa sọ̀rọ̀. bákan náà ẹlẹ́ẹ̀kẹta mọ̀kọ́ wa ànábì Isa mọ̀kọ́ ẹ kò ní kí ní tíjà tó ní mímọ̀ ọlọ́run ni mo kọ́ ẹ ní mímọ̀. wat-Tawrata láéláé mi ni kọ́ ọ lọ́kọ́ lọ́dọ̀ ẹnìkan kan mo tún wá kọ́ ẹ ní tuntun náà pé ọlọ́run fi mímọ̀ yìí ó fi máa náà máa wọ́n tún ka bákan náà mo tún fún ọ lókun ma láti máa dá ẹyẹ yóò sì máa fò ọkàn bu òpẹ ni bọ́mọ kékeré ṣe ń fi òrùpẹ́ ṣe ilé ẹyẹ yẹn ànábì Ìsá máa ń fi àmà yóò fi mọ <laughs> ẹyẹ ànábì Ìsá iṣẹ́ ní àmà òṣèṣe ní kòkó tó wà máa sì pé ah, ilé kan no àwọn èèyàn àwọn yẹn ni wọ́n wà bá ànábì gbé wa ànábì ọ̀yà tẹ́yẹ fún akárí kálíbà màkà ànábì ọlọ́ni ọ la ilaha illallah ànábì ìrísá yóò wà máa mọ̀ yóò wà já àwòrán ẹyẹ yóò wà fi ẹ̀mí síbẹ̀ fún lórúkọ ọlọ́run ọba kọ́ ọ máa fò. فتكون طيرا بإذنه فيها فتكون طيرا بإذنه أتقول أسنى نبي عيسى ما فاسي عما يتنوى تنمى ليه yọkàn bàtẹ́gùn ti lásán ni wọ́n ti fẹ́ sí báyìí yóò pé ní orúkọ ọlọ́run ọba báyìí bẹ́ẹ̀ fẹ́ wí náà yóò sì di ẹyẹ yóò sì máa fò káàkiri tó ibi ẹyẹ bẹ́ẹ̀ kì í pẹ́ o kì í sì bímọ tó lè ní ọmọ ntí bẹ níbi àṣírí àwọn iṣẹ́ ìyanu àwọn ànábì ọlọ́run nìyẹn ibi ẹyẹ bẹ́ẹ̀ bímọ kì í sì yẹ yọ sáyé ìjọba tọ́lọ́ bá ní ó lò ṣùgbọ́n kì í bímọ àwọn òyìnbó náà ti ń dọ́gbọ́n sí gbogbo àwọn seed tá a ti ń gbin nǹkan ní ìsìn tó bá lọ rà níbi tí wọ́n ti máa rà tó bá ti fi gbìn báyìí èso tó bá so kò lè ṣe é gbìn mọ́ àbí òfin àtọ́wọ́dá nìyẹn tọ́lọ́wọ́n ọba owó so ń tiẹ̀ eléyìí àwọn èèyàn ní abéèrè fún àmì ìràsán lọ́jẹ́ náà nínú àwọn kan tí anábìyẹ isa máa ń ṣe nínú sẹ́ẹ̀yánu yìí وتبرئ الأكمه الأكمه والأبرص بإذني bákan náà gbogbo àwọn aláìsàn tó jẹ́ sí pé àìsàn tí ò rí náà kò lójú rárá akma ẹni tí ò lójú rárá kì í ṣe pé lójú tí ò rí náà kò sójú ń bẹ̀ rárá ọlọ́run ọba ọba fi ojú ojú gan síbẹ̀ tí ẹgbẹ́ yorùbá mi ó sì bẹ́rẹ́kẹ́tẹ́ léde yorùbá ẹni pé tá a bá wojú ẹ̀ bá yàrá yìí ibi tó dúwà gan. ọkàn ó pa yányá ó pa anabi isa alayhi salatu wa salam yóò kàn fọwọ́ sí ojú oúnjẹ ni pé bisimilá bisimilá àti awọ o àti irun o àti dúdú bẹ́ẹ̀ àti funfun bẹ́ẹ̀ o yóò sì jáde lẹ́ẹ̀kan náà iṣẹ́ ìyàrá kí gbogbo ẹ̀yà ń tọ́ fọ́jú táwọn èèyàn gbé kiri lákòókò yìí ìwé ìkànnà bí ìta <laughs> àṣẹ gbogbo ọ̀nlajú afọ́jú ìwé ọ̀ká ọ̀gbọ́n ni o. àlùkùránì sọ òkè ànábì Ìsá dá ààyè tẹ́yìn òkèdè nínú báyìí tí ẹ̀yìn tí ń ti dá máa wọlé gbọ́n lajú afọ́jú asáni nígbà tó jẹ́ ẹ̀fọ́ yọ̀ọ̀kan gbòjú ọ̀rọ̀ àfi ojú máa ń bẹ̀ yọ̀ọ̀kan ṣàdúrà àṣojú rẹ̀ oṣù márùn-ún eléyìí kọ́ o akima òun náà lẹni tí ò ní ààyè ojú gan lójú ẹni tí wọn lọ́wọ́ à ń bẹ̀ ànábì Ìsá kan fọ́ọ̀kan wà ní bisimilá bisimilá ojú oṣù là ń bẹ̀ náà wàlẹ̀ abọ̀rọ̀ gbogbo àwọn aláìsàn ara wọ́n ti fọwọ́ kàn báyìí wọ́n gbádùn gbogbo tí wọ́n ń ṣe yìí ní orúkọ ọlọ́run ọba ní fi ń ṣe wà ètò ìkòròjò ìmáwòta. nínú àwọn aṣẹ́ tí ọlọ́run ọba fi pọ́n ànábì yìí sáré ni pé òun jí òkú ṣùgbọ́n yọ̀ǹda ìní ọlọ́run ọba ló fi ń jì tó kù bá kú ní orúkọ ọlọ́run ọba dìde òkú tí wọ́n wá jí yẹn kì í ṣe pé yóò tún wá sáyé yóò tún máa bímọ lọ yóò kàn fi jẹ́rìí pé ànábì ọlọ́run ni yóò tún kú padà tóyé ẹ̀ràn lè sọ fún ọ pé ànábì yìí sáájú òkú kan ọba tó máa ń sayọ́ tó máa lọ fẹ́yàwó ó máa ń bímọ ẹni tó ti kú ti kú wọ́n kàn jí gẹ́gẹ́ bí àmì torí iye tí ó lù láyé ti wà kí wọ́n lè bá àmà tí ànábì ọlọ́run ọba ni náà lẹ́yìn eléyìí tó wá jẹ́ ẹ̀rí fún wa ní ọ̀rọ̀ wa òun náà ni wà ìz kafaftu bani isra'ila anka ìz jitahum bil bayyinat. èyí tá a fẹ́ lè gan-an ọlọ́run ni wà ìz kafaftu ìtumọ̀ kafaftu nígbà tí mo rọ́ mo rọ́ dànù àwọn ọmọ rọ́ dànù bani isra'il àwọn ọmọ isra'il mo rọ́ wọn dànù nígbà tí wọ́n rọ́ gírígírígírí láti mú ànábìwá ayé sá kafaftu mọ ọwọ́ wọn dànù pé kí ẹ̀wá ànábì mi lẹ́mù ẹ̀ tó bẹ́ẹ̀ àwọn tó jù mí lọ gan dẹ̀wò pẹ̀lú àwọn tó síwájú ànábì ìrísá wọn àrí sí ẹ̀ tó wáyé bẹ́ẹ̀ ṣe iná ọlọ́run ọba sàn wáyé ìtí wọ́n ń pè ní káfù lọ́wọ́ kàfáfù mo taari wọn dànù bẹ́ẹ̀ gbọ́dọ̀ dọ́dọ̀ ànábì wa ìrísá àrí sọ́láàtù wassalam ẹ̀rí àkọ́kọ́ nìyẹn tó ń sọ fún wa wípé ànábì ìrísá wọn ò pa wọn ò sì pọ́n torí pé tí wọ́n bá pa tí wọ́n bá kàn ọwọ́ èèyàn gbọ́dọ̀ débẹ̀ ọlọ́run sì ní kàfáàtù kàfáàtù mo rọ́ wọn dànù mo ká ọwọ́ wọn kò atúndé pé àgbèrú lọ́wọ́ ẹnìkú gbèrú àbẹ̀rẹ̀ sí wọn pé àwọn gbọ́dọ̀ báyìí kàfáàtù mo dáwọ́ wọn padà èmi ọlọ́run dáwọ́ àwọn ọba ní israẹli àwọn ọmọ israẹli padà wọn ò ráyè lọ́dọ̀ wa ànábì wa Isa alayhi salatu wassalam tọ́lọ́wọn ọba ọba dá ọwọ́ rẹ̀ padà ọwọ́ wọn padà ní wọn ò rí mú wọ́n dẹ̀ kàn bí wọ́n ti fẹ́ kàn ẹ̀ńtà adáwọ̀ ẹ̀ padà tó lè rí mú ni kò lè rí mú ẹ̀ńtà adáwọ̀ ẹ̀ padà tó lè rí kan ni kò lè rí kan alukóran sọ fún wa pé wọn ò rí anabi musa anabi ayisa wọn ò rí pa wọn ò dẹ̀ rí kan alẹ́ sọ̀rọ̀ tó wọ́sẹ̀ ẹgbẹ́ àkọ́kọ́ ni suratul maida máa mẹ́ńsà ara fún wa one ten ẹlẹ́ẹ̀kejì ọ̀nà ni pé ọlọ́run ọba là á mẹ́lẹ̀ fún wa nínú alukóran wípé àwọn kèfèrí àwọn àwọn ọmọ Ísírẹ́lì wọ́n plan láti pa ṣùgbọ́n plan wọn ni kọjọ ọlọ́run ṣàfihàn pé wọ́n plan ṣùgbọ́n plan wọn kọjọ rárá ìyẹn ọlọ́run ọba gbéjáde ní sọ́ọ̀tì àárẹ̀ mọ́ àyà fifty four nípa ayélujára ọlọ́run fifty four ní ọkà wàmákàrú wàmákàrọ̀ lọ́ọ́. wàmákàrọ̀ lọ́ọ́ wàláwù khayru l-makirin. ọlọ́run ní àwọn ọmọ israẹli wọ́n plan wọ́n dètè oríṣiríṣi láti pé káwọn mú ànábì Ìsá káwọn ọ̀pá wa makara Allah àwọn ń plan ọlọ́run náà ń plan bí wọ́n ṣe ń plan tí wọ́n lọ́wọ́ náà ń plan òwò ọlọ́run à ń bẹ̀ ọ́ gbogbo ẹ̀ta wa tí bá ń plan òwò náà máa plan fún àwọn ọlọ́run ọba wa tọ́lọ́run ọba ti plan fún wọ gbogbo plan ọ̀tá òfurufú dáadáa ní ọ̀nà ìjà sí wọ́n sì mọ̀ ọ́ wọ́n ń sọnà àjẹ lójú ọ̀nà wọ́n kàn gbọ́ fún ha ó ti débi tí ń lọ ń gbé lọ́lọ́ wa makaru wa makara Allah. wallahu khairul makirin. bẹ́ẹ̀ wa makaru àyànjẹ́ ọlọ́run ọba gbé jáde nínú Al-Qur'an sọ́ọ̀tì Ali Imran aya fifty four wípé wọ́n plan ọlọ́run ọba náà ti plan ọwọ́ lọ ọmọ fúta ọlọ́mọ plan plan jù tó ọlọ́run ọba kò sí wallahu khairul makirin ẹlẹ́ẹ̀kejì ni mbọ́lá ni wọ́n plan plan wọn ọ̀dẹ̀ sọ kọjọ́ òfìwé àyíké wọn àrí pa ìwé lórí plan àwọn ọmọ Ísírẹ́lì náà ni pé àwọn fẹ́ pa àyàbẹ̀wà Ìsá alayhi salatu wa salam náà ẹlẹ́ẹ̀kẹta nínú ẹ̀yìn òun náà ni kí àlùkùránì ẹni tí ẹ̀sùn wá gbé kalẹ̀ gan ní pọ́n wípé sẹ́ǹsọ pé àdàpọ̀ làwọn wí látàárọ̀ ni alukurani sọ pé wọn pa, wọn àti kàn án sọmọ pé gbogbo nǹkan àwọn látara wọn lè gan wọn plan ni wọn plan mo rọ wọn dànù mi ò rọ wọn dànù wọn lè máa gbé bóyá bòmí ni kì í sígbà tí wọn fẹ́ kàn alukurani wa sọ ní ààyè mi gbé ìtí mo wí alákọ̀ọ́kọ́ àtẹlẹ́ kejì náà ni pé wọn kàn wọn pa tẹ́ ọ̀rọ̀ wa gbé ewé màá là mọ́lẹ̀ fún yín sọ́yẹ́tì nìsa àwọn ọmọ mi ti sẹ́rìn yìí. ọlọ́run وقولهم إنا قتلنا المسيح عيسى بن مريم رسول الله وما قتلوه وما صلبوه ولكن شبه لهم وإن الذين اختلفوا فيه لفي شك منه ما لهم به من علم إلا اتباع الظن وما قتلوه يقينا nínú àyà yìí ọlọ́run bá gbé kalẹ̀ yìí pé wọ́n láwọn pa ànábì wa wọ́n láwọn pa mẹ́sáyà ìsà ọmọ mariam tí sì òjíṣẹ́ ọlọ́run ọba ẹnu gbọ́dọ̀ wọn bá ṣe pè ní Rasulullah ó ti tó wa lẹ́rìí wípé wọn rí wa ọ̀rọ̀ ni wàkọ́wé lè hín ọ̀rọ̀ àwọn onísọkúsọ wọn àwọn aláìmọ̀kan wọn wọ̀nyí tí wọ́n ń sọ pé àwọn Júù nìyẹn o tán ní àwọn làwọn pa mẹsáyà Ìsá ọmọ Mariam Rasulullah àà ah, ah. òtítọ́ ìní ọlọ́ni aláwọn pa kò ṣeé ṣe ọlọ́wà ni wà máa kọ́tàlú wọ́n pa ẹ̀ pa wà máa fọ́lábù ẹ̀ kàn nǹkan méjì ní alẹ́ lọ́mbẹ̀ wọ́n pa wọ́n kàn wàlákìn ṣùgbọ́n ẹnìkan ni wọ́n pa ẹnìkan ni wọ́n kàn kìí ṣe ànábì mẹ́yìísá ni wọ́n pa kìí dẹ̀ ṣe ànábì mẹ́yìísá ni wọ́n kàn tó bá jẹ́ sí pé wọn ò lẹ́nì kankan kan ni ọ̀rọ̀ ní dojú ní báwọn fún wọn ṣùgbọ́n nígbà tó jẹ́ sí pé wọ́n rí nǹkan kankan ẹ̀rí gbogbo ní sẹ̀rẹ̀ ayé náà ti gbogbo ẹ̀ ń dá àwọn ọmọ wa wọn wá wọn ní bí làdùn wọn wá káàkiri wọn náà lẹ́nìkan wọn pa wọn ò sì jà àrókù ẹ̀ tábà màkòbúrò gangan ni wọ́n pa wọ́n ní kàkàrà ó wọn là ẹ́ sìgárà mi àtàwọn ti ọlọ́mọdé amúrúkọ àwọn ẹni burú wọn ni wọn pa ọ̀ǹdà àwòrán ẹ̀dà tí ò ní wọn pa yín náà tí ọba rí pa ọ̀rọ̀ ọba dáadáa pé wọ́n mú nǹkan kan pa nǹkan kan ọjọ́ máa wà èèyàn náà lẹ́ni tí wọ́n pa ẹni tí wọ́n pa èyí tí wọ́n jọ ànábì wa Ìsá àwọn sọ̀rọ̀ àti ọ̀sẹ̀lẹ̀ bó ti jẹ́nu wà láyé kí n ṣe bè hàlà o ajẹ́kọ̀ dojúrú mọ́ wa lójú náà ni wà yín náà lọ́dún náà tọ́lá bó fi hìlà fi ṣàkíyàn nínú máa láhùn lóhùn mi náà ẹ̀mí nílà tìbà máa kọ́ta lóhùn yà fi kò sí nǹkan kan lẹ́yìn ayà yìí ju pé kéèyàn gbà lọ àlùkò kẹ́nìkan wá sọ pé wọ́n pa wọ́n kàn ẹgbẹ́ bí àwọn kan nínú àwọn ẹlẹ́sìn Islam tí wọ́n ń ta fìdá sínú ẹ̀sìn Islam tí wọ́n gbà pé wọ́n pa wọ́n kàn wọn ò pa wọn ò kàn alayhi salatu wa salam àyà nìyẹn àwọn ìwádìí ní màá wà rárá àyà yìí púpọ̀ torí pé ọlọ́run bá sọ pé wà má qataluhu yaqina níparí àyà yẹn wà má qataluhu yaqina wọn òun gangan kọ́ ni wọ́n pa ìtumọ̀ wà máa kọ́tà lóhùn yàtọ̀ iná ni pé òun gangan kọ́ ni wọ́n pa iná ni òun yìí ìyẹn bá fi ayé fi àyà mọ́pà òun gangan yìí ta ni ó wà sálàyé ẹ̀ fún wa tí ẹni tí àwọn ní sẹ́tíṣà náà lè wa ayéṣà àríṣọ́ra tó wà sọ̀rọ̀ òun náà ni wọ́n ní wọ́n pa yìí òun náà sì ní àrẹ̀kọ̀rọ̀ ní sọ pé wọ́n ò yìí tẹ́yìn tí àwa fẹ́ mọ̀ pé wọ́n pa àbí wọn ò táàbà máa pè wọn ni wọ́n pa ọgbọ́dọ̀ wà láyé àbí oní ẹ̀sọ́ wípé èmi ni wọ́n pa ọ́ tí a bá ti wá gbà pé ó ti kú kò lè wáyé láti wá sàlàyé ara rẹ̀ pé èmi ni wọ́n pa mo láwọn ayé àti bá ń dànà àwọn ayé àti bí ànábì míì ti ń bẹ̀ lẹ́yìn ìwé míì ni ó pàtàkì fún wa mo rò fẹ́ hùwà tí mo fẹ́ yé wa ẹni tí à ń sọ̀rọ̀ rẹ̀ yìí tó dojú ló máa lójú tí wọ́n rà fún ẹni wọ́n pa àbó nǹkan wọ́n pa yìí ká ní pé wọ́n ní wọ́n pa lóòótọ́ bóyá ipò ni wọ́n pa kò lè fún alábọ̀mọ́ ipò ni wọ́n pa ká ní pé nǹkan ni wọ́n pa náà kò tó lè fún alábọ̀ náà torí pé ó ti lọ sí ó ti kó lè wúlò ká ní ẹ̀wà tí à ń yan fún ajamọ́ àfi ká rí ẹni tó jẹ ẹni tí wọ́n ní wọ́n pa òun àbí wọn pa nínú àwọn ànájọ ọlọ́run ní ìtọ́ba wá lẹ́yìn rẹ̀ òun ní ó ẹ̀ fún wa ìdí ìyẹn tó gbé nípa ànábà Muhammad sallallahu alayhi wa sallam wọn ló wá kílẹ̀ rẹ̀ fún wa wípé wọ́n pa wọn ọ̀pá ẹ̀dàkẹ́ èmi ni ọ̀rẹ́ ẹnìkan lọ́jọ́ lẹ́yìn àti ẹ̀mí fẹ́ ní tó dojúrú máa ń lójú yẹn èmi ó tù fún yín náà ní àlùkòrán ní pẹ̀lú pé wà máa kọ́ta lórí yọ̀kẹ́ yìí wọ́n pa ànábì Ìsá alayhi salatu wa salam. ọlọ́run bá sọ pé ma lahum bihi min ilm mo dábàá mo rò pé nìkan ni wọ́n tẹ̀lé ń dọ̀rọ̀ wa Isa alayhi salatu wassalam. náà lẹ́yìn yìí ẹlẹ́ẹ̀kẹrin ẹ̀rí àlùkùránì tó máa fún ọ̀pá ànábì Isa òun náà ní pé ọlọ́run ọba sọ pé mo fọ ànábì Isa máa kú lọ́wọ́ àwọn mo fọ mo fọ ẹ̀jẹ̀ ẹ̀ mọ́ níbi ọwọ́ àwọn awo ọwọ́ àwọn ọlọ́run ọba sọ bẹ́ẹ̀. náà fẹ́ ìgbàgbọ́ wípé mo sọ fún wa pé ẹ̀rí méje lọ́sọ fún wa pé wọn pa wọn ọ̀kan nínú àlùkòrán àti wọn sọ fún wa pé a tún rí ẹ̀rí méje nínú Injil náà tó sọ fún wa wípé tó ń jẹ́rìí wípé wọn ọ̀pa ànábì yìí fáwọn ọ̀dọ̀ kan. ọlọ́run bá sọ ní àlùkòrán pé sọ́ọ̀tà alẹ́ mọ́rán fifty five wípé ọmọ fún ànábì Musa ànábì Isa mọ̀ fọ́ ọmọ kú lọ́wọ́ àwọn kèfèrí ọlọ́run bá sọ ń bẹ̀ pé إذ قال الله يا عيسى إني متوفي ما tí ربك bá pe ànábì Ìsá wípé àkókò tó báyìí ما أكون máa kún ọ lóhun nígbà tí ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lọ́wọ́ tó gbóná nìyẹn o àkókò gẹ́gẹ́ bí ọlọ́run bá ṣe jíjì bí ìlú fowó ẹsẹ̀ ànábì Ibrahim alayhi salatu wassalam nígbà tí wọ́n bá jù sínú náà ní ti ràn ọ lọ́wọ́ ah, ó fi wá ràn mí lọ́wọ́ tó bá tó ràn mí níṣẹ́ ti ń bẹ ní ààyè ọlọ́run tó ràn mí níṣẹ́ ni ó ràn mí lọ́wọ́ tóyìn bá ti wà lọ́wọ́ ọ̀pọ̀n jẹ́ àwọn ànábì ọlọ́run ọba tó bá dókè tán ọlọ́run máa bá wọn sọ̀rọ̀ tààrà ni ànábì Musa alayhi salatu wassalam nígbà tó débi òkun tọ́ta ti ká mẹ́lẹ́yìn òkun ti wà wájú àwọn ọmọ wẹ́rẹ́ ohun tàwọn ẹbí musa anabi ayisa rẹ lẹ́yìn ìdíkọ́lá lọ́hùn ya ayisa tọ́lá bẹ́ẹ̀lì fún bí ọlọ́run ti sáyà yíká lẹ̀ gbàgbé ọlọ́run bá anabi ayisa sọ̀rọ̀ lásìkò ìgbà tí gbogbo dùnyà á pa àpáfẹ́fẹ́ lẹ́yìn ọlọ́run ya ayisa ìwọ ayisa ìmì mùtàwàtìkà máa fi ohun fẹ́lẹ́fẹ́ kan wà tí máa fi kùn ẹ́ wàá sùn díẹ̀ wàrọ́ọ̀fẹ́ ọ̀hún kà ìlàyé màá gbé ọ màá gbé ọ kúrò láàrin wọn egbe sẹ̀rí àníyẹn egbe kí nìyẹn sẹ̀rí à egbe sẹ̀rí àlẹ́ ọlọ́fẹ́ gbé ànábẹ̀ yìí sáyẹn bí wọn náà bá dúró tọ́lọ́run dáadáa ọlọ́run gbé wọn náà o lè má gbé ọ lọ máa ń ó lè gbé ọ kúrò láàrin àwọn tí sì ní sí pé ọba dáadáa. ọlọ́run ní wàá ríṣà máa bónú kan ẹ́ máa lè gbé ọ máa gbé ọ kú lọ́sọ́dọ̀ mi ẹlẹ́ẹ̀kẹta wá ní ta fẹ́ lò ń bíbà yín. wà á mú tán hírù ká mínà ládì iná káfàrú. ìta fẹ́ lò ní wà á mú tán hírù ká mínà ládì iná káfàrú. ẹ dákun mùtọ́ hírù dà láàrin wa sí mùtọ́ hírù wa àwọn èèyàn máa ń mùtọ́ hírù mùtọ́ hírù sáárí tọ́ hírù nǹkan ọ̀rọ̀ ojú ń tẹ́ntàn ní ọ̀bẹ sọ́ni mutahir kí ìtura mutahir mímá nìyẹn bí wọn náà máa fi dáńpé ní mímá òun náà ni mọ̀tọ́ ọ̀rọ̀ ni wọ́n mutahir ká èmi ọlọ́run ọba yìí mo fẹ́ fọ ẹ̀ mọ́ kúrò lọ́wọ́ àwọn kẹfìrì àwọn bàní israẹlà ẹ dákun ẹni tá a bá láàfọ̀ mọ́ kúrò lọ́dọ̀ àwọn ọmọ bàní israẹlì sáwọn náà látọ̀ wáyé pé wọ́n kàn wọ́n fi fẹ́ lẹ́sìn wọ́n gbé sórí igi wọ́n kàn má bẹ̀ wọ́n ń wò lókè wọ́n fi yẹ̀yẹ́ kò ṣe bẹ́ẹ̀ o àlùkò ènìyàn o lóbi tó fi pé ayé yìí gbogbo mùsùlùmí yẹ kó máa fọwọ́ sọ̀yà káàkiri ní tọ́lá sọ̀kalẹ̀ sí pé ọwọ́ àwọn ọmọ ìsírẹ́lì kankan ọ̀kan wa Isa kọ̀ọ̀kan rẹ̀ nígbà tó wọn bàbá kan rẹ̀ báwọn ó ṣe rí kan báwọn ni ó ṣe rí pa náà nínú ọ̀rẹ́ náà nígbà tá a sọ wípé wọn kí ló wá ṣẹlẹ̀ sí ńgbà náà kí ló wá ṣẹlẹ̀ sí ntọ́ ṣẹlẹ̀ sí náà ni nàmbà five ẹ̀rí ọlọ́run ọba sọ pé báwo wá fà áhù lọ́ọ̀hù ìlẹ́yìn. báwo wá fà áhù lọ́ọ̀hù ìlẹ́yìn. ọlọ́run ní báyìí ó ti gẹ́ ọ̀rọ̀ ntọ́ ṣẹlẹ̀ ń bẹ̀ gan ni pé rọ̀fà áhù ìlẹ́yìn ọlọ́run mú wá sọ́dọ̀ rẹ̀ ọlọ́run gbé ga wá ó mú kú ń bẹ̀ gbé gbé ọlọ́run gbé ẹni tó gbé ọlọ́run ọba bá gbé sílẹ̀ ìgbà tí wọ́n bá kàn sani ó tó gbé ni kí aláǹfààní gbé ọ̀hún nígbà tí wọ́n lù ọ̀tàn ara ni èdè gbé ọ ó ní ẹgbẹ́ òsì wo lógbó léhùn lógbó tó wúlò lógbó tó yẹ kó gbé ọkọ̀ jẹ títí tọ́ báyàn lógbó tó yẹ kó wọ́n kàn án wọ́n kàn tán ó kú ọwá tó jíǹde wọn àṣà gbé sí wọ́n ti fi sẹ̀sìn kí láǹfààní gbé irú ẹgbẹ́ òsì wo nìyẹn ẹgbẹ́ gidi lógbó tó bá gbé èèyàn tí ọ̀jẹ̀ kí nǹkan kan kàn yàn lára náà ló naam ẹlẹ́ẹ̀kẹfà nínú ẹ̀rí ẹ̀yìn bọ̀ wa nígbà tá a ti máa fowó anábì ẹ̀ríṣà àríṣàlátò wàsálàm wọn kàn ṣùgbọ́n ní tọ́ba sọ pé wọ́n kàn gbogbo àmọ̀ sí anábì ẹ̀ríṣà anábì àlàáfíà ni ọ̀rọ̀ àkọ́kọ́ tí anábì ẹ̀ríṣà kọ́kọ́ sọ́ńdà tó dáyé òun náà ni pé ó jẹ́rìí orí nǹkan mẹ́ta tọ́lọ́wọ́n bá fún àlàáfíà mẹ́tẹ̀ẹ̀ta tọ́lọ́wọ́n bá fún. sọ́yà tó máa ń yá àwọn àyà ọlọ́run bá sọ pé wàsálàmù aláìyá yàwù máa wulẹ̀. Sàlámù aláìyá yàwù máa wulẹ̀ tu wà yàwù máa amútu wà yàwù máa ubẹ̀ àṣù hayà. Ànábì Ayísá aléṣọ́láàtò wàsálàm ó júwe fún wa wípé ó gbé jáde wípé àlàáfíà mẹ́ta ọlọ́run bá fún un ọ̀rọ̀ tó kọ́kọ́ sọ jáde láyé nìyẹn nígbà tó dáyé ó ní ọlọ́run fún mi lálàáfíà nígbà tí mo wáyé ìyẹn ni wípé operation kí wọ́n ṣe fún ìyà tó bí àwọn ìbẹ̀wò àyíṣà àyíṣà láti wọ̀sán bá àbádí tán ilé nǹkan àwà ó ti túnbọ̀ fáwà ó ní wassalamu alayya yawma wulid àlàáfíà ni mo bá wá sí ayé ó sì tún bí wáyé bí ànábì wa ìyá wa Maria wọn ò rọbí wọn ò rọbí rárá lọ́rẹ́ ni wọ́n bí ànábì wa àyíṣà àyíṣà láti wọ̀ torí bí àyà àlàáfíà ni tèmi níjọ́ wáyé wọ́n bá tún túmọ̀ pé àlàáfíà yìí tá a rí nìyẹn o ọmọ náà wá ń kọ́ sókè ń tiẹ̀ ní òun òkè wáyé ń tiẹ̀ o ẹ̀rí ni ànábì náà ó tún fi ánsà sí fún alórí ẹ̀ ní oní wá sọ̀rọ̀ ọmọ alẹ́ rẹ̀ ọmọ wòlú ànábì náà Ìsá alẹ́ sọ̀rọ̀ àtọ̀rọ̀ sọ̀rọ̀ kò kí wáyé wà tán àbí ọwọ́ yẹ ọ̀rọ̀ ni lọ́dọ̀ wa nígbà tó mà bá ti ké á sì tún jẹ́ kó pé àtọ̀ lùlù ń bẹ̀rẹ̀ sí nǹkan mí tí ń mú báyìí tẹ́tàn sọ pé ẹ lù dáadáa kó lè bá a kéda ẹja lóòótọ́ náà kó lè bá a ké naam anabi isa alayhi salatu wa salam kò kí wáyé bàtà wáyé tí wọ́n jẹ́ ká mọ̀ ayé alukur'an so àlàáfíà ni o wa salamu alayhi wa mọ̀ ẹlẹ́ẹ̀kejì ó ní wa yawma má àmọ̀ anabi isa ní àlàáfíà ni yóò ti jẹ́ tèmi jẹ́ tí mo bá fẹ́ kú láyé tẹ́sà wá ní ẹni tí wọ́n kàn má gbèlébù ẹni tí wọ́n tí wọ́n sokọ́ tó lóbi igi tọ́lá àti àlọ́ bá lọ́ báyìí. ti sálàáfíà ẹ bá wá pè lálàáfíà kọ́sàmí àdúrà tí mo fẹ́ ṣe fún yìí ọlọ́run jẹ́ kí kàn ọ́ mọ́jú kó o tó kúrò láyé tó ti lè sàmì àjẹ́ ya kú àlàáfíà ni ẹ̀rí pé kò ní sàmì a bá ní kàn kó o tó láyé à ànábì ẹ̀yìn sáfún ní lọ́jọ́ àlùkìyàmà àlàáfíà ní tèmi mẹ́tẹ̀ẹ̀ta ló bèrè ó lálàáfíà ní tèmi ní àtiwáyé ní àlàáfíà ní ó tún ní àtikú ní àlàáfíà ní àti sọ̀run omi náà kí ni àlàáfíà ọlọ́run abẹ́ wẹ̀rẹ̀ fún ànábẹ̀ èyí sáré lè fáwa náà o yá fàlàáfíà láyé wa tábà tún kúrò láyé náà jẹ́ ká kúrò láyé pẹ̀lú àlàáfíà tábà tún jíǹde náà tábà ọlọ́run ọba pàdé àlàáfíà ní kò ṣe ti wà o eléyìí ni àlàáfíà anábìà Muhammad sallallahu wa sallam nínú hadith imam Bukhari gbà wá wọ́n túmọ̀ àlàáfíà tọ́lọ́run fún ànábì wa ayíṣá alayhi salatu wassalam. ani abi hurayra radiyallahu anhu. abi hurayra gba hadith wa akọ́nà bá nìyẹn mi sọ pé. ọ̀rọ̀ nàbí sallallahu alayhi wa sallam. ó ní ànábì wa sallallahu alayhi wa sallam sọ pé. kullu bani adam yat'anu ash-shaytanu fi janbayhi bi asbu'ihi hina yulad gọ́nà isa ibn maryam. ànábì wa ni gbogbo ọmọ ádámà mi ní gbóná wa ń bẹ. ànábì wa náà wà ní nǹkan kẹsàn-án. kullu bani adam. kullu bani adam gbogbo ọmọ ádámà tí bá ń wáyé tó bá jẹ́ ọmọ ádámà náà àtọ́ mẹ́fà ọba wáyé yat'unu shaytan fi janbayhi bí isbi'ihi èṣù náà tí bá ń bọ̀ yàwó láti náà yá ìsọ̀kalẹ̀ tó bá fẹ́ sọ̀kalẹ̀ báyìí èṣù fi ká wọ́n fi gbẹ́fẹ́ olórí burúkú ìlú ìtàn ti wáyé káì bí ìgbẹ́fẹ́ ọmọ wáyé má bí sì máa ń ṣe fún gbogbo ọmọ tí wọ́n máa bí sáyé nìyẹn ẹ̀ láti rí dáná bí tó fún ara rẹ̀ tí láàbù kálí tó lóore ń jáde wọn ò rí rẹ̀ àwọn ẹyẹ sẹ́kù tí wọ́n máa ń tẹ̀wé ìpẹ́ wọn ò lè rí rẹ̀ lẹ́wọ̀n. àwọn obìnrin hmm. gbogbo ọmọ ádámà tẹ́ ra wáyé tí wọ́n bá bí sáyé ṣètọ́nù ó fi ka gun rẹ̀gbẹ̀ kì í fẹ̀gbẹ́ kan ẹ̀gbẹ́ méjèèjì ní òjò gbogbo pé wọ́n náà ti mọ owó oṣù wọ́n á ní kí lọ́fà tó máa fi máa ké ìǹtọ́fà tó máa fi máa ké wáyé nìyẹn àtìrí ẹ̀rọ gbọ́lẹ́ nìyẹn o ọ̀ gbọ́dọ̀ tó gbé ni àwọn ẹgbẹ́ ọmọ ògbé ọmọ nkíwáyé ló ń kí wọ́n sọ fún alẹ́ ẹ̀kan pé tọ́mọ ọba kíwáyé má ṣe yà sísà ń mí <laughs> tí bá ń mí ọmọ àmì dáadáa nìyẹn. gbogbo ọmọ ádámà tí bá ń wáyé kọjá ní kankan lẹ ó rà ànábì ọ̀lọ́rọ̀ ọ̀lẹ́ láàrin. oyin tí wọ́n bá wáyé èso èso fi ka gun ọlọ́gbẹ̀ẹ́ méjì ìdìbà yìí tọ́kì tọ́mọ bá ké ẹ̀yìn ẹ̀yìn ẹ̀yìn tẹ́ ni ẹ̀yìn bíbí kọ́ ẹ̀yìn èso ìtọ́ ni òun yóò gbọ́ báyìí ṣùgbọ́n o ẹnìkan náà ní èsì ọ̀rá ayè fọwọ́ gún <laughs> ta ló ń gbà wọn ẹyin sábà mọ́ríà anábì àyíṣà nìkan náà lè èsì ọ̀rá ayè fọwọ́ ọ̀rọ̀ la ó jẹ́ máa sọ fún wa pé ẹni tí ọba gba ànábì wa Muhammad gbọ́ sallallahu alaihi wasallam kọ̀wáyé ẹ̀yàn ní ní tí ọlá tí ń bọ́ fún ànábì ànábì tọ̀wọ́ sáájú ẹ̀ ní tìjáwé fún wa ó ní ànábì òyìnbá ẹni ìṣòro ayé ìdọ́dọ̀ tiẹ̀ wọ́n ní oṣù wa ọwọ́ afẹ́gùn náà ọfẹ́ fọwọ́gùn fata anafil hijab. fata anafil hijab. ọwọ́ rẹ̀ débi kọ̀dọ́dọ̀ ànábẹ̀ yìí sa ààrẹ ìṣàkóso ọ̀nà ká ó débẹ̀ ṣùgbọ́n ọwọ́ rẹ̀ débi ọ̀dọ̀ ànábẹ̀ yìí sa ìyẹn ní àti àkóso yẹn sọ pé wassalamu alayya yẹ ìfọwọ́lẹ́ àlàáfíà full peace. ìníkọ́ máa jẹ́ tèmi ìjọ́tìmọ̀ wáyé ó sì jẹ́ tiẹ̀ náà ààrẹ ìṣọ̀rọ̀ tó wọ́n sọ̀rọ̀ ìyẹn ló fi jẹ́ pé nínú Islam àánú tá nàbí tó fún wa ni tá a bá ti bímọ ó ní ara tètè pè ń sétí ọ̀tún ẹ̀ àwọn èèyàn máa ṣe mistake láàrin yẹn yóò ti bímọ bímọ bímọ bímọ bíjọ́ kẹta ọjọ́ kẹrin mẹ́ta máa ń ṣẹ̀ṣẹ̀ á pè ń ọ̀jà nfààní yẹn ń tiẹ̀ nìyẹn. àníbi tí wọ́n ti ń bí yóò sáré rí tẹ́wọ́n ti ń bímọ yẹn tán gram tí ń jáwé báyìí yẹn sáré gbé sí torí pé kí ipa ipa owó èsù tó gún yẹn kó lè bá a lọ ni. nígbà tí wọ́n sọ àwọn Bukhari wípé téèyàn bá ti pẹ̀rù èsù máa ń sàn. eré àsákẹ́ni àsádójú bolẹ̀ náà nà àlẹ́ kọ́ni ànábì pè sallallahu alaihi wasallam ìdí nìyẹn àǹfààní yẹn kọ́ máa jẹ́ tiwa. ànábì wa ayé sáré sọ̀rọ̀ ọlọ́run ọba làkúrò níbi ẹ̀ṣẹ̀ ọlọ́run làkúrò níbi ẹ̀bẹ̀ ṣíṣe ọlọ́lá kúrò níbi ìwà ìwà tí ò láti ìgbà tó ti dáyé olórí jẹ́ sí pé láti ìgbà tó ti dáyé ní ti dáadáa sí ìyá rẹ̀ títí tó fi kúrò láyé tí ìyá rẹ̀ fi láyé ní àlàáfíà ògidì salatu wa wá àlàáfíà kan tí ń bọ̀ wá òun náà ní àlàáfíà ìjọ tó láyé òun náà ní àlàáfíà ìjọ tó láyé ń bọ̀ wá bẹ́ẹ̀ ń bá wá àti àlàáfíà tí ó tí wọ́n bá ní èèyàn kú lẹ́ni tí wọ́n kàn máa gí gbogbo àná láàmà sọ wípé ikú gbóná ni irú ẹni bẹ́ẹ̀ ló kù èyí bí ọjà ayà yìí olùyà ọjà ànábì Ìsá alayhi salatu wa salam wọn ò pa wọn ò dọ̀tà mọ́ nǹkan kan náà. ẹlẹ́ẹ̀keje inú ẹ̀rí tó wà nù sẹ̀ríà èyí náà ní kí gbogbo nílà káyè ènìyàn yọ́ọ́ máa jẹ́rìí sí ìta fẹ́ sọ yìí wípé ntí wọ́n ń pè ní ikú.

níwọ̀n ẹni tó bá ní wọ́n kan ànábì wa Ìsá alayhi salatu wassalam pé wọ́n pa ó tún wá jíǹde ó sì pé ó tún padà bọ̀ wá yóò tún wá kúkú ẹlẹ́ẹ̀kẹ́lẹ́ ẹlẹ́ẹ̀kẹ́ sẹ́ni pé ó takò àpọ́nlé fún ànábì ọlọ́run ọba alayhi salatu wassalam nílé ìdásí jẹ́ ànábì wa sallallahu alayhi wa tá a bá ń pa gan kì í fẹ́ ká jẹ́ kó rí ikú ẹnì kejì ẹ̀ gan. وفي قرآن حديث من وطبراني أتحاكم من عن ابن عباس عن ابن عباس رضي الله عنهما عبد الله بن عباس جاوة قال إني ما رسول الله صلى الله عليه وسلم على رجل واضع رجله على صفحة شات أو أجبي سلوري أنكو كان تفق أجبي سلوري أنكو كان تفق أجبي wọ́n gbẹ́sẹ̀ lé lọ́wọ́ wọ́n mú fáìlì wọ́n pọ́n ọ̀bẹ báyìí bí bàbá ẹlẹ́ran wọ́n pín fáìlì níṣojú wọ́n fáìlì ọ̀bẹ níwájú ẹran yẹn. wàhíyà ah. tá a lè ṣàbò ilé yìí bí bàtọ̀. ẹran náà ń fò báyìí ẹran náà ń fojú kọ̀ọ̀kan wo bàbá tó ń pọ́n ọ̀bẹ pé ah, ah ah ah tọ́lọ̀ bá fẹ́ sọ ni ọlọ́run lọ́mọdé ọ̀bá fẹ́ jáde ẹran náà wò. kọ́ọ̀lù àníjà sọ pé afẹ́lá afẹ́lá kọ́bùlà hàdà bàbá bàbá ọlọ́pàá ó sì pọ́n ọ̀bẹ rẹ kó tó dẹ́ran rẹ dùdùbúlẹ̀. àwa tùrú ìdò àǹtùmí tàhá màùtàtà. ṣé ẹ fẹ́ pákó tó kú ni. Allahu akbar wọ́n á lọ tún wá lọ sí sámà ọlọ́sọ́dọ̀ ọlọ́run ọba wọ́n sì gbà pé tó ń padà bọ̀ wá wọ́n sì mọ̀ pé yóò tún kú padà tẹ́ mọ̀ pé ní tí wọ́n ń sọ ni wípé ikú méjì lánàá lórí sáré kura hàn. ikú méjì. gbogbo wa sì mọ̀ pé ikú ẹ̀dá. bẹ́ẹ̀ ikú èyí sí. eré ìlú ẹ̀jẹ̀ àmọ́ àmọ́ pé alukoran olọ́pàá anábì wa ayé sáré alayhi salatu wassalam. tọ́lá jẹ́ pé nǹkan kan bá tẹ̀lé máa kú lẹ́ẹ̀mejì ni èsì rẹ̀ kó kú lẹ́ẹ̀mejì. tí nǹkan kan bá máa kú lẹ́ẹ̀mejì ni tòṣì rẹ̀ kó máa kú lẹ́ẹ̀mejì tó ń ti bẹ́ẹ̀ kèfèrè òkú lẹ́ẹ̀mejì àwọn ọ̀tá ọlọ́wọ́n ọba fúláwọn náà òkú lẹ́ẹ̀mejì àbókú lẹ́ẹ̀mejì nígbà táwọn ọ̀tá ọlọ́wọ́n ọba òkú lẹ́ẹ̀mejì èyí tó fọwọ́ jẹ́ sí pé ààyè ọlọ́wọ́n ọba níta náà bẹ̀rẹ̀ Isa alayhi salatu wa salam lẹ́nu wọn wàá gbàláwà tó yókù ní ẹ̀ẹ̀mejì náà ẹjọ́ ká lọ sínú Injil ààyè méje wà mbẹ tó ń sún yé wa yí pé ànábẹ̀rẹ̀ Isa alayhi salatu wa salam tó ń júwe fún àìsàn wọn ọ̀kan àkọ́kọ́ nǹkan mẹ́rin ń bẹ lábẹ́ alákọ̀ọ́kọ́ yìí alákọ̀ọ́kọ́ yìí ìjìnì jẹ́rìí fún abáyọ̀mù jẹ́rìí fún ayé pé ọlọ́run ọba gba ànábì Ìsá là kúrò níbi ọwọ́ àwọn jù níbi ọ̀pọ̀lọpọ̀ aburú tí wọ́n fẹ́ ṣe sí níbi ọ̀pọ̀lọpọ̀ àwọn onírànà aburú tí wọ́n fẹ́ ṣe sí. láàyè ará ọ̀kọ́ lọ́wọ́ Luke orí ẹsẹ̀ twenty eight sílé thirty wọ́n fẹ́ ju ànábì Ìsá alayhi salatu wọ́n fẹ́ jù rẹ̀ látòrí òkè ọlọ́run ti dáàbò nígbà tí gbogbo àwọn tí ó wà nínú sínágọ́gù gbọ́ nǹkan wọ̀nyí hmm. inú rú wọn ṣuṣu hmm. wọ́n sì dìde hmm. wọ́n ti sọ́de sí ẹ̀yìn ìlú wọ́n sì fà á lọ sí bèbè òkè. bèbè òkè ni wọ́n fà náà bèbè fà lọ. níbi tí wọ́n gbé tẹ ìlú wọn dó kí wọ́n bá lè taari rẹ̀ ní ògèdèǹgbé ṣùgbọ́n ó kọjá láàrin wọn. kí ló mú kọjá láàrin wọn agbára ọlọ́run ẹni tí a mú lọ sórí òkè tá a ti mú dé ti ń pé tán tí wọ́n bá bọ́ kọjá láàrin wọn tá a wá fẹ́ lu rẹ̀ ṣùgbọ́n kọjá láàrin wọn ọba fíkẹ́ni ọba tiẹ̀ lọ tá ló mú kúrò ní ọlọ́run ọba ayé gan nìyẹn ndé àwọn júù fẹ́ pa wọ́n fẹ́ ju ẹ̀rà tókè ọbọ ń bẹ̀ yẹn ikú jíjù ẹ̀rà tókè ẹ̀sìn ìsìn ń bẹ̀ torí pé kákànyà máa àgbélébù náà ẹlẹ́ẹ̀kejì wọ́n fẹ́ lọ oko mọ́ wọ́n fẹ́ kùn lóko Jòhánù orí orí kẹjọ ẹsẹ̀ fifty nine. nítorí náà wọ́n gbé òkúta láti sọ́ọ̀lù. nítorí náà wọ́n gbé òkúta láti sọ́ọ̀lù ta ló ń dàn ànábìwá ẹ̀yẹsà ààrẹ ìṣẹ̀lẹ̀ àti wọ̀sẹ̀lá. ṣùgbọ́n Jésù fi ara rẹ̀ pamọ́ ó sì jáde kúrò ní tẹ́ḿpìlì. ṣùgbọ́n Jésù fi ara rẹ̀ pamọ́ ó sì jáde kúrò ní tẹ́ḿpìlì tó wáyé tó bá sálọ ni wọ́n fò kò lè ṣùgbọ́n Ọlọ́run ní kí ẹ pa á fún wọn àrí Ọlọ́run dáàbò bò tó wo wọ́n fẹ́ gbá mú wọ́n fẹ́ mú wọn àrí mú bákan náà orí kẹwàá thirty nine wọ́n fẹ́ mú wọn wọ́n sì tún wọ́n sì tún wá ọ̀nà láti mú wọ́n wá ọ̀nà láti mú ànábì wa. ó sì lọ́wọ́ wọn. ó sì lọ́wọ́ wọn tó ṣe bọ́ sọ́nyẹ̀ ni sọ́nyẹ̀ Jòhánù ti ẹ̀sọ́ láàrin ìwé pé wọn ò lè kan wọn ò gbọ́dọ̀ fi nǹkan kan kan igun ànábìwá àyíṣà àyíṣà àti ọ̀sẹ̀. Èyí gan lọ jẹ́rìí wípé wọn ò kan. Wípé níta bá kàn mọ́ nǹkan, èso ẹ̀wọ̀ náà bó inú igun ara ẹ̀. Jòhánù nineteen thirty six. Nǹkan wọ̀nyí sẹ́ẹ̀ kí ìwé mímọ́ ó lè ṣẹ tí ó wí pé a kì yóò fọ́ egungun rẹ̀. Mo rí láti pé láti eighteen kí láti eighteen. aláti thirty five. ṣùgbọ́n ọ̀kan nínú àwọn ọmọ ogun náà fi ọkọ̀ gun ọkọ̀ gún ní ẹ̀gbẹ́. ó kú ọkọ̀ gún ànábì oríṣà ní ẹ̀gbẹ́. lójú kan náà ẹ̀jẹ̀ àti omi sì tù jáde. ẹni tí ó rí sì jẹ́rìí òtítọ́ sì ni ẹ̀rí rẹ̀. ó sì mọ̀ pé òótọ́ ni ó wí kí ẹ̀yin kí o lè gbàgbọ́. kí ẹ̀yin kí o lè gbàgbọ́. nǹkan wọnyi ṣe nǹkan wọnyi ṣe kí ìwé mímọ́ kí o lè ṣẹ. nǹkan wọnyi ṣe. kí ìwé mímọ́ kí o lè ṣẹ. nǹkan wọnyi ise kọ, wọnyi ti kà wọn kàn án. nǹkan kí ìwé kí lè tí wí fọ egungun kí ni ìwé mímọ́ sọ pé wí pé ìta fẹ́ kóòtù gan rẹ̀ a kì yóò kíni. a kì yóò fọ egungun rẹ̀. a kì yóò fọ egungun wa ẹni tó wá torí pé ìṣọ́ gbanú egungun kọjá náà ayé ẹlẹ́ẹ̀karùn-ún òun náà ni pé ẹni tí wọ́n kàn máa gbélébù kì í sànà lọ́wọ́ àyíṣà àríṣọ́rọ́ àti wọ̀sẹ̀rọ̀ torí pé ìjìlọ jẹ́rìí pò ẹwà àyíṣà ẹ̀kọ́ ti jẹ́rìí gangan nìyí kò jẹ́rìí bẹ́ẹ̀ ẹ̀rọ Matthew twenty seven eleven twelve kí lọ́wọ́ bá sọ nínú báwùn bẹ́ẹ̀ jésù sì dúró níwájú baálẹ̀ uh-huh. baálẹ̀ sì bí léèrè wípé uh-huh. ìwọ àá ni ọba àwọn júù. wọ́n ń bí léèrè wọ́n ti mú wọ́n ti mú lọ́wọ́ pé wọ́n fẹ́ wọ́n ò tí ì ṣèdájọ́ ìbáwọn kàn wọ́n ń ṣèjọ́ ẹjọ́ níwájú ọba lọ́wọ́ kò sí ìwọra ni baálẹ̀ àwọn júù tó ń pe ààrẹ ń baálẹ̀ àwọn júù. Uh-huh. jésù sì wí fún un pé ìwọ wí. ìwọ wí jésù sọ fún òní ẹni tó sì dá wọn lóúnjẹ náà náà ni wọ́n kàn mágbèlébù ó náà ni wọ́n nígbà tí a. ẹtúndẹ̀ka ẹtúndẹ̀ka sí ẹ. ok jésù sì dúró níwájú baálẹ̀ baálẹ̀ sì bí léèrè yìí pé ìwọ àá ọba àwọn júù. ìwọ àá ọba àwọn júù ó bí léèrè báwọn pé ṣé ìwọ náà ni ìyẹn ni pé ìwọ àá ní ọba àwọn júù ànábì yìí sáná ń jẹ́ báwọn ọba àwọn júù tó ní tí wọ́n fi ń alẹ́gẹ̀ẹ́tì ẹni pé ó pèrè ẹ̀ lọ́ba ọba àwọn júù. wọ́n ní ìwọ àá ní ọba àwọn yẹn pé ìwọ ni ànábì yìí sá sọ́ọ̀mù pé jésù sì wí pé ìwọ wí. ìwọ wí nítorí wí ni o sọmọ <laughs> pé dábàá pé ṣé wọn ní nítorí wí ni o ó ń sọ fún ọ pé mi ò sọ fún ọ pé mi ni mi ò sọ fún ọ pé mi kọ́. nítorí àmì tó fi sọ báyẹn òfìyà àti kò dá wa lójú pé òun ni ọwọ́ à ń bẹ̀ pé wọ́n kàn ẹni tó yẹ sọ̀rọ̀ yẹn náà ni wọ́n kàn mọ́ àgbélébù kì í sànà bẹ̀rẹ̀ àyíṣà alẹ́ sọ̀rọ̀ àti wọ́n sọ̀rọ̀ àmì. bákan náà ẹlẹ́wọ̀n Matthew twenty seven forty five twenty eight forty six anabi isa alayhi salatu wa salam ọbẹ̀ lọ́wọ́ ọba níbẹ̀ nígbà tí wọ́n ní anabi isa ń bẹ lọ́wọ́ ọba níbẹ̀ nígbà tí wọ́n kàn tí wọ́n ti gbé sórí àgbélébù tán gbogbo àwọn náà sì máa fi anabi isa ṣàdúrà fún tí kì í ṣe ara rẹ̀ ọ̀sẹ̀ àbí ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọwọ́ á ṣàdúrà fún ara rẹ̀ kọ̀ wá gbà ọ̀tàkùn làákàyè ẹ máa wò láti wákàtí kẹfà ní òkùnkùn ṣú gbogbo ilẹ̀ títí tí ó fi di wákàtí kẹsàn-án. àwọn ti kà máa orí igi o níwọ̀n wákàtí kẹsàn-án ni jésù sì kígbe ní ohùn rárá. ó kígbe yẹni pé wọ́n fi àdúrà pẹ̀lú oró pẹ̀lú ìnira wọ́n ní ó kígbe tábàlì èèyàn kígbe kì í ṣe ọ̀rọ̀ tó yéésù nìyẹn. wọ́n fi káàì ó kéré nìwọ̀n wọ́n yàn nábì yìí sá kígbe ojú yáráp taraba níyàn náà tán èèyàn máa pé èèyàn máa ké ọlọ́mọdé àrí nìyàn ọlọ́run ọkọ. nítorí ń gbé jáde náà ni pé wọ́n ní ànábì wa ayé sá kígbe kílẹ̀ wí. eli eli lama sabakitani. ẹ kéwú lọ́sọ̀ mbẹ́ yẹn kéwù gidi ọ̀ríjínà iná ẹnba máa kéwù tó máa gbé ilihi elihi ìlàhí ìlàhí lánà wí ìlàhí ìlàhí wí. elihi elihi elihi ìlàhí ìlàhí ìlàhí iná àdàpọ̀ èdè hebrew àti arabic wọ́n sọ mara wọn díẹ̀ ó ní ọlọ́run ọba mi ọlọ́run ọba mi. lakọ́d. lama sabakutani. lima kìtì lama lima sabakutani lima sabakita ni larubawa ni wọn náà máa ń gbé lima lima dáadáa nù kí lima sabakita ni kí ló yẹ kó fi mí sílẹ̀ ìtumọ̀ yìí. èyí ni ọlọ́run mi ọlọ́run mi. ìtumọ̀ rẹ̀ ni àwọn òun kọ́ sọ pé yìí ni ọmọ báyìí mú káàntì rẹ̀ ọ wà sọ pé wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé. wọ́n ní ìtumọ̀ rẹ̀ ni pé. ìtumọ̀ larubawa tó fọ̀ yẹn ni báyìí wàá túmọ̀ pé àwọn náà gbàgbé gbólóhùn yẹn lima sabakita ni. bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ bá wọ́n máa sọ èdè lọ láàrin bí ọgbọ̀n ṣẹ́jú òní máa ń tán wí èdè àwọn náà wọ́n fẹ́ ṣe bí àwọn táwọn máa ń ka àyà ọkùnrin àti àfihàn ṣàdúrà àwọn náà padà sí èdè tí wọ́n gbà pé náà ni èdè ànábẹ̀wá ayíṣá àlẹ́sọ̀rọ̀ àti ọ̀sẹ̀rọ̀ ìran wọ́n ní éèlì éèlì lèmà sàbàkùtà ní ìtumọ̀ rẹ̀ ní pé túmọ̀ rẹ̀ ní àti túmọ̀ rẹ̀. tí wọ́n tu sí ni pé ọlọ́run mi ọlọ́run mi ọlọ́run mi ìláhì ìláhì èyí ti tí ìwọ tí ìwọ fi kọ̀ mí sílẹ̀. ẹ̀rí ọ̀n sọ bá ń pẹ́ ànábì yìí sá ń sọ bá ń lórí àgbélébù pé ó pọ̀ mí sílẹ̀ ọlọ́run kí ló tó pọ̀ mí sílẹ̀ yẹn pé ìwọ ọlọ́run ọ̀gbà àdúrà ni sọ̀nà wò mí rẹ tàlàwà bẹ́ẹ̀ tó ọ́ sàdúrà kọ̀gbà báwo la ti wá lè máa sọ wípé òun ni ó gba gbogbo nǹkan là sọ̀nà pé ń tá a sọ wípé kò ẹnì kan ò lè wà láyé ànábì ọlọ́run kan kan ò lè wà láyé kó fúnra ẹ̀ lẹ́fẹ̀ẹ́ fún nínú tíra yìí wípé ìwọ ọlọ́run ìwọ ọlọ́run tó lọ wo mark fifteen ní ẹsẹ̀ thirty four. ní wákàtí kẹsàn-án. wákàtí kẹsàn-án. ni jésù sì kígbe sókè. ní ohùn rárá wípé. eloi eloi eloi. aloyi aloyi aloyi aloyi aloyi aloyi aloyi aloyi aloyi aloyi lima sabakutani kí ló fi mílẹ̀ tó fi mílẹ̀ fọ́ta ni nígbà afẹ́mílẹ̀ nígbà yẹn ni pé ayé ẹlẹ́ẹ̀kejì ni ẹ wípé anábì wa yìí ọbẹ̀ lọ́wọ́ ọba fáwọn ẹ̀dẹ́ ènìyàn ọlọ́run gbàgbé àwọn olórí wọn ọ̀làjà àfọ́jú ojú kù dídé yóò wá sí tara rẹ̀ ọlọ́run wà nígbà àdúrà rẹ̀ fẹ́ bàlà káyọ̀ mùjàmọ́ kọ̀bámù kọ̀bámù pàápàá jùlọ kì í sí pé ó ń wá owó kì í sí àdúrà owó àdúrà yìí pé kí n ti bọ́ kúrò lọ́wọ́ àwọn ọ̀tá ni ó yẹ ti bọ́ lọ́wọ́ àwọn ọ̀tá tá a ti rí kàtẹ́lẹ̀tẹ́lẹ̀ nù ìjì náà tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà anábì wa isa alayhi salatu wa salam torí àkókò wa níbo lọ́wọ́ àbáyé a ti gbà pé wọn ò pa wọn ò kàn ń bò wá lọ́wọ́ ẹni tá a pa tá a kàn tá a sì rí mọ́ ojú kan náà ní ọ̀sà wa ń bò lọ́wọ́ afẹ́wò nù sẹ̀ríà nù sẹ̀ríà Islam ń bò sàmà lọ́wọ́ ọlọ́gbọ́n bò lọ́wọ́ ayé bò lọ́wọ́ anábì Muhammad sallallahu alayhi wa sallam ọ̀sàlàyé ẹ̀ fún wa sàmà bí tọ́wà ọ̀sọ̀ fún wa ibi tó ti bá a pàdé ṣùgbọ́n nǹkan sábà wà jù ni pé ànábì wa wà ní sámà ṣùgbọ́n nínú báyìbù náà bákan náà wọ́n gbà pé ń bọ́lọ́wà òkè wọ́n ní ọwọ́ ọ̀tún olúwa òkè náà ní ọlọ́wà ṣùgbọ́n wọ́n fi kún pé ọwọ́ ọ̀tún olúwa lọ́wà bí gbogbo ọlọ ọjọ́ra wọn díẹ̀ ibùkè lọ́wà ṣùgbọ́n tó sọ́dọ̀rọ̀ òkè ibẹ̀ láti yapa àwọn ló kú ó tún ají ẹ̀sà lọ sí ibẹ̀ sẹ̀rí àgbà máa pé ẹnìkan ọ̀pá ẹnìkan ọ̀pá ẹnìkan ọ̀kan tó fi lọ síbẹ̀ ṣùgbọ́n gbogbo wa gbà pé òkè lọ́wà nínú tá a gbà pé iyì lọ́jẹ́ ipò ńlá lọ́jẹ́ òun náà ní kí alukóran ni wá yìí títí alukóran kẹrin àti sunna anábì wá yìí alayhi salatu wassalam wọ́n gbé yìí fún anábì wá ayé sá púpọ̀ alayhi salatu wassalam lóyìn tẹ́nìkan kan ògbóni yìí bẹ́ẹ̀ fún àti tí anábì wá ntáwọn ará sáma lónà ọmọ àjẹ tí wọn bá ń jẹ ọlọ́run lọ́mọ tí ó fún ọlọ́run lọ́mọ tí ó fún jẹ ọlọ́run lọ́mọ tí ó fún ṣùgbọ́n ń gbèdé pé ọmọ ẹ̀dá ènìyàn yín kọ̀bọ̀dọ̀ má jẹ ń bẹ kọ̀bọ̀dọ̀ má mú níbẹ̀ ìpìlẹ̀ yẹn. naam mo tẹ́ ìwà rí báyìí ẹ̀yin wa a mọ̀ wípé gbogbo nǹkan tẹ́ ń pè ní tẹ́ ń tí bá ti ń jẹ́ ìfẹ́mi kò sí ni yóò lópin. bẹ́ẹ̀ gbogbo ohun tí wọ́n bá ti ń pè ní kò ní lọ gbogbo ohun tí wọ́n bá ti ń pè ní ìsẹ̀mí ikú náà ní ọgbà ẹ̀yìn rẹ lórí hmm. ìdí eléyìí anábìwá isa alayhisalatu wassalam wọ́n gbé lọ sí sámà gbogbo ẹnikẹ́ni tá a bá sì gbé lọ sókè wáyé yóò bá bọ̀ wọ́n ní ilẹ̀ ló ń bọ̀ hmm. pàápàá jùlọ ilẹ̀ iná ní ìpìlẹ̀ ọmọ adam gbogbo ọmọ bọ́lá ń fẹ́ dá ànábì jọ ànábì bàbá àkọ́kọ́ tó fẹ́ dá ìníjọ́ ìlú tìlẹ̀ àárú lọ́rọ̀ ń pè é ọmọ ádámà ilẹ̀ rà á ti ṣe gbogbo ọmọ ènìyàn tó bá lọ sókè wà lẹ̀ ìyẹn ló fi pé kò sí ilé ọ̀nà òun náà ni kí ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ nítorí àti bọ́kù lọ́wọ́ kí ni lọ́wọ́ àwọn ọ̀tá yìí. alayhi salatu wassalam ànábì Ìsá ní ọ̀wá rí báyìí yóò padà wá síbi tí bàbá ńlá rẹ ti sáyé ta ni bàbá ńlá rẹ ànábì Ádámù níbi láti ti dá ànábì Ádámù àrò òpẹ́ ni ànábì Ìsá ní ọmọ ànábì Ádámù ló ná òun náà gbọdọ̀ má padà sí ní ìtọ̀ padà torí ti eléyìí kò sí èméjì mẹ́rin òyẹ̀kọ́ jọ wá lójú tí wọ́n bá ní ànábì Ìsá yóò sọ̀kalẹ̀ wá sáyé yóò padà wá sáyé lórí ilẹ̀ padà torí pé ìpìlẹ̀ rẹ̀ náà ni ilẹ̀ ẹ̀yìn ìwọ́ wa arákùnrin anábìwá anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ọmọ ti sàlàyé fún wa dáadáa gbogbo ni yóò ti ṣe anábì sọ fún wa wípé anábì èyí fẹ́ sọ kalẹ̀ sórí ilẹ̀ ó dẹ̀ sọ àyè ibi tẹ́ sọ kalẹ̀ sí ọjọ́ tó ń sọ ìgbà tí yóò wá àti bóyá ni yóò ṣe wá. bí o ti exactly ànábì sára yìí fún wa ìròyìn tí wọ́n wà lára rẹ̀ nígbà tí wọ́n sọ̀kalẹ̀ ń bọ̀ ìlú ibi náà sọ̀kalẹ̀ àríwí sọlá wọ́sọ̀rà iná kọ̀kọ́ lélẹ̀ ẹnìkan ọ̀gbọ́dọ̀ dá sí tí kì í bá aṣọ pé ẹni tọ́lọ́wọ́n bá bá ṣàlàyé ẹ̀fọ́ ànábì náà lọ́wọ́n bá ṣàlàyé ẹ̀fọ́ náà wa ani nawaas ibn samaan. ani ibn samaan. abẹ́ bẹ́ẹ̀ ni ó ṣe wálẹ̀ abẹ́wò torí pé ọfẹ́ wa kú lẹ̀ náà wọ́n ní kílọ̀ àti mímú alẹ́ ọfẹ́ wa kú lórí lẹ̀ ṣùgbọ́n kó tó kú náà ó láwọn tó ṣe o. ani nawaasi bin samaan alkilabi kọ́l nakara rasulillahi sallallahu alayhi wa sallam dajjala zaata ghadat fabayna huwa ala ذلك إذ بعث الله عز وجل المسيح ابن مريم عليه السلام فينزل عند المنارة البيضاء شرقي دمشق بين مهرودتين واضعا يده على أجنحة ملكين وعن أبي هريرة رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم قال وأنا أولى الناس بعيسى بن مريم لأنه لم يكن بيني وبينه نبي وإنه نازل فإذا رأيتموه فاعرفوه رجلا مربوعا إلى الحمرة والبياض عليه عليه ثوبان مسمران كأن رأسه يقطر كأن رأسه يقطر هذا منصران منصران كأن رأسه يقطر وإن لم يسبه بلل نعم afẹ́ mọ àwọn àṣírí ńláńlá tánà bí gbé kalẹ̀ láàrin yóò wù mí ká fara balẹ̀ dáadáa ẹ̀ ń bá sùn ojì kọ́ gbọ́ àwọn oríṣiríṣi ẹ̀dọ́ kí ọ̀rọ̀ tánà bí gbé kalẹ̀ láàrin sallallahu alaihi wasallam torí pé èèyàn bá wà nínú ẹ̀sìn Islam tí ọ̀rọ̀ adágbọ̀ yìí ti ànábìwá Ìsá yìí ẹ̀sìn rẹ̀ kú pọ̀ Islam rẹ̀ kú pọ̀ hmm. tí ọ̀rọ̀ adágbọ̀ yìí ẹni tí wọ́n pẹ̀lú ànábìwá Ìsá tí ọ̀rọ̀ mẹ́rin ti ń jẹ́rẹ́ tí ó sì mọ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ tánàbí sálàyé nípa rẹ̀. Ah, Nawas ibn Sam'an al-Kilabi ó ní ànábìwá alayhi salatu wassalam ó ń sọ̀rọ̀ àwọn awuyewuye àwọn rògbòdìyàn tí ó ṣẹlẹ̀ ní ìkànnì ayé àwọn rògbòdìyàn ó ṣẹlẹ̀ ní ìkànnì ayé rògbòdìyàn tí ìrù ọ̀ṣẹlẹ̀ rí yóò ṣẹlẹ̀ ní ìkànnì ayé anábìyàn sálàyé ìjọ kan. láàárọ̀ ọjọ́ kan anábìyàn fi ń ṣe lẹ́kṣọ̀ yẹn fáwọn. nígbà tí wọ́n ń sálàyé lọ onígbà tí gbogbo àwọn rògbòdìyàn ẹ máa ní àjálù kan lókè mẹ́rin o ariwo tí ò ní tí ìtàn tí mo ń ti wá ń sálẹ̀ ayé ń parẹ́ lọ nìyẹn. ẹ máa fi àdánwò àjálù yín àdánwò ni ìdí ah ètò ìṣẹ̀lẹ̀ ní last year ó ńlá ní àríwá ẹ̀rí àti bàbá ńlá tó ń bọ̀ lẹ́yìn bẹ̀rẹ̀ òpin ayé sí i. nígbà wo bẹ́ẹ̀ bá ń rí ní ara yìí sallallahu alaihi wa sallam nígbà tí ó bá bá àṣà lọ́wọ́ àzàwájá lọ́lùmọ́sí ibn Maryam. ọlọ́run ọba bá sọ pé kí isa masiha ọba mariam ọlọ́run ọba ọba ní ma sọ̀kalẹ̀ máa lọ o àkókò tó láti lọ ṣiṣẹ́ torí pé ànábẹ̀rẹ̀ isa ń bọ̀ wá ṣiṣẹ́ ni àwọn kankan wà tí ó yí wa tó ń bọ̀rọ̀ lọ tí ó jẹ́ kọ́ máa ń yí wa dáadáa wípé ìwé àlébù yẹn náà tí wọn ọba sọ́ra wọn gbọ́dọ̀ fi kàn náà bí wàá ìsà náà especially àwọn kìrìsìtẹ́nì àmọ́ gbọ́dọ̀ wọ́n ní ànábì ìsà sọ̀kalẹ̀ lórí sọ̀kalẹ̀ báyìí. عند المنارة البيضاء níbi ní ọ̀sọ̀ kalẹ̀ sí عند المنارة البيضاء níbi àsúrù kan tí ń bẹ níbi tọ́jọ́ white minaret ìlú bí wọ́n bẹ́ẹ̀ ṣáà ní kọ́lé wọ́n ní east east anabi oyewo yẹn ìdílé fún wa east ti damask ìwé náà mọ damask àwọn yorùbá náà gbé damask ó fẹ́ wọ sọ damask yẹn fi aṣọ tí wọ́n ṣe ní ilẹ̀ syria capital syria náà ń pè ní damask tí wọ́n bá níbo ní anabi yìí sáwọ́ sọ kálẹ̀ sí gbogbo ẹnu gbogbo ìpè gbogbo eyín ni kò fi pé capital syria ìbẹ̀ ni wọ́n sọ kálẹ̀ sí damask ọwọ́ kan ló ní east east níbi tó sọ̀kalẹ̀ sí níbi tó ní ní east manara tó bàbá bàbá dàn ara rẹ̀ wọ́n ju ibẹ̀ fọ iná rẹ̀ ibẹ̀ ni ó sọ̀kalẹ̀ sí alayhi salatu wassalam la ilaha illallah ìmàlélẹ́ yìí o kò sí ìfẹ́nu lásán wí o ẹ̀yẹ́ sì máa òdodo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ ànábì wa alayhi salatu wassalam tí kì í bá sọ̀rọ̀ ànábì ọlọ́run ni bẹ́ẹ̀ bá fẹ́ máa tàwọn ará yé jẹ èmi yóò sọ pé màdínà ni ó sọ̀kalẹ̀ àbí àbí pé mẹ́kà lu bàbá mi ni àbí bàbá fẹ́ jókòó tí ẹnìkan bá fún yín ní tí gọ́ọ̀mẹ̀ntì bá fún yín ní opportunity ńlá kan bí kẹ́ ẹ lọ fi sí ìlú kan lúwo lẹ́ẹ̀fì sí kí ló kọ́ lóyún ọjọ́ ẹ̀rìn ẹ̀mú lọ sẹ́rìn ní tààrà ìdí ni ànábì òṣèlú ẹ̀ ń jẹ̀ bí ó àwọn ẹ̀dọ́ ènìyàn ń jẹ́ ṣùgbọ́n sí ọlọ́run bó ṣe wá ní. bí wọ́n ní wọ́n gbé sí tọ́lọ́ ń bá gbé sí náírà náà tọ́lọ́ ń gbé sí náírà náà ló pèsè fún àwọn òkúkú tí máa gbé màdínà ni ìfẹ́ nìkan ọmọ ni nígbà ẹ̀dá sọ̀rọ̀ láàmà pé àtúntò rẹ ni <laughs> lẹ́ntì ń sọ̀rọ̀ fún wa ṣùgbọ́n nàbí ìfẹ́kùrọ̀ sallallahu alaihi wasallam bọ́ọ̀lù ṣe rí ni ó ní Damascus ìyẹn ní ànábì òde bẹ́ẹ̀ lẹ́yìn ìgbà tó di ànábì ọlọ́run ọba tán bífẹ́ ọkọ̀ tó di ànábì ọlọ́run ọba ní máa ń ṣe bísínẹ́sì pẹ̀lú ìyàwó rẹ̀ Khadija tó tó máa ń fẹ́ ọjà láàánhà tí máa bá kó ọjà lọ́bẹ̀ tí máa padà wálé lẹ́yìn ìgbà tó di ànábì ọlọ́run ọba ànábì ẹ̀tọ́ bọ́ sallallahu alaihi wasallam ṣùgbọ́n máa bẹ̀ ọlọ́run ọba fi mọ̀ ibi tí ó sọ̀kalẹ̀ sí nìyẹn ànábì sì kì í fún wa wọ́n ní pé má bí ọlọ́run ní ìsìnkú ń bọ́ ní ayé iṣẹ́ sọ̀kalẹ̀ sí èyí wọn sínú báyìí tó ọ kékeré kí baba fi segin lọ ibi jẹ ọmọ lọ ajù wọn lọ tìjàkadì kọ. àjọ ń sọ bí wọ́n padà lóòótọ́ ṣùgbọ́n bí ní ó dè sí lọ́dọ̀ tí ẹ̀yàn ọmọ. àwọn ọmọ níbi ní ó dè sí. àìdá ìmọ̀nàrọ̀ ti ìgbà iná ṣẹlẹ̀ ìjẹ́ ìjẹ́ ibi tí ó dè sí nìyẹn alẹ́sọ̀rọ̀ yẹsẹ̀rọ̀ tó tọ́ba wá dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ó ṣe dé báyìí mo sọ fún wa pé iye aṣọ mélòó ni ọwọ́ lẹ́ẹ̀kan. méjì. méjì a sọ nọ́mbà ẹ̀ fún wa ṣùgbọ́n a ti mọ̀ ní ìsìn pé aṣọ méjì nàná lè yí ta ọwọ́ kì í ṣe pé ọwọ́ lórí ara wọn o má ṣe gbọ́ o gbogbo awa kan kan pọ̀ kì í fà kan pọ̀ bí wọ́n ṣe wọṣọ méjì fífi yọ ènìyàn fífi dá alára ènìyàn iná ni ànábì yí ta ọwọ́ ayéṣọlá tó ṣe ṣòkòtò ní ìwé ní àwọn ọmọ yẹn ṣùgbọ́n àdéhùn kan ti wá ní pé wọn ò pàṣẹ kan yọ̀wọ̀ tọ́mọ́lẹ́sẹ̀ kan lè yọ̀wọ̀ yóò dára lójú pé ẹ̀wù lọ́jọ́lọ́jọ́ àbí tọ́mọ́lẹ́ ẹnìkan wọ́n bá fún yín lásọ bàbá Abdulrahman wọ́n fún yín ní aṣọ ńlá kan ọ̀pá mẹ́ta ni wọ́n wá ní tọ́dọ́nà pé ọ gba aṣọ ìlọ́wọ́ mi ọ ṣàdéhùn yìí pé ìkànnì òfin rán ìgbà kó o fi rán sókòtò àbí kó o fi rán ẹrù kílẹ̀mù ẹrù rẹ̀ mù bẹ́ẹ̀ ẹ̀wù ní kálukú òmù tí wọ́n bá ní ànábì yìí sọ wà sọ kan ó dá wa lójú pé ẹ̀wù náà ní ẹ̀jẹ̀ ókè abẹ́ wa ń kọ́ sóòní sí kankan mọ̀ ní lẹ́sìn máa pé àpọ́nlé ọ̀gá àpọ́nlé ọ̀gá ọ̀wọ̀ òun náà ni ànábì wa ń sàlàyé nípa ànábì wa àyíṣà àyíṣà lára ó ní ẹ̀wọ̀n ọkùnrin ẹ̀wọ̀n ọkùnrin kó dé báyìnà mahrudatai láàrin aṣọ méjì ní ọwọ́ aṣọ méjèèjì yẹn hadith tó sàlàyé bá sọ yẹn ó ṣe rí fún akọlẹ̀ mahrudatai mahrudatai wọ́n ní aṣọ yẹn ó súnmọ́ yẹ́lò àti light yellow ní oṣù lè yẹn light yellow yellow tí ó deep dáadáa ẹni pé ọpọn fẹsifẹsi ah. náà lásán yẹn. aṣọ méjì ní ọwọ́ aṣọ ti máa kọ́lọ̀ kí ni light yellow. lẹ́yìn yẹn tí bá wá ń bọ̀ wá. wọ́n hu ala ajínà àti Allahu akbar wọ́n ní tí bá ń bọ̀ wá yóò ọ̀rọ̀ méjèèjì báyìí yóò sáma o. náà kò sì <laughs> ní gbé wa. mọ̀lẹ́kà méjèèjì wọ́n ní ànábì Isa alayhi salatu wassalam wọ́n wá gbé ọwọ́ rẹ̀ méjèèjì ní orí apá àwọn mọ̀lẹ́kà méjèèjì rẹ̀. nígbà mọ̀lẹ́kà méjèèjì ó fi apá kápá ànábì Isa wà mọ́wọ́lé kan yóò mọ̀ wọ́n ti lórí ẹlẹ́ẹ̀kejì alayhi salatu mo gbé àwọn ẹyẹ wò mo ronú sí sọ́tún àti sósì. So mo wá mú jáde wípé ìjókòó téèyàn bá jókòó tó bá rí bí gbé apá sí ọrùn ju ìjókòó tá a rí ìrìnjà apàṣẹ lọ. ẹ ẹ bọ́lá ń tóbi ni. àgàtà àfijókòó nìfẹ́ ìpálápá ni tí wọ́n rìn lọ́rùn jù báyìí lọ. <laughs> Ah, ah, ah, wọ́n rìn lọ́rùn jù báyìí lọ. bẹ́ẹ̀ ni nígbà mọ́tò ọ̀gá kí ni apá ìbùjú lọ ọ̀rọ̀ gbọ̀kú báyìí ní pé ìjókòó ọba ìjókòó ọwọ ìjókòó ọtá hánà ẹ kì í sí ìjókòó báyìí náà alẹ́ sọ̀rọ̀ àti wàsálàm wọ́n ní ó gbẹ̀rẹ̀ rẹ̀ torí apá màláìka mi ní pé apá màláìka méjì ni iná ni à ń dùn tó fọwọ́ lé báyìí alẹ́ sọ̀rọ̀ àti wàsálàm ẹ̀jẹ̀ wà á dé sọ̀rọ̀ kejì wá lọ síbi kò mú òkan ọ̀rọ̀ tó mọ́ oni anagbawo ana awola nnaasi bi Isa ibn Maryam. awola nnaasi bi Isa ibn Maryam. anabi ní èmi ni mo súnmọ́ Isa ọmọ Maryam ju gbogbo ẹ̀yin tó ń pariwo káàkiri lọ àwa náà lè súnmọ́ anabi Isa gbogbo àwọn tó ń pariwo káàkiri lọ. lè anahu lam yakun bayni wa baynahu nabi. wa innahu nazil. wa innahu nazil. àní mo ń fẹ́ fún ibi anabi Isa sọ kalẹ̀ sí. wa innahu nazil. tẹ́ ẹ bá rí mùsùlùmí tí bá ń sọ bí òní wá ẹ sọ fún ibi kọ̀ gbà anabi bọ̀ ayé sọlá àti wọ́sẹ̀ mùsùlùmí ọ̀gbọ́dọ̀ mọ́ gbà sáà náà lè yí sá ń bọ̀. tí ọ̀bá gbà tó ń bọ̀ islam rẹ̀ mẹ́hẹ̀ tí ọ̀bá máa ṣe olùwà náà wọn kékeré gan tí ọ̀bá máa ṣe wọ́n pé wọ́n bá ṣàlàyé fún tí ìtàn gbà ó lè jáde kúrò ní islam táà ní káàntì ẹ̀ má mùsùlùmí mọ́. làwọn lè yí sáà alẹ́ sọ́wọ́ àtọwọ́ sọ́lá náà sì yẹ wá lọ́dọ̀kẹ́ àwọn olùwà ní fáyidá ara ìtumọ̀ tẹ́ ẹ bá pẹ́ láyé nínú bàbá nínú yín ẹ̀yin tẹ́ ń kọ́ àdéhùn ẹ̀ tẹ́yìn náà ń gbọ́ yìí tẹ́ ẹ bá rí fáàrí fòhò ẹ lọ dá mọ́ ẹ wà tí mọ̀ ànágbé wa fẹ́ lòun ẹ̀fọ́ ọ̀dọ́ gbọ́dọ̀ ń. màrúdù à. yìí sáyé ṣe dógó kìdí ẹ̀ sí ara rà rọ́jùlán màrúdù à kọ̀ga kò kú iná ní ànágbé yìí sá ànágbé tó ń sọ̀rọ̀ fáwọn yẹn kò tínrín kò sára kò ga kò kú méjì ọ agbègbè méjì rẹ wà ayé sọlá àti wọsán. tọ́lá ẹnìkan tó ga sóoru bí àgéré tọ́lá ní èmi ní yíṣà máa máa yá ẹjọ́ pa tọ́lá ẹnìkan tó kú bèrèbèrè tó ń gbé èmi ní yíṣà máa yá ẹjọ́ ọlọ́ ń pa ó sì wọ̀. ẹ̀nà bí ẹ̀yí fẹ́ tán ròyìn fáwa kò ga kò kúrú kò dẹ̀ sára kò tínrín. nàám awọ rẹ̀ kí làwọ rẹ̀ áfíríkì ni áfíríkà ni àbí asian fọmọ asia ni àbí ṣé ìbò ni àbí dúdú wọn ní èso dúdú o <laughs> ọba ẹnìkan tó ní òní mẹsàrà tọ́wọ́ jẹ́ bílàkì ẹ̀rọ tó káì wọ́n lọ gba ànábì ìṣe ìṣẹ́yàn dúdú àrẹ sọ̀rọ̀ tó sọ̀rọ̀ ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam wọ́n sọ̀rọ̀ àwọn ọmọ abẹ́ni tẹ́ ń wí yẹn ilẹ̀ ilẹ̀ fẹ́mìrẹ́ tó wà lùbáyà kò funfun kò sì pupa kọ́lọ̀ tí wọ́n máa ń bó kò funfun kò pupa òun náà ni kọ́lọ̀ tó jẹ tébù wa yìí mo ní ah, kí alẹ́ á sí tébù wa báyìí lónìí wa náà bí kọ́lọ̀ rẹ̀ ṣe rèé ẹ̀rí tébù wa jọ kọ́lọ̀ àwọ̀ ànábì wa ayéṣà ayéṣọ́lá ọjọ́ máa dààmú wá ní tí ìdìbò àpèjúwe lọ. wọ́n ní kò funfun kò sòfin yẹn pé láàrin funfun àti pípọ́n yẹ́lò láàrin ẹ̀ lọ́wọ́ láàrin pípa àti funfun náà lọ́wọ́ eléyìí ní ìṣẹ́yìn nìkan ò lè pé funfun ni ẹnì kí mo sì lè sọ fún wa pé kò pa ni ṣùgbọ́n a sábà pé òórùn funfun bẹ lára rẹ̀ òórùn pupa náà bẹ ní ara rẹ̀ wọ́n ní bí kọ́lọ̀ skin ànábì yìí sá ṣe rí rè ààrẹ ìṣọ̀rọ̀ àtọ̀rọ̀ sẹ́nà tí ọba lẹ́ni tó funfun gbòò tó lèmi ní yíṣà ọmọ mẹ́rin ẹgbẹ́ rẹ̀ lọ́n pa ọba lẹ́ni tó pupa tán tó lèmi ní yíṣà ọmọ mẹ́rin ẹgbẹ́ rẹ̀ lọ́n pa ọba lẹ́yìn tó dúdú bí kókóró bẹ́ẹ̀ ni àwọn sọ̀rọ̀ àná àléhùn sọ̀rọ̀bán. àléhùn sọ̀rọ̀bán mo máa sọ̀rọ̀. aṣọ méjì ni ọwọ́ àti sọ̀rọ̀ kan hàn ká á nàrọ̀ sọ̀rọ̀. wọ́n wá sọ fún ayé pé ìmọ̀ ànábì Ìsá àléhùn sọ̀rọ̀ àtọ̀wọ̀ sàlám yóò máa ṣe mànàmànàmànàmànà ìmọ̀ orí ẹ̀ má tọ́ bá dé. wọ́n lé àárò pé bọ́yá wọ́n ṣẹ̀ṣẹ̀ kírìmù ẹ̀dá yín. Allahu torí pé jáde ròyìn ànábì yìí sáà bíbà yìí tó ọba lè ṣe ń bẹ́ẹ̀ tí kìí gbọ́lọ́ ń dámọ́ máa ṣe nínú ọ̀sọ̀lọ́wà gbogbo ní orí rẹ̀ nǹkan tòtòtò náà ní ká á ń ná ráṣàfò yakoto omi orí rẹ̀ ó dàbí ẹni pé nǹkan tòtòtò wípé ibi tó dáńdé ìyẹn fẹ́ ló fi hàn kí ni yóò ti máa kán sí ara náà eléyìí ọba nínú ọ̀rọ̀ táwa sọ yìí àwọn nǹkan tó wà ń bẹ̀ tó kó sínú onáà nìyí òun náà ní wípé pípadà wáyé ànábì wa Isa alayhi salatu wassalam kì í bẹ̀rẹ̀ ayé ni ọwa? wà nígbà wọn ni wà òpin ayé òpin ayé ni wà. àti pé òun àti òun àti jàǹdùkú kan jọ pàdé òun àti jàǹdùkú kan ànábì ń bọ̀ wá jàǹdùkú kan olórí àwọn jàǹdùkú ayé ńgbà náà òpin ayé kí ló fẹ́ masihu masihu isa masihu dajjal àti kìnní àti kejì mùsáyà náà ń jẹ́ ṣùgbọ́n intense àfitì kálukú sí lọ́dọ̀ lọ́yà tó síra wọn. anabi isa masihu hidaya òun náà ni masihu ti máa tọ́ àwọn èèyàn sọ́nà bẹ́ẹ̀ wọn sí dáadáa ṣùgbọ́n dajjal ń tiẹ̀ masihu gbọ̀láàlà òun náà ni masihu ti máa sàwọn èèyàn nù. àwọn méjèèjì ó jọ wá pò ó tí yóò ti ṣe gbogbo ayé léṣe yóò ti sin gbogbo ayé pé tani ó wà bá wa gba tani ó gbà wá lẹ̀ lọ́wọ́ masihu dajjal níta ànábì Ìsá nǹkan ọkọ̀ọ̀kọ̀ wa ṣe ní ní fún ìparí ayé òun náà ni ànábì Ìsá ń bọ̀ wá alayhi salatu wa sallam ẹlẹ́ẹ̀kejì náà wọn àǹfààní nínú hadith méjèèjì òun náà ni wípé yóò sọ̀kalẹ̀ láàrin àwọn màláíkà méjì láàrin àwọn màláíkà méjì náà èèyàn sì fi yé wa pé sáwá lè sọ̀rọ̀ ń bẹ̀yàn wípé nígbà tí hadith gbé wá fún wa wípé màláìkà méjì ni ànábì orí sáà bà wá sí orí ilẹ̀ padà sáà rí jáde wípé màláìkà méjì náà ló gbé lọ sí sámà ẹ̀gbọ́ pẹ́sàn mi sọ̀rọ̀ pé hadith ti wé wa nísìn pé màláìkà méjì ló mú padà lọ́sọ̀kalẹ̀ padà wá sáyé ṣé a lè tàtàrà abẹ náà sọ wípé ah, nígbà tí ń lọ sámà náà màláìkà méjì náà ni ó gbé lọ sí sánmà ìdáhùn ni pé a lè sọ bẹ́ẹ̀ torí pé ààrẹ rí fún a sì lè sọ pé kò rí bẹ́ẹ̀ a sì lè pé ó rí bẹ́ẹ̀ àwọn ṣàjẹ́ ìpè ọlọ́run gbé lọ sọ́dọ̀ bọ́lá wọn ọba lu màláyíkà ọlọ́run kápá ẹ̀ láti bí kọ́mọ lu màláyíkà bọ́lá sì lu màláyíkà àṣeyé wù lọ́rọ̀ ọba ìdí nìyẹn agbọ́dọ̀ dánú kí dákẹ́ ń bẹ̀ yẹn torí bá ààrẹ rí fún pé màláyíkà báyìí ti sọ fún abẹ́ màláyíkà níbi tá a ti ń ka lábẹ́rẹ́ lẹ́ẹ̀kan ó jẹ́ ìfún abẹ́ màláyíkà gbé e á padà síbẹ̀ padà màláyíkà ló gbé lọ alayhi salatu wa salam báyìí jẹ́rìí sí pé màláyíkà ló gbé ṣùgbọ́n lè kúrò ánà sọ pé màláyíkà ló gbé ọlọ́run ṣàfihàn báàbù yẹn sọ́dọ̀ ara rẹ̀ báàbù rọ̀fà àhùlọ́hù ìlú ọlọ́run ṣàfihàn sọ́dọ̀ ara rẹ̀ pé èmi ni mo gbé nǹkan mi ọ̀dọ̀ ẹ dákẹ́ ni mo gbé nǹkan mi sọ́dọ̀ ẹ sùn lọ́dọ̀ èmi mo gbé nǹkan mi sọ́dọ̀ ọlọ́run báàbù rọ̀fà àhùlọ́hù ìlú náà. lẹ́yìn ilé nínú hadithi àmọ́ ìròyìn ànábì Ìsá alayhi salatu wassalam nígbà tí bá ń sọ̀kalẹ̀ wá sáyé ìròyìn tí wọ́n ròyìn yẹn nígbà tí ń bọ̀ wá sáyé yẹn kò tù láàṣì ìròyìn náà níbẹ̀ lára ń bọ̀ ọ yàtọ̀ sí ibi tó ti lọ ayé yàtọ̀ sọ̀hún skin bákan náà àmọ́ bó rí àmọ̀kọ́lẹ̀ àmọ̀bọ̀sẹ̀sẹ̀ aṣọ fún wa pé ó súnmọ́ aṣọ fẹ́ wọ̀ ó súnmọ́ yẹ́lò àbí yẹ́lò yẹ́lò gan ni yẹ́lò gan ni aṣọ yẹn láti tó yẹ́lò mọ́ láìpẹ́ yẹ́lò ni. mo wá máa ń rí àwọn kan tí wọ́n máa ń so gbàgbà yẹ́lò mọ́dì bí àwọn kéré hùn àbí wọ́n máa ń so gbàgbà mọ́dì yẹ́lò ni wọ́n máa ń sábà so àwọn kéré hùn. nígbà mo wá dáàrin ìyá rò pé bóyá ní ìpìlẹ̀ kan torípé lára àwọn ẹlẹ́sìn kan tí wọ́n bá mú kọ́lọ̀ kan tí wọ́n fi ń ṣe aṣọ ẹ̀rọ àmọ̀ pé wọ́n ní nǹkan kan tí wọ́n dì rẹ̀ mọ́ o ẹ̀yà fún ẹ̀dá tòjú rẹ̀ tó súnmọ́ wánú ẹ̀sìn Islam ẹ̀ rí àwọn tí wọ́n máa wọ green àwọn àwọn ènìyàn tí wọ́n máa fi green tí wọ́n máa láì green green green tààtà ni ẹ̀ lọ́dọ̀ yín bí lélẹ́hùn àwọn ọmọ tí wọ́n fi sọnù lọ síbi green tí wọ́n lọ́ba àwọn àǹfààní tó ní ọmọ tọ́wọ́ tí wọ́n bá mọ̀ ní kọ̀ àwọn ọmọ green wọn mọ àwọn tí wọ́n lo green àwọn brelari yóò ní àwọn tí wọ́n máa ń sin sàárè wọ́n bẹ ní India dáadáa wọ́n bẹ ní Pakistan dáadáa wọ́n bẹ ní eh, gbogbo orí eh, Afghanistan wọ́n bẹ bẹ̀rẹ̀ dáadáa wọ́n bẹ ní UK wọ́n bẹ London àwọn yẹn láwà ní green làwọn máa wí brelari yóò nà ní wọ́n máa ń pè wọ́n àwọn ẹran tí wọ́n ń sàfihàn ara wọn sínú ẹ̀sìn Islam ní tòun àwọn ẹ̀sìn mùsùlùmí wọ́n ti dẹlẹ́bọ sàárè ni wọ́n máa sìn tiwọn tí wọ́n bá wá sí ibi mọ́sálásí nígbà ìlú mọ́sálásí wa ìtàn bá rí pé sàárè kan bẹ̀lẹ́gbẹ̀ẹ́ kan dámọ̀ bá àfa kan ni ibi sàárè wọn ó jókòó sí wọn àwa mọ́sálásí wọ́n gbà pé di sàárè lálùbáríkà ju mọ́sálásí lọ àwọn yẹn ni wọ́n máa ń wọ green wọ́n lájọ ọkàn pẹ̀lú ẹ̀ tí wọ́n fi máa wọ green sórí kíláàdì ọkàn wọn wọ́n ní sàárẹ̀ ànábì sallallahu alaihi wasallam wọ́n ní dóòmù green lọ́wọ́ lórí ẹ̀ torí pé sàárẹ̀ ànábì làwọn ń sìn dá wọn. káwọn náà sì máa wé nǹkan green sí orí kó lè ra máa jẹ́ símbọ̀ wípé tọ́mọ̀gbọ́n ara wọn máa wò pé wọ́n máa ládìí ọkàn wípé orí táwọn ń wò yìí orí tó dàbí sàárẹ̀ ànábì ni sallallahu alaihi wasallam lọ́jọ́ bàbá àwọn àǹsáàrùdín ni ọmọdé green náà fi yà lọ́ọ̀bẹ̀ ọ̀yà wọn jùlẹ̀ wọ́n pààrẹ̀ táwọn wá sọ di tí ń bọ̀ dára wọn yẹn táwọn tó lajú sí mímọ̀ tí wọ́n bá wá sílùú nàìjíríà yìí tí wọ́n bá bá wọn bẹ́ẹ̀ àwọn èèyàn sà fún wọn òbí ẹ̀ àwọn ẹlẹ́bọ̀ làwọn eléyìí wọn ò mọ̀ ẹ̀ ń bá mọ̀ wọn kọ́ sọ fún wọn o àwọn tí wọ́n jọ bí wọ́n ti mú green yẹn àwọn tí wọ́n fojú jọ mùsùlùmí tí wọ́n ti mùsùlùmí náà ẹ̀ ń bá mọ̀ àwọn àǹfààní tó lè gbọ́ tí wọ́n lè gbọ́ kọ́ bá wọn sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá rẹ̀ wọn ẹlẹ́sìn bàbá mú kọ́lọ̀ kan ó nídìí o ẹni tí ọ̀fẹ́ sọ̀rọ̀ nínú àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹ bá dúró lè wọ́ sọ́jọ́ ọ̀fìn ìwọ̀n bẹ́ẹ̀ máa fi wà jẹ́rẹ̀ báyìí ẹni tó ṣe gbọ̀dá má dì í nígbà tí ìṣẹ́ ń tọ́pọ̀ mọ́ ó ní ìdìtò fi ṣe bẹ́ẹ̀ pẹ̀lú abúlé rè wọ́ sọ́jọ́ ọ̀fìn ẹni bá mú kọ́lọ̀ kan nínú àwọn ẹlẹ́sìn ó ní dì pẹ̀lú abúlé rè wọ́ sọ́jọ́ ọ̀fìn ó jẹ́ máa pé àwọn tó ń ṣe gbàjá bíi yẹ́lò mádìí láti ẹlòmíà mádìí ọ̀la ẹ̀kílẹ̀ bóyá wọ́n jí ọ̀rọ̀ ànábì gbọ́ sallallahu alaihi wasallam tàbáwọn náà ní nǹkan kan tọ́jọ́ sílẹ̀ lọ́tọ̀ ṣùgbọ́n sábà pé aṣọ tánàbí wa Isa alayhi salatu wassalam tí ó wọ̀ wá kọlọ̀ nìyẹn alayhi salatu wassalam. lórí aṣọ náà méjì ni wọ́n tún sọ fún hadith ní pé òórùn aṣọ náà yọ́ọ́ máa rún lọ́fíńdà ni yọ́ọ́ máa tú kẹ̀tíkẹ̀tì fún òórùn bákan náà amadu tó ti sọ̀kalẹ̀ láti sámà ni ó ti sọ̀kalẹ̀ bákan náà ayé ibi tó sọ̀kalẹ̀ sí amabẹ wípé damask ibẹ̀ ni wọ́n sọ̀kalẹ̀ sí máa ń sọ mùsùlùmí bẹ́ẹ̀ ní sọ́ra yìí wípé tí wọ́n yẹ báwọn kìrìtẹ́nì bá ń ma yìí màtá ma yìí ní kálukú ọ̀bà kókó lórílẹ̀‐èdè rẹ̀ pé síríà ló kù damascus làwọn máa lọ àwọn lọ jókòó síbi manara tó lè báyìí báwà wọn rí tí ànábìyà ẹ̀yìn sá àlẹ́ ìsọ̀lá ìmọ̀mí làwọn máa yín o ṣùgbọ́n àwọn èyí ṣe wíwẹ̀ ń dánú ẹ̀sìn tiwa lórí bí kò láǹfààní kankan tí ó ṣe fún wa náà anábì Isa alayhi salatu wa salam ó ti wá sọ̀kalẹ̀ báyìí kájà fún ti sọ̀kalẹ̀ iṣẹ́ ìwé lọ́wọ́ afẹ́ sí nígbà tó bá dé iṣẹ́ méjì lọ́wọ́ afẹ́ sí kí ni mo fi jàmọ́ mẹ́ta ni àbí méjì iṣẹ́ méjì lọ́wọ́ àti iṣẹ́ alákọ̀ọ́kọ́ jihad ìyẹn ni mo pàṣẹmọ̀ fún wa lẹ́ẹ̀kan yí pé a kó sẹ́nu àwọn kìrìtẹ́nì tó bá bú ànábì padà sallallahu alaihi wasallam tí wọ́n bá ànábì jagun ogun tí ànábì yìí sá òrí jà tó fi lọ lórílẹ̀ ó ní ń padà àbọ̀ wàá jà padà yẹn ẹni tí ó kojú dàjáàl ọkọjá fìràhùn nù jọ o dàjáàl ọkọjá fìràhùn fìràhùn ò ti fẹ́ ìyanu hmm. dàjáàl ń ti fẹ́ ìyanu tiẹ̀ náà fìràwọn náà kò ju káyọ̀rò lọ dàjáàlù gbogbo ayé ni anabi isa alayhi salatu wa salam yóò wá wọ ẹ̀wù ogun pẹ̀lú dání pẹ̀lú dàjáàlù ẹ bá nàbí jagun ẹ fẹ́ wọn bá nàbí isa náà bọ̀ wá sí kí ni wọ́n bọ̀ wá jagun jíjagun àwọn ànábì ọlọ́run kì í ṣe àkọ́kọ́ sí lọ́dọ̀ ànábì ànábì Ibrahim jagun àbí ọ̀jagun èèyàn yóò àtó ṣé ẹni tí ọ̀gá ọ̀gá máa ṣe lọ́wọ́. àbá ọmọ àti lọ́wọ́ nìkan lọ́ọ́ nígbà bí a ah! ọmọ nínú pé ya fún o ó ya fún o anabi Ibrahim alayhi salatu wa salam kí ló fi jagun tiẹ̀. àkè àkè ni ẹ bá ní anabi Muhammad jagun tó fẹ́ máa tàlẹ́ kan ó ti gbọ́ anabi Ibrahim náà kódà ìjà tànàbí Ibrahim lágbára díẹ̀ nìyẹn àkè gidi gan-an ló gbé lọ tí ò gbé láti rí rárá ó sì sátán ó sì lè tán ó tún wá fi àkè kọ́ ọ̀gá àwọn òsàrọ̀ náà sànàbẹ̀ yìí sáà ń bọ̀ wá iṣẹ́ ara wọn kò tọ́ wà sí ni pé ọ̀ ń bọ̀ wá jagun lórílẹ̀ tani ọba jagun dajjal náà ní ọba wá jagun ọ̀rẹ́ kejì iṣẹ́ tí wàá ṣe wọ́n wàá ṣe dáwà wọ́n wàá jíun léré wọ́n wàá preach kí ni àwọn nǹkan tí ó ti nínú nígbà tí wọ́n preach lọ́wọ́ tí wọ́n ṣe dáwà lọ́wọ́ àwọn àgbọ̀ yẹn náà lẹ́kùnrẹ́rẹ́ nínú hadith tí ń bọ̀ wọ́n wá. قال رسول الله صلى الله عليه وسلم فيدق الصليب ويقتل الخنزير ويدع الجزية ويدعو الناس إلى الإسلام فيهلك الله في زمانه الملل كلها إلا الإسلام ويهلك الله في زمانه المسيح الدجال وتقع الأمنة على الأرض حتى ترتع الأسود مع الإبل والنمار مع البقر والذهاب مع الغنم ويلعب الصبيان بالحيات لا تضرهم mọ́mú ahmed ni wọ́n gba hadith nù hadith ló tó àṣírí iṣẹ́ kan àbí èyí sáńbà wá sí fún wa ẹ gbọ́ mi. alákọ̀ọ́kọ́ àní yóò jagun yóò padà tó àlùjá ẹlẹ́ẹ̀kejì yóò fi dáwà dáwà sáńbà bí ìṣe ìṣe dáwà dé dáwà kólekóle ni o kólekóle kò fi dáwà dámi ní ìjẹ́ ọ̀tún kó o fi kọ́ ti òṣìṣì ó ti dáwà tó lé ànábì tó fún wa nígbà yìí gbogbo dáwà tá nàbẹ̀ yìí sáṣe lórí ilẹ̀ kó dikọ́ lọ ọlọ́run fọlọ́ ń gbé lọ sí sámà dáwà tútù ni lọ́pàá tó jẹ́ sí gbogbo àwọn tí wọ́n sọ fún àwọn tẹ̀lé wọn yìí wọ́n máa sọ bá àwọn ṣe ajíhùn rere mo ní méjèèjì ni ànábì wa ní ó ní ajíhùn rere lọ́wọ́ ó tún ní ajíhùn líle lọ́wọ́ ẹni tí ò rí nǹkan ṣe òun náà lẹ́nu ní méjèèjì ẹni tí ò ní rí nǹkan ṣe lẹ́nu ní kàfẹ́rẹ́ ẹni tó bá yẹ pé ajíhùn líle lásán tiẹ̀ ò lè rí nǹkan ṣe dáadáa ajínrere lásán ni tí ẹ lórí nǹkan kan ṣe pẹ̀lú pé àwọn ọmọ rẹ̀ ń tó lè ní ọba jẹ́ ajínrere lásán ọba pàdé ń tó lè tó gba olójú tó gba ń bọ́ọ̀lù ọmọ òwòrán náà naam àwọn anabi ọlọ́run gbogbo wọn ní wọn ní méjèèjì lọ́wọ́ anabi musa anabi ayisa ayisala tọwọsẹrán olùwàjìn rere ńgbàdá wa ọwọ́ ń padà bọ̀ wá wọ́n rà sí ajínrere líle gidi gan náà ń dá wà tọ̀tọ̀ sí i hadith ló kí á sì rí fún àwọn ní tánàdé ìtàládé fàyàdókò sọlíbà fàyàdókò sọlíbà gbogbo ìgbà tó bá ti rí tó bá ti rí cross àgbélébù yóò máa kàn ní yóò máa fọ́ ni ìtọ́ba ti kán ìjọba ti fọ́ kán yóò fi nǹkan fọ́ ẹ̀yìn ìyẹn fọ́ tó bá da àwọn ọmọ ogun síta wá ìjọba ẹ máa rìn káàkiri gbogbo àdúgbò bí bá ti rí àgbélébù ẹ máa kàn àdìs náà là ń tó fún ẹ kò sí àkọ́kọ́ tí ànábì yìí sọ̀rọ̀ kọ́ máa ṣe nìyẹn níbi sẹ́yìn mọ̀ pé kọ̀yọ́kọ́jọ́ wá lójú pé ní tẹ́kọ̀ọ́kọ́ ṣe nìyẹn ó fi yíwa ibi ànábì yìí sọ àrí sọ̀rọ̀ àti wọ̀sọ̀lám ẹni tó bá gbà tí wọ́n kàn má gbélébù ó fi ṣẹlẹ́yà nìyẹn símbọ̀ ìfinisẹlẹ́yà òun náà ni àgbélébù jẹ́ lọ́dọ̀ ànábì wa àyíṣà ìdí ìgbésẹ̀ tó tọwọ́ kọ́ mú kú lórílẹ̀ nìyẹn fàyàkìtìr fàyàdókò sọlẹ̀ gbogbo ẹ máa gbogbo ẹ bá ti rí àgbélébù báyìí cross ẹ máa gé ẹ máa fọ ìjọba sí gé ẹ fọ ìjọba sí fọ ẹrún ìjọba sí fi ẹwé orí rẹ ó ní ẹ fọ gbogbo nǹkan pè ní sọlẹ̀ lẹ́yìn yẹn kọ́. wàyà kòtò lọ́lẹ̀ khinzir. ó ń fi dáwà nìyẹn o lẹ́yìn ọmọ pé dáwà rẹ lé dáwà ilé sọ pé ayọ́ àná ẹ̀yìn yàn ẹ bẹ̀rù ọlọ́run ẹ má ṣe àgbélébù mọ́ ìjọ ẹ̀sìn náà tó kò sí ẹ má o yóò máa fọ́ lọ́nìí bọ́ọ̀ bá sì dùn ń bẹ̀ máa fọ́ wọn náà mọ́ ni tó mẹ́ bọ́ọ̀ bá kú ń bẹ̀ máa fọ́ wọn náà mọ́ ni. ẹlẹ́ẹ̀kejì wàá kọ́ tó lè fi ń zèrè. wàá kọ́ tó lè fi ń zèrè. gbogbo ń pè ní ẹlẹ́dẹ̀ tó ń bẹ láyé anábìyí sá máa pa. ẹlẹ́dẹ̀. ẹlẹ́dẹ̀ anábìyí sá pa. kí ló fà? tani ọ̀sọ̀ ìdìtọ́ fà? àwọn òwe ni wọ́n sọ́ọ̀tì jù nígbà náà ṣé mùsùlùmí ni àbí ẹ̀dá mi lọ́yìn lẹ́dá fún mi àwọn ṣé ẹ̀ mùsùlùmí ṣe lẹ́dẹ̀ wàyẹ kùtùlù lè khinzir. wàyẹ kùtùlù lè khinzir. yẹn ni pé àwọn gbà sí halal wọn máa jẹ́ tiwọn ànábì yìí sá kúrò rẹ̀ gbogbo àwọn ànábì ọlọ́run ní ìjẹ lẹ́dẹ̀ kò sánàbí kankan náà ànábì ọlọ́run ọba dá tí wọn ò kúrò rẹ̀ lẹ́dẹ̀ torí pé tọ́lọ́run ọba bá fẹ́ pa àwọn èèyàn kan lọ́tọ́ bá bínú sí wọn nínú ẹranko tọ́lọ́ máa ń pa wọn rẹ sí lọ́wọ́ tọ́lọ́ bá bínú táwọn kan pé ah, àwọn eléyìí máa jẹ́ fúnra wọn rí mà bóyá ẹ̀sán wọn jẹlẹ́dẹ̀ tàbẹ́ bọ̀ ẹtí ń jẹlẹ́dẹ̀ ọyọ́ máa jọ̀bọ náà àbí ọmọ ìyá kan rà méjèèjì ẹ̀sìn gbogbo òun ẹ̀ tí bá ń jẹlẹ́dẹ̀ ọ̀hún náà kí ni ọlọ́tọ̀kọ́ máa jẹ ọlọ́tọ̀kọ́ máa jẹ ọ̀bọ torí nǹkan bí tọ́lọ́ máa ń pa àwọn èèyàn dà sínú tọ́lọ́ bá bínú sí wọn a máa ń sa àwọn èèyàn jẹlẹ́dẹ̀ a máa ń àwọn èèyàn di ọ̀bọ àárẹ̀ yìí sáwọ́ pa ẹlẹ́dẹ̀ wàyádà olùjẹ́síà. kò ní jẹ́ kí wọ́n máa sanwó táàkì mọ́ kò sí táàkì mọ́ tó hmm. fi gbé táàkì ńlẹ̀ yẹn ni pé ìjọba onídéédé rẹ̀ ìjọba oníkíni onídéédé nìkan ń já máa lọ mọ́jà ayé àtọ́dọ̀ àwọn ìjọba wàyádà ọ̀nà wàyádà ọ̀nà islam máa islam èèyàn ẹ̀ wá sí أوان في لا إله إلا الله وأني رسول الله أوان في لا إله إلا الله وأن محمدا رسول جمع طعوان يسمي فيهلك الله يهلك الله في زمانه الملل كلها ألا ولا يرى اللو على أم مريم يلي لا تفقى بالبوس في ملول له yóò pa gbogbo ẹ̀sìn tí ń bẹ lórí ilẹ̀ yóò pa ààrẹ pátápátá islam nìkan náà ẹ̀ máa kéde rẹ̀. wàyí ìhùlẹ́kọ̀ọ́ láhùn. wàyí ìhùlẹ́kọ̀ọ́ láhùn fi zamanihi al-masih ad ọlọ́run ọwọ́ àfikápá rẹ̀ ọ̀ká mà sí ẹ̀hìn dàjáàlì yóò bẹ̀ sí àwọ̀ apá ọlọ́run kò sí apá ànábì wa Ìsá alayhi salatu wa salam kọ́ká dàjáàlì ọlọ́run ọba yọ̀ọ́ bá pa rẹ̀ ẹni pé mà sí ẹ̀hìn dàjáàlì ànábì Ìsá pa alayhi salatu wa salam ẹ̀wọ̀n ta ni ọ̀pá mà sí ẹ̀hìn dàjáàlì ànábì wa Ìsá ni ọ̀pá òun. وتقع الأمنة على الأرض حتى ìfọ̀kànbalẹ̀ ọ̀sẹ̀ lórí ilẹ̀ kò ní sí wàhálà kankan lórí ilẹ̀ mọ́ gbogbo wa máa lọ mímẹ̀ lọ mọ̀ọ́lọ́ yẹn tó fi gba àwọn fìtínà ayé yóò kó mẹ́ wọ́n wá fẹ́ ṣàpèjúwe bí ìfọ̀kànbalẹ̀ yóò ṣe wà yóò ṣe dé agbára tí wọ́n máa bẹ fún peace àti security tí wọ́n wà àti tí kálukọ́ máa ṣe tó wù tí èrò ní báyàn bí tí ọ̀làgbára dé Allahu Akbar wọ́n ní ràkànmí òun àti kẹ̀nìún wọ́n jọ máa rìn lọ wọ́n sì máa jẹ́ wọn àtọ̀jọ́kẹ́gbẹ̀ẹ́ làkùnrin ọmọ lọ́wọ́ làkùnrin àti kìnìún ọjọ́ máa fẹ̀gbẹ́ gbára wọn báyìí wọ́n pàdé ara wọn lójú ọ̀nà wọn ò ní sá ẹ̀rọ àmúlọ́lẹ́ àná wọ́n jọ wà fúnra wọn ní tí fọkàn balẹ̀ ó dé Allahu akbar kìnìún àti kìnìún àti a wọ́n pàdé ara wọn níbi tí ayé ànábìyí a ń la wọn lẹ ànábìyí bá ti ń lo ayé mi ìnú o lákòókò ìnú o wọn ànábìyí bá ti fi ṣẹ́jú náà kó lè débẹ̀ ẹsẹ̀ rẹ̀ yẹn fi wáyé pé ẹsẹ̀ ní ọ̀dẹ̀ sífọ̀kànbalẹ̀ ó wà lórí ilẹ̀ ẹsẹ̀ ló bí àìsífọ̀kànbalẹ̀ lórí ilẹ̀ nígbà tí àwọn abẹ́rẹ́ Isa alayhi salatu wa salam tọ́lọ́ wọn bá lò láti pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kúrò lórí ilẹ̀ tí gbogbo yẹn wá ń ṣe ẹ̀sìn kan tí í ṣe ẹ̀sìn Islam ìfọkànbalẹ̀ ọwọ́ àdìbẹ̀ èmi sì yàpẹ̀rẹ̀ díẹ̀ fún akin sọ fún wa. láwọn ìlú kan wà tó jẹ́ sí pé bí wọ́n ti pẹ̀yà bí wọ́n ti bẹ̀rẹ̀ ọlọ́run ọba ọmọ tó àwọn òtún ní bẹ̀rẹ̀ ọlọ́run tó dúró ìfúra bí nta ìlú kan wà tó àlẹ́ ìṣẹ̀lá àti wọ̀ṣẹ̀ tó bá débẹ̀ nǹkan yí bàrà náà sí náà ní oníbẹ̀ o mọ́ nìkan jẹ́ àkókò díẹ̀ tọ́ ọ bá débẹ̀ tọ́ ọ bá rí ológbò lẹ́nu ọ̀nà ilé rẹ ọkàn jáde ni wá di ọba cat níbi ẹ̀nà ọ̀nà ilé rẹ tọ́ ọ̀nà pé nílẹ̀ wa ti wá ń rí báyìí bí o bí sí ń gbé wọn ẹsẹ̀ rẹ dọ̀nbọ̀ wà lóṣù kínní ó ti sá lọ mọ níbẹ̀ yẹn ológbò sùn lẹ́nu ọ̀nà rẹ ó sì lẹ́kùn ó kìkì ìbẹ̀nu ọ̀nà lẹ́kùn ó sì lẹ́kùn yóò sì rán ni o. ọ̀rẹ́ yẹ ilé yóò sì wà ń bẹ̀ o tún wọlé o tún pààrọ̀ kàn dé yóò sun ọ̀rọ̀ náà nǹkan ajé o bàbá sì yọ ọkàn wọ ọba yẹn yóò tún máa sun rẹ̀ lọ. ó sì mà pé kì í sì wọlé lòun torí pé ọkàn jẹ́ kiri kiri. àwọn ẹyẹlé ẹyẹlé ti nàìjíríà dé ẹyẹlé àwọn ibẹ̀ yẹn wọ́n máa rìn kiri báyìí wọ́n tún máa ẹ̀yìn síta kí ni yàmà sábà máa mọ̀lẹ́dọ̀ tí wọ́n ń bì ẹ̀yẹlé à yóò dùn tó fi rẹ̀ tí wọ́n ti ọlọ́ọ̀kan wà ní oṣù fòlẹ́ kan náà gbogbo àwọn eh, òbèrè kókò yẹn láwọn abẹ yẹn wọ́n máa rìn wájú ẹ̀ báyìí tí wọ́n máa ṣeré ẹ̀rù ní bà wọ́n so nípa báyìí bí àwọn èèyàn bá ṣe jìnnà sẹ́sẹ̀ tó bẹ́ẹ̀ ni ìfọ̀kànbalẹ̀ yóò ṣe gbalẹ̀ tó náà anábìyàwó àlẹ́ sọ́ra tó wà sọ́lá ó ní kìnìún àti ràkúnmí ọmọ rìn ọwọ́ yẹn ní ẹkùn àti màálù náà ó tún máa ẹkùn àti màálù ọjọ́ máa rìn ó tún ní ìkókò àti wúrà àti àgbò àwọn ọjọ́ máa rìn ní. fàyọ́lọ̀ abàṣìbìyànù bilhayat. wọ́n ní ọmọ máa fi rí báyìí ni pé ah, máa lọ máa báyìí ni pé nígbà tá à ń ṣe tábà tá à ń ṣe báyìí ṣèdè máa lọ ń jẹ ọká ọká wá ń tẹ̀jáde gbogbo táwọn lọ yẹn. látàdúró ẹgbẹ́ máa lọ yẹn. nígbà táwọn a lè yí sábà tún lẹ̀ ṣe tán àlè sọ̀rọ̀ ọ̀tún. látàdúró ogun. kò lè sẹ́ni kankan sùdà torí pé òun gbọ́dọ̀ ti gbàgbé ọ̀tá tó ń ní lára wọ́n gbọ́dọ̀ ti gbàgbé kí lọ́fẹ́ ṣe ń sùdà sí. ẹni tí ọlọ́run ó ti mú gbogbo àwọn nǹkan yẹn kú lára náà eré yọ máa jẹ́rìí sí ayé àlùkò gbogbo àwọn èèyàn ni wọ́n ṣe ìsìláàmù padà ọlọ́run bá sọ ní sọ́ọ̀tì nìsa àyà one fifty nine pé. wà á min ahlil kìtàbí ilà láyú minan nàbíhí kọ́bìlà máwùtì wáyà umarki ya mati ya kúrúnú àlàyéhìm ṣahídà. náà wà á min ahlil kìtàbí kò sẹ́ni kankan náà àwọn ẹlẹ́sìn kristi ilà láyú minan nàbíhí tí ànábìyí sábà padà dé wọn ò gbọdọ̀ mọ́ gbà tiẹ̀ kọ́bùlà mọ́wútì yìí kó tó dìde mú ànábì Ìsá tó wá kú ẹni pé ànábì Ìsá bá dé padà gbogbo àwọn tẹ́ ń ṣe tẹ́ ń pe ànábì Ìsá lọ́lọ́run yìí gbogbo wọn tẹ̀lé padà pé ìsọ̀lọ́run ọba mọ́ torí pé níta kúńpù lọ́lọ́run ló ti yọjú sí yìí èmi èmi ìsọ̀lọ́run ọba o náà ayé alukọ̀rán náà lọ́jọ́ rẹ̀ sẹ́yìn olùkọ́ wa alákùnrin ààrẹ tí wọ́n máa sọ wípé a ti mọ iṣẹ́ tí ànábì Ìsá wá ṣe láyé a ti jihad yẹn ni bí wọ́n bá dàjálù fà yóò ṣe pa iṣẹ́ ẹlẹ́ẹ̀kejì tí ó ṣe òun náà ni pé yóò ṣe dáwà ọmọ dáwà yìí yóò lè díẹ̀ ẹni yóò kàn yóò máa fọ́ àgbélébù bákan náà yóò máa ṣe kíni yóò máa pa ẹlẹ́dẹ̀ bákan náà yóò rí mú fún tax ẹnìkẹ́kọ̀ọ́ ní san tax mọ́ ẹni pé ìjọba rẹ̀ dáwà rẹ̀ yóò lè díẹ̀ alayhi salatu wassalam náà téèyàn bá padà wá sáyé báyìí ìbéèrè ni wípé ìlànà owó ni ànábì orí sọ́wọ́ ti jọ́sìn fọlọ́run ọba sẹ́mi pé nígbà tí ó fi lọ a lè máa dàrú mára lójú pé àmọ́ra nàbí ìfà ti ń jọ́sìn àmọ́bí ṣùgbọ́n nígbà tó bá dé padà yóò kìlẹ̀ àpò kí ni yóò fi ṣe ìjọsìn kò sí èméjì ẹ̀yin olùgbọ́ wa bí ànábì orí sàn àrí sọ̀rọ̀ àtọ̀wọ̀ sọ̀rọ̀ kó tó dìbò lọ sí sámà ó ń sin lọ́wọ́ ọba dáadáa èyí náà sì ni ilé ìgbésẹ̀ tí lóòkàn ọkọ̀ jọ wá lójú wípé tọ́ba padà dé ní tí ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò tó di pọ́ lọ nínú ìjọsìn ibẹ̀ náà ní ṣèkínní lẹ́yìn náà padà sí báyọ̀ bá wá báyìí tó ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tá a bá ti mìíràn tí ó ṣe tọ́ba padà dé á fi jẹ́ ìjọ pé náà ló ṣe kó tó ṣèkínní kó tó lọ sánmà wọ́n yẹ ká máa nǹkan kan wọ̀nyí nílà káwé òun náà ni pé ìjọsìn tí àwọn àbí wa ayé sá ṣe kó tó a rí inú wọn tí ọ̀mọ́ a sì rí inú wọn tó mọ̀ ṣùgbọ́n ti dé aláìmọ̀ kan nígbà wọn wá ń ṣàlàyé yìí ẹ̀ńtọ́ lọ́wọ́ bá bá ní kó yí ó lè máa yí padà tàbí mọ́ da abada rabbahu qabla rafa'ihi yìí báwo ló ṣe sin lọ́wọ́ ọba rẹ̀ kó tó lọ sánmà ṣé ẹni ẹnìkan gbà á kọ́sọ̀ sí ànábì Musa ànábì ẹ̀yìn sá ojú sẹ́ni ẹnìkan gbà wí sáà tó máa yí ẹgbẹ́ sọ yorùbá mi ó ní lẹ́ǹgbẹ̀ sọ́nàdì yẹn sá ní lẹ́ǹgbẹ̀ sẹ́nu ẹnìkan gbà bí ojú ọ̀mọ tẹ̀yìn àti rírẹ̀ bì náà ń tání sí ojú ń tìyàn láti gbé ànábì yìí fá jó ó lè dì í ọgbọ́n ara ẹ̀ ọ̀sẹ̀ dìbò kẹ̀ sẹ́nìkan lè sọ bẹ́ẹ̀ tìyàn bá sọ bẹ́ẹ̀ wàlá ojú ọ̀mọ tìyàn gan ànábì yìí fá jó ọ̀sẹ̀ dìbò kẹ̀ a ah. ẹnìkan ò lè sọ bẹ́ẹ̀ o náà ẹja tó béèrè béèrè kejì fẹ́mi ẹnìkan gbà yóò sọ fún wa pé ànábì orí sá ó lè mí ó lu ẹ máa máa dákọ̀ ọ̀dùn tí ògìdì o ó lu rólì ó lu báàgì ó lu jọ̀dán ó lu ọmọlé láìla ìlúlọ́ ọ̀sọ̀ kọ̀ǹgọ́ ẹni ẹnìkan ọ̀gbá o láti sọ bẹ́ẹ̀ o bá a ti ń sọ ìgbọ̀n ojú ń tiwa àtàtì tí ẹ̀sìn pọ́sọ́ ẹnìpa à ń gbà wá lásán ojú ń tiwa owó rẹ̀ ni wa ẹ̀sìn ànábì wa alápọ̀nlé ó lè mì tàlọ́fẹ́ jẹ́ onílù láàrin wa pé ìdùnnú wọn fẹ́ máa lù alùlùgbé ní ẹ̀kọ́ ní a máa wí lọ́wọ́ àtijọ́ àbí wọn ni alùlùgbà omi ẹ̀kọ́ ìyẹn ni pé alágbe làwọn onílù àbí onílù kan bẹ tó ìsalágbe kì í ṣiṣẹ́ tó ní sáràfù lára náà anábìwá ẹnìkan ò gbọdọ̀ sọ bá ń pọn lòlù ẹn bá sọ bẹ́ẹ̀ ó ti yẹ̀yẹ́ anábìwá ọlọ́run ọba ẹlẹ́ẹ̀kẹta ìbéèrè òun ni pé sẹ́nìkan lè sọ bá anábìwá máa ń pàtẹ́wọ́ alayhi salatu wassalam yàtọ̀wọ́ ní máa pa sẹ́ni èèyàn gbà á yà látọ̀wọ́ lànà bí èyí ta ní máa pàtẹ́wọ́ alayhi salatu wassalam wàlá ọlọ́run mi fi búra mi ò fẹ́ nìkan kan tó bá pọ́n ànábì lé tó pọ́n ànábì wa yìí lé yóò ṣàfihàn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí sí ọ̀dọ̀ ànábì wa Isa alayhi salatu wassalam. bẹ́ẹ̀ náà ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àtàwọn tó ṣíwájú ẹ̀ kò sí kankan nu wọn tó ṣe mẹ́tẹ̀ẹ̀ta yẹn. asákàtà ànábì Ibrahim láti jẹ́ ìyá àkà àkà àkà àkà nù Quran àkà nù Injil wọn ò bá wá fún arípéjú ń jọ kan rí wọn ò bá wá rí fún arípéjú ọpàtà wọn wọn bàjẹ́ wọn fà pé ń lùlù jọ kan rí àlejò musa ogun tó bá fáráwò jà ẹgbẹ́ lọ́n ṣe ta ìtàn rẹ̀ nínú àlùkò ránì bó ṣe pọ̀ tó àgbàkóso kankan nù mẹ́tẹ̀ẹ̀ta rẹ̀ báwo wá ló fi wá jẹ́ àti ó fi wá wípé ànábì wa mú ẹ̀ńsá alayhi salatu wassalam òun náà ò ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta wọn wọ̀nyí kí ló wá fi sin lọ́wọ́ ọba àlùkò ránì gbé wá fún wa o. Suratul Maida Suratul Ali Imran ayà fifty one ọlọ́run bá sọ pé. inna Allaha rabbi wa rabbukum fa'buduhu hada siratun mustaqim. eléyìí ni sọ́mùlì ìjọsìn tí ànábì wa ayé ta ṣe ó ní ànábì yìí ta kéde fún ọ̀nà Kùránì pé inna Allaha rabbi ọlọ́run ni olúwa mi fa'buduhu ẹ bá ṣe nígbà máa ṣe ìjọsìn kí wá lórúkọ ẹni tí wọ́n ń ṣe ìjọsìn àgbà sọ̀rọ̀ ọ̀tún mustapha eléyẹn ní ìlànà tọ̀tọ̀ ẹni tó ti ẹni tó bá ti ṣe nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tá a rú tẹ́lẹ̀ tẹ́lẹ̀ yẹn kò sì ní ìlànà tọ̀tọ̀ lọ́wọ́ ànábì wa Ìsá àwọn àmì ìṣẹ́lẹ̀ máa ń rí dàlọ́ tó jẹ́rìí sí ẹ jẹ́ ká bá wọnú báyìbù Injil Matthew twenty six àti thirty nine afẹ́mọ́ ìjẹta ànábì Ìsá alayhi salatu wassalam Matthew twenty six orí thirty nine ó sì lọ síwájú díẹ̀. náà. ó sì dojú bolẹ̀. ó wà pẹ̀lú àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ ànábẹ̀ yìí sáré pẹ̀lú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ ó wá ń lọ kí ni àkọlé ibẹ̀ gan-an ìlú kan lọ́wọ́ ń bẹ̀ yẹn kí ló kọjú lọ́wọ́ ǹso ó lọ síwájú díẹ̀. ó sì dojú bolẹ̀. nígbà tí ànábẹ̀ yìí sáré lọ síwájú níwájú ọlọ́run ọba rẹ̀ ó fẹ́ ṣàdúrà ó sì da ojú bolẹ̀ kí ló ṣe. ó sì ń gbàdúrà wípé. ó sì ń gbàdúrà ó dojú bolẹ̀ kí èsì máa ń fojú bolẹ̀ yẹn ó rò kú ó forí balẹ̀ ọ̀fọ̀ ọlọ́run ọba ìjọsìn ẹni ó sì gbàdúrà yìí pé. bàbá mi bí ó bá lè ṣe. wọ́n ṣàtọ̀rọ̀ nǹkan lọ́dọ̀ ọlọ́run ọba ìyẹn ni pé nígbà tó fẹ́ gba àdúrà kí ló ṣe ìjọsìn ó forí balẹ̀ ìjọsìn ànábẹ̀ yìí tuntun lọ́wọ́ fọ́tí tù bákan náà. naam ó sì tún padà lọ. ó tún padà lọ síbi tó ti lọ sí àdúrà lẹ́ẹ̀kan ó sì ń gbàdúrà wípé. ó tún gba àdúrà lẹ́ẹ̀kejì lọ́dọ̀ tí àwọn ọkọ lẹ́ẹ̀kejì sílẹ̀ yìí lọ́dọ̀ tí mi lẹ́ẹ̀kejì wà ń hmm. bẹ̀. ó sì lọ síbẹ̀ lẹ́ẹ̀kejì ọlọ́ọ̀bẹ̀ lẹ́ ibi tó ti lọ́wọ́ àkọ́kọ́ tó ti ṣàdúrà yẹn ó ti lọ́ọ̀bẹ̀ lẹ́ẹ̀kejì ọlọ́run lọ́mọ o bóyá masalasi tiẹ̀ nìyẹn. àwọn náà máa ń lọ àsùnbà á tún lọ <laughs> àyílà á tún lọ làásàyè sá tún padà lọ́wọ́ ṣùgbọ́n ti àwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ wípé olórí lọ ṣàdúrà àwọn sọ̀rọ̀ ní ẹnu ọ̀nà ó tún wáyé lẹ́ẹ̀kejì thirty two ọwọ́ lẹ́ẹ̀kejì Matthew twenty six verse twenty thirty two ó tún lọ lẹ́ẹ̀kejì ó tún lọ ṣe àdúrà ó tún forí balẹ̀ ó tún lọ ní forty four tó kàn wọ́n forty four bákan. wọ́n sílẹ̀ ó sì tún padà lọ sí lọ́gbà àdúrà ní ẹ̀kẹta. ẹ̀ forty four nìyẹn ẹ̀kẹta nù ẹ̀ẹ̀mẹta ní méjèèjì sáwá ló forí balẹ̀ ó sì gba àdúrà lọ́jọ́ máa sọ pé àmọ́ rúurú bẹ́ẹ̀ ọ̀pá márùn-ún láwọn máa kí n jẹun lójúmọ́ ní àmọ́ mẹ́ta bẹ́ẹ̀ kò sì báwọn bẹ́ẹ̀ náà sílì tì lọ́lọ́ yàn ṣùgbọ́n sáwọn pé ìrún lọ́lọ́ kí torí wípé ó dojú bolẹ̀ ni wọ́n bí wá bá wa àwọn òsì máa lè jọsìn lọ́dọ̀ àwọn tó ń tẹ̀lé ní ìsìn tí wọ́n máa forí balẹ̀ tí wọ́n bá wọn á lọ ṣe ìjọsìn ìjókòó orí àga náà là máa wà tí wọ́n fi wálé náà báyìí ó sì dá ojú ìyẹn ti wáyé pé ìjọsìn àná gbogbo àwọn tí wọ́n mọ ìwádìí wá tí wọ́n wá nǹkan tí wọ́n máa ṣàfihàn nǹkan wọ́n ti tú ìǹjíìlì wò látòkè délẹ̀ àwa rí ààyè kankan níbẹ̀ tọ́sọ fún wa wípé ànábì wa ayé sáré sọ̀rọ̀ àtọ̀rọ̀ sọ̀rọ̀ wípé ojú ẹ̀ńbásì rí kọjá wọ́n ṣàfihàn tó ìǹjíìlì láti bẹ̀rẹ̀ dópin wọ́n fẹ́ wo ibi tí ànábì ayé sá ti jó wọn àrí wọ́n tún wá wọ́n afẹ́ wo ibi tó ti lùlù tó ti sọ kọ̀ǹgọ́ọ̀lù wọn wọ́n tó wá afẹ́wọ́n tó ti ń pàtẹ́wọ́ wàhálì alayhi salatu wassalam eléyìí ni ó fi wá wípé ìjọsìn ànábẹ̀ èyí sá kó tó ti bọ́lá lórí ilẹ̀ kíni ó ń sin ọlọ́run ọba ní sókè nìyẹn o àbá fẹ́ fọ́síwẹ́wẹ́ báyìí ìfọ́síwẹ́wẹ́ la fẹ́ gbọ́ báyìí báyìí ti fẹ́ gbẹ̀sẹ̀ ìfọ́síwẹ́wẹ́ yìí ó jẹ́ kó tó kílíà sí wa dáadáa ọ̀ya ẹ lọ wo àlàyé tọ́wọ̀ nínú àrẹ kọ̀ọ̀rán ó fi yá ayé sí ànábẹ̀ èyí sá ó rùkú ó forí balẹ̀ ó kírun ó sì yọ zaka àhálẹ̀ Ìsá alẹ́sọ̀rọ̀ àtọ̀sọ̀lá ó yọ zaka ó kírun ó sì rò kú kí ó ṣe ìforíbalẹ̀ nìkan alukoran sọ́yàtú Mariam ayé thirty one and thirty and thirty one ọlọ́run ọba sọ pé. qala inni abdullah. àwọn èdè Ìsá sọ wípé èmi ni ẹrú sin ọlọ́run ọba. Hmm àtàníyà kìtàbà waja'alani nabiyya. ọlọ́run ọba fún mi ní ìwé ó fún mi ní ìwé tíra ó sì ṣe mí ní ànábì ọlọ́run ọba. وجعلني مباركا أينما كنت وأوصاني ọwọ́ ní kí n jẹ́ ẹni ìbùkún ó ní ẹni ìbùkún ni màá máa jẹ́ ní gbogbo àyè tí mo bá wà ọwọ́ ni wà àwùsọ́ ní. wà àwùsọ́ ní bí sọ́dọ̀. ọlọ́run jẹ́ nínú fún mi ní ọgbọ́dọ̀ fi ń sáré wa wà àwùsọ́ọ́ni bisọ́lá. ìtẹnumọ́ yẹn ń pè ní àwùsọ́ọ́ni àtẹnumọ́ yẹn ọlọ́run tẹnumọ́ fún mi pé ọgbọ́dọ̀ máa kí mi ó máa kí mi dáadáa o wà zaka. wà zaka. ó sì ní kí máa yọ zaka àti náà bàtà ẹ̀yìn olùbọ́wá lẹ́yìn bàtà tó máa pé ìjọsìn ànábì wa ayíṣá tó dé bọ́ọ̀lù kúrò lórí ilẹ̀ òun náà ní pé máa ń kírun ó sì máa ń rùkú ó sì ń bẹ ọlọ́run ọba ó sì yọ zaka. ní ti a gbà sínú ìgbésí ayé wa bákan náà òun náà ní wípé nígbà tó bá padà dé nǹkan tó ń ṣe kó tó dé bọ́ọ̀lù náà lọ́gbọ́dọ̀ wàá ṣe ẹni pé tọ́ba jẹ́ sọ́ba bá ṣe nǹkan mí yàtọ̀ sí tó ṣe nígbà tó fi lọ lórí ilẹ̀ ó fi yọ ayé pé ìjọsìn tó ṣe kú tó lọ lórí ilẹ̀ yẹn kì í ṣe òdodo nìyẹn tọ́ba jẹ́ sí pé òdodo ni ìjọsìn tó ṣe lórí ilẹ̀ kò rí pọ́ lọ ibẹ̀ náà ni ó padà sí màtí ọba padà síbẹ̀ ó ń jù wípé ìjọsìn àkọ́kọ́ tó ṣe tó lè pọ́ lọ lórí ilẹ̀ ó ń jù wípé kì í ṣe òdodo torí ìdílé ni ànábì wa alayhi salatu wassalam ó fi ṣàlàyé fún wa síwájú pé ànábìwá isa alayhi salatu wassalam tí í ṣe ọ̀rẹ́ òun wọ́n sọ fún ayé pé isa àwọn kan tó ṣe nìyí ó ní sami'tu rasulallah نعم مسلم بحديثه رسول الله صلى الله عليه وسلم يقول لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين إلى يوم القيامة قال فينزل عيسى بن مريم صلى الله عليه وسلم فيقول أميرهم تعال صل بنا فيقول لا إن بعضكم على بعض أمراء تكرمة الله عز وجل هذه الأمة حديث يجي ogbe ẹkùnrin rẹ sí ànábì wa ayíṣá wa fún wa ìgbóngbà táwọn ànábì ayíṣá bá padà dé kí ni yóò máa ṣe ànábì ní àwọn èèyàn ó máa ṣe dáadáa nínú ìjọ mi wọn ó sì máa gbógun ti àwọn ọ̀tá ẹ̀sìn táyé ó fi parẹ́ tó nígbà táyé bá fẹ́ parẹ́ tán ó kù díẹ̀ ayíṣá wà ọmọ Mariam kọ́lọ́mọ bá kọ́ bá ṣe kí àti ọlá fún fàyàkúrú àmì ìrúhùn ẹni tó jẹ́ ọ̀gá àwọn mùsùlùmí lórí ilẹ̀ nígbà tí ànábì orí sára bá sọ̀kalẹ̀ sọmọ fún bẹ́ẹ̀ bá dé yọba wa mùsùlùmí yọba pat kan nínú àwa mùsùlùmí ńgbà náà wọ́n sì lè lórí olórí wọn ńgbà náà yọba pàdé tọ́ba bá pàdé tán nígbà tí Ìsá bá dé kódà wọ́n sọ fún ayé pé àkọ́kọ́ sọ̀kalẹ̀ ànábì bí tí ó dè sí gan-an òun náà níbi tí wọ́n ń kírun lọ́wọ́ wọ́n fẹ́ kírun ni ó dè sí. àmọ́ rúùn náà ọ̀hún ànábì ọ̀sàlàyé ilé ń fa wa nínú ìwé ni wọ́n máa ń sí lọ́wọ́ wọn ọ̀sàlàyé ẹ̀fọn náà hadith àwọn náà gbọ́dọ̀ kọjá àlá wa ń bẹ̀. wọ́n ó pèrún wọ́n ti fẹ́ kírun lànàbì yìí sáwùdì wọ́n náà má fi ń bí afóró ni ó ti bẹ̀kalẹ̀ fẹ́ẹ̀ fi bẹ̀yẹn gbé ẹgbẹ́ mọ́sálásí nìyẹn. yọ́ọ̀kan dè sínú mọ́sálásí ni bó ṣe dé báyìí àwọn èèyàn ó ti mọ̀ á torí pé wọ́n ti rí ìròyìn ànábì èyí sáàkà nínú ọ̀rọ̀ ànábì alayhisalatu wassalam olórí àwọn mùsùlùmí ọ̀rọ̀ abẹ́wọ̀ fánábì èyí ẹ́ ànábì ti dé o kí ni ọwà sí fàyàkú. ta'ala salli bina. olórí àwọn mùsùlùmí náà sọ pé ìwọ ànábì èyí sá ta'ala salli bina wá sí ìmáàmù fún wa ànábì èyí sá alayhisalatu wassalam ẹ̀rí kò sáà nàbí kékeré kankan tí wọ́n bá lánàá bí kan kéré èyí tó kéré jù láàrin wọn ká ní gbogbo kéré wà náà kì í kò sí wòlíì kankan tọ́lọ́gbẹ̀ẹ́ ìsàlẹ̀ bàbá rẹ̀ kò sí kékeré náà ànábì ọlọ́run mọ̀ ká ní gbogbo kéré wà kò sí wòlíì kankan tọ́lọ́gbẹ̀ẹ́ abẹ́ bàbá wọn aleyhi salatu wa salam ìdí nìyẹn tí olórí mùsùlùmí fi màmá rẹ̀ náà ànábì ọlọ́run rẹ̀ ẹ̀ ẹ̀ bọ́ wájú o ó ní ẹ̀ bọ́ wájú nígbà táwọn àfáàǹkà ààrẹ kúnnù lọ ẹbọ wájú anábì Ìsá wá sọ pé laa mi ò ṣe o mi ò ṣe o ó sì lẹ́tọ̀ọ́ pé kó ṣe ṣùgbọ́n ọlọ́run ti gbọ́rọ̀ fún ìjọ anábì mi sallallahu alaihi wasallam kí ni yóò wá sọ yóò kọ́mẹ́ǹtì. inna ba'dakum ala ba'din umara. ó ní àhán nígbà tí ní olórí yẹn olórí náà Ah, ànábì wa fẹ́ sàlàyé délẹ̀ fi takrimata Allahi azza wa jalla ọlọ́run tó pọ́njọ ilé yín o tí kì bá ṣe bẹ́ẹ̀ èyí sá ìṣẹ́gbẹ́ àwọn tí wọ́n wà ń bẹ̀ o. yẹnni pé kì ṣe gbogbo ẹni tó wà wájú lọ dáa jù nìkan ni president ní ìsìn ńlọ́wọ́ dáa nàìjíríà wà láyọ̀rọ̀ ni kódà baálé àdúgbò yín òun kọ́ dáa mm. principal school òun kọ́ kọ́ dáa gbogbo ìmáàmù kì í sùn lọ́dọ̀ àjùnú mọ́sálásì náà mọ́ ọlọ́run bá fẹ́ pọ́n alé ọlọ́run gbé síwájú ànábì wa sàlàyé alayhi salatu wa salam pé ìtọ́lọ́wọ́n ọba tó fi jẹ́ kí ànábì Ìsá kọ́ má bọ̀ wájú òun náà ni pé ọfẹ́ fi bọ̀wọ̀ ọlọ́run fẹ́ gbé ọ̀wọ̀ àti ọlá fún ìjọ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam títí bá ṣe bẹ́ẹ̀ Ìsá wípé anabi isa alayhi salatu wa salam ó ti dé ó ti jọ́sìn ó bá wọn kírun yóò sì bá wọn ṣe islam yóò sì fọ́ yóò sì jihad ó lè ṣe dáwà dáwà rẹ̀ sì le náà ọjọ́ mélòó wa ni kambiam kúhu. fil abdu ba'da nuzulihi wa wafatihi wa dafnihi wa qabrihi. èyí tá a fẹ́ gbéyàwó nísìn òun náà ni pé bí yàrá wáyé báyìí náà tẹ́ padà wá ó ní ìgbà tó lò. bẹ́ẹ̀ àwa ò lè mọ̀ ṣùgbọ́n ọlọ́run lọ́mọ mm. ọlọ́run ọba bá gbé e sétí àwọn ànábì rẹ̀ tí wọ́n ti fún wa àwa náà ti dẹ̀ntọ́ ọmọ náà nìyẹn mm. ọ̀pọ̀lọpọ̀ wa tá a dé gbogbo wa tá a dé ìlà àmọ́ iye ọdún tá a lò láyé mm. àbí ọmọ yá mi ọmọ ìlú láyé tó tó bẹ́ẹ̀ bàbá àfà fẹ́ tó bẹ́ẹ̀ bàbá fẹ́ tó bẹ́ẹ̀ kí ọmọ ìlú ẹ̀ tó bẹ́ẹ̀ ṣùgbọ́n láàyè yìí tánàbí yìí tá a bá dé lónìí báyìí tọ́ ẹ pé ọba wà ìláyé tọ́bẹ̀yìn ìláyé ẹ máa sọ wípé iye ọdún tó lòrì bí o láti mọ̀ ànábì ọlọ́run ọba gbé fún sallallahu alaihi wasallam afẹ́ ah, mọ iye ọdún tí ó lò lẹ́yìn ìgbà tó bá délé rẹ̀ àti pé ikú rẹ̀ àti ibi tí wọ́n sin sí tábà tí wọ́n bí tí wọ́n sin sí àmàtàrí ẹ̀ náà nìyẹn àmàtàrí ẹ̀ náà nìyẹn ọ̀yà o afẹ́ sọ̀rọ̀ nù hadith ọ̀yà nù hadith náà wọ́n. fil ardi arba'ina sana. nù hadith náà mọ Abu Dawud gbà wá tó sì lẹ́sẹ̀ ńlẹ̀ wọ́n ní anabi isa alayhi salatu wa salam tọ́ba dé ilé tán. yam koto fi yam koto fi sana. yóò lò forty years tọ́ba padà sáyé ma forty years ogójì ọdún náà ni yóò lò padà forty náà ni yóò lò padà. forty years. náà ni yóò lò padà. tọ́ba lógójì tán. sọ́dọ̀ yóò wá kú tọ́ba wá kú tán. فيصلي عليه المسلمون wọ́n ní kọrin sí lára o àwọn mùsùlùmí ní ó kírun sí lára o Allahu Akbar wọ́n ní kọrin sí lára o àwọn mùsùlùmí náà ní ó kírun sí àtúbọ̀tán rere ní máa bá àwọn ànábì ọlọ́run ọba hadith mi wa mbẹ tún kà àbọ̀. yanzuru Isa bin Maryam. Isa bin Maryam ó sọ̀ kalẹ̀. fayankutu fi nnaasi arba'ina sana. yóò lo ogójì ọdún láàrin àwọn ènìyàn. mẹni pé dáhùn àti ànábì Isa ń bọ̀ wá sí àti jihad rẹ̀ forty years náà ní ẹ̀sìn wọn náà sì máa fi taasi kankan ló lè tó fi lọ. ayé sàlátì wàsálàm tí wọ́n wà fẹ́yàwó tó bá dín gbà náà kwẹ́sàn sẹ́mi ó kọ̀ fẹ́yàwó tó lọ. ayé sàlátì wàsálàm ìdí tó fi jásí pé àjùmọ̀ lọ nìyẹn. tàwa la àjùmọ̀ lọ tí mo sọ ni pé ìsìlámù ìṣẹ́gbẹ́ gbogbo nǹkan láì sí ìbéèrè pé òdodo ni irọ́ ni ẹ̀kọ́ kọ́kọ́ ti ẹ̀ pa òdodo lélẹ́ ìrọ́ lélẹ́ ẹ̀ pa àtìtẹ́gbẹ̀ kan ẹ jẹ́ ká wo kan tún sọ iṣu dítà rẹ kókó ẹ̀sìn kankan hmm. bó láti fẹ́ yàwó nígbà tí ànábì ta ara tẹ̀lé táwọn ọ̀fẹ́ ìyàwó àwọn òbí ma bó láti tọ́ ma nígbà táwọn òbí ma tán fi lọ. náà gbogbo eléyìí iná ni ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam wọ́n yà wọ́n ṣe wọ́n ti kọ́ ọ́ lẹ̀ fún wa bó láti ṣe. ìjọba ti gbé fúlù náà ní islam gbogbo ní tí ìbá ti ṣe islam lásìkò tá a wà yìí ẹ lọ mọ̀ pé kò fún nǹkan kan átàǹgbè pé wà ní ẹ̀ẹ́lì ní parí náà ọ̀yà. وعند الإمام أحمد وابن أبي شيبة وأبي داود وابن جرير وابن حبان عنه نعم وقال حديث مواء حديث مواء لما نتان من سيقول أنه أنه إذا أربعين سنة يولي فاتيات لولينا ثم يتوفى وواكو فيصلي عليه المسلمون المسلمين كم سلالة ويدفنوه عند نبينا محمد صلى الله عليه وسلم هو عسين صدع نبي محمد صلى الله عليه وسلم يقالوا رني أو نعم مسوى على سعر أواتني أسمين تيمت غوثي أبدا وطني رأي إن كان جدي أواتني أفهمه ẹ̀fọ́wọ́ ọ̀tọ̀ mú ọ̀yà káàdì sí nípa rí wọ́yọ́ fúnúhù fúnúhù àìyíndà àìyíndà nàbí yìnà Muhammad lọ́dọ̀ ànábìwà Muhammad sallallahu alaihi wa sallam ẹ̀yà ẹjá gbé kọ́bùrọ̀ ìsá àfẹ́ ìsá àrí ànábì ìsá kọ́bùrọ̀ ìsá Abdulsalam bin Abdullah bin Salam an abi qala najtu fi at-Tawrat

màdínà lọ́wà wọn á sì mọ ọ ń bi wá lọ́wà mẹ́ ta ni wọ́n sọ fi tọ́wà fún ọ̀rà wíwà ọ̀rà múlọ́wà lẹ́gbẹ̀ẹ́ ní masalasi ok ansa kan ẹ dìde afẹ́ mú nǹkan jáde ọ̀yà àfa àti fúlàní dáadáa dáadáa àwọn ará Malaysia yìí ọ̀yà ẹ̀yìn náà ni ọ̀yà múlọ́wà. Anyị ah, kọ́ wà ní àfa àfa ẹ̀yin náà ni dada fìlà dáadáa yẹn àbí anyị yẹn anyị ọdọ ọ̀dà àhọ́wà mọ́sálásí náà ni na wà náà na mọ́sálásí ni wọ́n wà ọ̀yà àfa náà ẹ̀yin ìyàwó Aisha lẹ́gbẹ̀ẹ́ mọ́sálásí ẹ̀gbẹ́ nílé ànábì ya ni ẹ má pè wọ́n sin ànábì tí mọ́sálásí mọ́ ara àwọn bá àwọn ihfk àwọn àwọn àwọn fàbú ọ̀rọ̀ tó wà ń bẹ́tẹ̀ ọ̀dà ni sàrẹ́ ànábì ò sí mọ́sálásí sàrẹ́ ànábì alayhi salatu wassalam ó wà nínú ilé rẹ̀ tẹ́mọ́ ní yàrá abúlọ́wà yàrá ìyàwó rẹ̀ tí wọ́n ń pè ní àìsà ilé ànábì ẹ̀gbẹ́ mọ́sálásí lọ́wọ́ wọn ò jẹ́ síyàn sínú mọ́sálásí ewé wọ ní ká síyàn sínú mọ́sálásí bọ́bá débẹ̀ dì sí gan ó rí i pé ẹgbẹ́ kan lọ́wà ẹnu mọ́sálásí ń fẹ̀ lọ́sẹ̀gbẹ̀ ẹbẹ̀ gan táwọn yẹn kan fẹ̀ lọ́sẹ̀gbẹ̀ ẹbẹ̀ gan ọ̀rọ̀ táwọn ọ̀rọ̀ kọ̀ bá kùn gbé táwọn onímọ̀ máa ń sọ fáwọn tó fi ń gbà náà ó ti pẹ́ o kò fẹ́ kó látìgbà náà gbogbo ọ̀sẹ̀ǹsà tó ń ṣe wọn ọ̀tọ̀ ọ̀tún bẹ̀yẹn mọ́ ó rí i pé ẹ̀yìn ọ̀tún òsì wọn ò dé bẹ̀yẹn mọ́ sáìdì sàárẹ̀ ànábẹ̀wá Muhammad sallallahu alaihi wasallam ó wà nínú yàrá Aisha radiyallahu ta'ala anha àwọn lè máa wá di pé sàárẹ̀ ìmúlò wà ń bẹ̀ mẹ́ta ni ànábì kan sàbí mélòó sàbí méjì sàárẹ̀ àkọ́kọ́ òun àbúrò nígbà tí sàárẹ̀ ànábẹ̀wá nínú yàrá yìí Aisha sì ń gbé bọ̀ radiyallahu anha wọ́n ń gbé yàrá wọn lọ ẹ̀rọ wa ara atẹ́gùn èèyàn lásán yìí bí wọ́n bá sì ṣe sin òkú kan sẹ́gbẹ́ olórí èèyàn báyìí kà á sùn mọ́ ibi òkú yẹn máa dà wọn láàmú lóru wọ́n lọ dá o <laughs> òkú kan ètò dààmú ẹnì kankan náà ẹ wọ́n san ànábì sínú yàrá ẹ̀ kò sì kó jáde tọ́lọ́lá ara rẹ̀ ìwọ̀ sẹ́ ibẹ̀ ló ń gbé nínú ọ̀rá tí bàbá rẹ̀ kú àbúrò akéwì wọ́n tún sin síbẹ̀ ah, àìsàn òkú mọ́ ọ́n gbé nílé ọ̀rọ̀ ọ̀rọ̀ ra páàkì fẹ́gbẹ́ kan bóyá wọ́ọ̀dúpù ni ọwọ́ kú bẹ́ẹ̀ ni tí wọ́n fi sin bàbá rẹ̀ ọ̀rọ̀ tó ń gbélé rẹ lọ. ọ̀rọ̀ ṣùgbọ́n nígbà tí wọ́n máa rò kúrò láyé radiyallahu ta'ala anhu yàrá yẹn sàárè mẹ́rin ló lè gbà yàrá yẹn sàárè mélòó ló lè gbà nígbà tí wọ́n máa rò kúrò láyé wọ́n lọ bẹ̀bẹ̀ pé àwọn tí ló sì kò sílẹ̀ sísè ànábì wa alayhi salatu wa salam nígbà bàbá rẹ̀ kú ó ní ọlọ́run ìjà tó gbé wọn bí bàbá wa bẹ bàbá bàbá wa kú tí ó fi Umar ọgbẹ ọlọ́run hàn wọn yẹ sọlọ gba permission ni wọn ò gbé àwa níjọba ntí ntí aráàlú bá ní ìjọba ló gbégé ìjọba ló ní lọ sí níjọba yẹn o nínú òfin ìfẹ̀ríà ìjọba bá ní tiẹ̀ lọ́tọ̀ àrùn ìdíbẹ̀ ṣùgbọ́n nǹkan tí aráàlú bá ní ìjọba ò lè fagídí yóò bẹ̀bẹ̀ ni yóò sì wáyọ̀ náà tó ní tó gbà nínú òfin Islam ó lọ bẹ̀bẹ̀ àwọn ará nígbà tí wọ́n lò tí kú ò tí gbẹ́gbẹ́ tí wọ́n gbé mọ́rù níbẹ̀ báyìí láìsà ara kọ́rù ẹ̀ jáde kó mẹ́ kí ló fà á torí àwọn máa ẹ̀sìn wọ́n lójú tì wọ́n ní àà tá a bá sí ara lẹ́nu nígbà yìí torí nígbà tí bàbá rẹ̀ ń bẹ́ ń bẹ̀rẹ̀ àtọkọ rẹ̀ ó lè wà ní olùfẹ́ ara olùsí jú rẹ̀ olùsapá rẹ̀ olùfẹ́ ojú ẹ̀sílẹ̀ ń bẹ́ wípé bókù bá tiẹ̀ máa rí na bàbá mi lélẹ́yìí bókù bá tiẹ̀ máa rí na ni ọkọ mi lélẹ́yìí ṣùgbọ́n tí a bá gbé wọn bá fi débẹ̀ tán ah no kò lè rọrùn tó nǹkan o sáwà máa tún sọlẹ́hà nínú yàrá mo fi máa ń rántí àwọn ọmọ ìyá wa tí wọ́n ń fi nira practice ṣẹ̀rẹ́ àyè ọlọ́run ọba kó gbà wọ́n láwùyè àwọn ẹlẹ́ha kan ń bẹ bí ẹlẹ́ha míì bá wà lìjọ́ náà báwọn bá wà lìjọ́ náà tán báyọ̀ lẹ́yìn bí ogún ọdún lẹ́lẹ́ha ní ó tó máa wà lìjọ́ náà tẹ̀ wípé ọlọ́hà tó bá fún ọrùn sẹ̀há ọ̀rọ̀ ló fi wọ́n tó sì nira sí wọ́n tó jẹ́lẹ́tẹ́ ọlọ́hà ní yàrá kan lọ́rẹ́ǹtì ilé face ní face náà kíchìn aláṣẹ bá gbọ́n ilé ìwé aláwọ̀ bá gbọ́n tó bá fẹ́ dáná kíchìn hijab lójú ẹ̀ náà bó fẹ́ lọ wẹ̀ yọ wọ hijab lọ wẹ̀ náà tó bá ń bọ̀ láti lé wẹ̀ yọ wọ̀ náà kò fúrí kankan bọ́bá jáde àfinú yàrá nìkan tí kò ní jáde rárá ni. bí mo jẹ́ sí pé Aisha radiyallahu anha nígbà tí wọ́n gbé wọn mọ̀rọ̀ wá síbẹ̀ ọ̀yà rárá páàsì kúrò ní ààyè yẹn. wọ́n ní wọ́n ń sọ radiyallahu anha wípé ààyè kan tó kù yìí òun náà ni òun náà fẹ́ sùn òun náà fẹ́ wà lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam. wọ́n ní máa sọ báwọn ìyẹn lọ́pàá tó fi lé sí nígbà tí Usman bin Affan kú wọ́n lọ bẹ̀ pé àyè kan tó kún bára fún bí <laughs> ó ṣe fún bára fún Usman náà Aisha ni èmi gan fẹ́ lò fúnra mi ni o fún oṣù dàlámù wọ́n yẹ̀ sí bẹ́ẹ̀ lẹ́fún ẹ máa wo ẹ máa wo àṣẹ ọlọ́run ọba o wọ́n ń bá lọ bá ń títí tó fi jẹ́ sí pé Aisha náà wá kú radiyallahu ta'ala anha ẹni wá kò lọ́dọ̀ gbogbo àwọn sàbẹ́ pé ẹ lọ sin sí bàkẹ́yà ẹ má sin sí yàrá uh-huh. wọ́n wá lọ sin sí bàkẹ́yà ibi mùdọ̀rà grand tẹ́ máa ń sin òkú sí jẹ̀nẹ́sàn áìsà ọ̀dẹ̀ lọ́rẹ́nà ọwọ́ akọ ààyè kan bẹ̀ ààyè kan tó kù yẹn ibẹ̀ ni wọ́n ní ànábìwá àyíká ń padà bọ̀ tí wọ́n wá sùn padà wàlúwàhù tààlà àhàlà wàhálà wàsálàlá wàsálàmà nàbìnà Muhammad. وعلى آله وأصحابه أجمعين الحمد لله والصلاة والسلام على رسول الله وجزاكم الله خير الجزاء وزادكم الله علما وفهما وورعا وتقى وجعلكم الله مباركا أينما تكونون وأطال الله بقاءكم على الخير ونشر دعوة محمدية السلفية وجمع الله لكم خير الدارين وجعلنا إيانا المستمعين من الذين يستمعون القول فيتبعون أحسنه وأن يرينا الحق وأن يرزقنا اتباعه وأن يرينا الباطل باطلا وأن يرزقنا اجتنابه إنه سميع قريب مجيب الدعوات وهو على كل شيء قدير آه، هذا آه الله سبحانه وتعالى أتيك أتيك فو أنبوى محمد صلى الله عليه وسلم níṣẹ́ ló dàbí kí lẹ́jọ́ ìmọ̀tàmọ́ ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa náà sì mọ̀ wípé ààrẹ ọjọ́ mùsùlùkùn adáwọ́pẹ́ fún ọlọ́run bá tí ó ṣe lè ní ọ̀rùn fún wa abẹ́ ọlọ́run bá subhanahu wa ta'ala kí ó ṣe àlékún àlàáfíà fún àwọn dùkítúrò wa àwọn abẹ́ ọlọ́run bá kí ó jẹ́ kí a ṣe àǹfààní pẹ̀lú etí agbọ́ yìí bí ní láì ta'ala abalẹ̀ tó kù a bá ní ìbéèrè ẹ kí a máa bi àwọn dòkítọ̀rọ̀ wa wọ́n sì máa bá wa fi ìdáhùn sí ní agbára Ọlọ́run bá subhanahu wa ta'ala. naam ìbéèrè alákọ̀ọ́kọ́ ní wíwá yìí oníbèrè béèrè pé ṣé gbogbo èèyàn tó bá wà láyé nígbà yẹn àní nígbà táwọn ibi ẹyin sábà dé ló máa rí ànábì ẹyin sá bí wọ́n ti gbé e sọ̀kalẹ̀ ní sámà. naam. No wọ́n ní pé ṣé gbogbo èèyàn tó bá wà láyé nígbà yẹn ló máa rí ànábì Ìsá aleyhi salam bí wọ́n ti gbé sọ̀kalẹ̀ ní sánmà. naam ah, bisimilah alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah subhanaka la ilma lana illa ma allamtana innaka anta alalim alhakim. àwọn àyíká wa tí mo rà gbé tí n tó kẹ́ àwọn màláìka bí wọ́n ṣe gbé ànábì Ìsá lọ sí sámà nínú iṣẹ́ àwọn àpọ́stólì àfà iṣẹ́ àwọn àpọ́stólì iṣẹ́ àwọn àpọ́stólì iṣẹ́ àwọn àpọ́stólì ẹnìkan máa sí Matthew orí kẹrin five to six ẹnìkan máa sí Luke orí kẹrin five to six ẹnìkan máa fi Luke four ten to eleven ẹn bá ti rí kókè tiẹ̀ kẹ́yìn sọ́bídẹ́ ti fẹ́ kà sí Matthew lọ fẹ́ kà bí àpótí Matthew four. nígbà náà ni èṣù gbé lọ sókè. èṣù gbé ànábì Ìsá lọ sókè ẹni gbé ọ̀tàn lọ sókè. sí ìlú mímọ́. Ah, ìlú mímọ́ ó gbélé sonso tẹ́ḿpìlì. ó gbélé sonso tẹ́ḿpìlì yẹn ni pé ó gbé sókè sonso. ó sì wí fún un pé bí ìwọ bá iṣẹ́ ọmọ ọlọ́run bí ìwọ ìbá ṣe ọmọ ọlọ́run hmm. bẹ́ sílẹ̀ fún ara rẹ̀. ó ní kó bẹ́ sílẹ̀ fún ara rẹ̀ láti òkè. èsù ń bá jésù sọ̀rọ̀ bá ń pé ó gbé sórí tẹ́ḿpìlì lókè sonso pé tí ìwọ bá ṣe ọmọ ọlọ́run ọba ìwọ bẹ́ẹ̀ lè ọba tó bẹ́ẹ̀. ẹni bí tọ́wọ́ tẹ́ni ọlọ́run ní ọlọ́ba bẹ́ẹ̀lẹ̀ òní kan lẹ́sẹ̀ òfin sọ báwọn fún ànábì ẹ̀yíṣà aléṣàlá àti wọ̀sẹ̀ àyà máa ń so. afa ti kọ̀wé rẹ̀ pé. àwọn náà ní sọ o Ọ ń sọ tó wà òwò náà rí kàjé èso ọkà ọkà gbogbo ìwé táǹkà náà mọ̀ ọmọ tó dé ọmọ tó tó ìwájú ọlọ́run ọba ẹnu tó ba àsáàdì kọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀. ibi ọlọ́run ọba yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ láti gíní. nítorí rẹ̀ ní. nítorí rẹ̀ yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí rẹ̀ ẹni tó kò ní jẹ́ kó o jábọ́ ó ní kó bọ́lá tókè tí kò bá bọ́lá tókè ọlọ́run ti pàṣẹ fún àwọn áńgẹ́lì pé wọ́n ó ṣe tiẹ̀ pé wọ́n ò ní jẹ́ kó o ṣubú ó fi yá pé àwọn ààyè yẹn ó fi wá yí pé àwọn náà gbà pé àwọn màláíkà wọ́n wà láti ran ànábìwá àyíṣà àríṣàlá sọ̀rọ̀ lọ́wọ́ ọ̀yà lóòkù àbí àbí àpọ́stélì lórí ẹ̀ àpọ́stélì ọ̀yà oríkẹ́ oríkẹ́ oríkẹ́ ni oríkẹ́ ni oríkẹ́ sàn ten to eleven oríkẹ́ sàn ẹsẹ̀ kẹwàá sí eleven sí kọkànlá. ọmọ ẹ̀yìn kan sì wà ní Damasku tí a ń pè ní Anania olúwa sì wí fún un ní ojúran pé anania ó sì wí pé wò ó èmi nìyí olúwa olúwa sì wí fún un pé dìde kí o sì lọ sí ìta tí a ń pè ní ọ̀gànràn kí o sì béèrè kí o sì béèrè ẹni tí a ń pè ní Saulu ará Tasu ní ilẹ̀ Juda sáà wò ó ó ń gba àdúrà. kí o ṣe bẹ̀rẹ̀ wa orúkọ ẹ̀sán ẹsẹ̀ kẹwàá àti kọkànlá ẹ̀rí ẹ lọ Luke orí kẹwàá orí kẹrin ẹsẹ̀ kẹwàá sí kọkànlá bákan náà ẹ máa yẹn lọ. Luke orí kẹrin. Luke orí kẹrin ẹsẹ̀ kẹwàá sí kọkànlá. Naam asa àti kọ̀wé rẹ̀ pé yóò pàṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí mhm. rẹ̀. Hmm. láti máa láti máa láti máa ṣe ìtọ́jú ah, rẹ̀. láti máa ṣe ọ̀hún àtúrí kàṣí olúwa yóò pàṣẹ fáwọn áńgẹ́lì rẹ̀ láti máa ṣe ìtọ́jú rẹ̀ ìyẹn ni ó ń jẹ́rìí sọ̀rọ̀ ọlọ́run pé àwọn màláíkà wọ́n lẹ́tọ̀ọ́ àti gbé láti ibi tí wọ́n ti fẹ́ pa tí wọ́n fi ní rí pa ṣé ti rí àpòsílì yẹn gbà rẹ̀ rí ọ̀dà lọ́wọ́ mark fifteen mark fifteen ẹsẹ̀ twenty six a rí i pé nígbà tí wọ́n ní wọ́n kan ànábì wọ́n ní wọ́n ka àwọn olè méjì náà mọ́ lẹ́gbẹ̀ẹ́ wọ́n láwọn olè kan náà ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ọ̀tún àtẹ̀jú òsì rẹ̀ mọ́. a sì kọ̀wé àkọlé ọ̀ràn ìfisùn rẹ̀ ah. sí rẹ̀. ẹ̀sùn ẹ̀sùn dáadáa dáadáa àkọlé ẹ̀sùn ọba àwọn Júù. wọ́n ní àlébù àkọlù ẹ̀sùn tí wọ́n fi kàn náà bẹ̀rẹ̀ yíṣà ni kí ó pèrè ní ọba àwọn Júù. a sì wọ́n sì kan àwọn olè méjì má àgbélébù pẹ̀lú rẹ̀. ẹni pé wọ́n tún kan olè méjì má àgbélébù pẹ̀lú ànábì Ìsá wọ́n ní lọ́wọ́ ọ̀tún olè kan bẹ́ẹ̀ lọ́wọ́ òsì olè kan bẹ́ẹ̀ wọ́n á gbé ànábì Ìsá sáàrin wọn. sọ́ba kápẹ́ àwa nísòpin àláàrin ẹlẹ́sẹ̀ àti olódodo ọlọ́wọ́n ọba wa máa wòran báyìí bọ́ wa máa fi òdodo rárẹ̀ tí ìdí ẹ̀sìn kún ìṣẹ̀lẹ̀ fọwọ́ ara rẹ̀ fà á kọ̀ sọ pé ẹ wá mú mi o ẹ wá kàn mí o náà sọ nípa báyìí gbogbo àwọn nǹkan ìdí àti kìkìkì ẹ̀ rí jìnnà ọ̀yá ẹ ka ìbéèrè náà. ìbéèrè wọn ọ̀nà ni pé ṣé gbogbo èèyàn tó bá wà láàyè nígbà yẹn ló máa rí ànábì Ìsá alayhi salam bí wọ́n ti gbé e sọ̀kalẹ̀ ní sánmà. náà ẹnìkan bọ́dọ̀ sọ pé gbogbo èèyàn tó wà láyé ni wọ́n ò rí torí pé kìí ṣe gbogbo èèyàn ni ó kójọ sáàyè tí ànábẹ̀ yìí sá yóò ti sọ̀kalẹ̀ alayhi salatu wa salam àwọn náà máa fi tó ti sọ̀kalẹ̀ ààyè kan náà lọ́jọ́ náà ayé ayé kò tó fi yé wáyé tí gbogbo ayé ti lọ kójọ sílẹ̀ wọ́n fi wáyé pé àwọn tó bá wà ń bẹ̀ yẹn nìkan òun náà ni wọ́n láǹfààní láti láti rí ṣùgbọ́n tó bá ti dé ìfìfì rẹ̀ ọkàn torí pé gbogbo èèyàn lọ́mọ tán pè ní dajjal <clears throat> gbogbo èèyàn lọ́mọ tán pè ní dajjal ẹni tó bá padà jáàlù báyà tí ẹ mọ̀ nítorí pé padà jáàlù àti kíni àti màá nìyẹn tí wọ́n sọ fún wa wípé ẹni tí ń gbé súnmọ̀ méjì láyé yìí wọ́n bá pa gbogbo alágbọ̀ tába ti gbọ́ áfíríkà lọ́pa amẹ́ríkà ni òkèlè kan ni àti mẹ́tọ́pa àwọn èèyàn mọ̀ fáyìn náà bí orí sáà dé òun ló sì ṣiṣẹ́ káàkiri torí pé gbogbo àyè ni ó dé tó bá ti dé báyìí gbogbo àyàn máa lọ sọ́dọ̀ ẹni ànábì ọlọ́run ni tó bá ti dé báyìí gbogbo àyàn máa wá àlàáfíà tí wọ́n bá jọba lọ́dọ̀ rẹ̀ káàkiri ni àlàáfíà yẹn bẹ̀rẹ̀ sí máa spread káàkiri ayé gbogbo àwọn èèyàn fi lè ṣe ìtẹ̀lé rẹ̀ alẹ́ sọ́láàtù wọ̀sán níparí kótó tó yóò kú láyé gbogbo èèyàn ni wọ́n mọ̀ sí ànábì Ìsá alẹ́ sọ́láàtù wọ̀sán màtọ́ bá jẹ́ fídíò tó bá dé ni kí ni gbogbo èèyàn ní orí gbàtí bá ń bọ̀ wá. àdìsákùn lọ kẹrẹ oníbèrè béèrè pé ǹjẹ́ ànábì Ìsá máa wá gẹ́gẹ́ ànábì ǹjẹ́ ní ànábì Ìsá máa wá gẹ́gẹ́ bí ànábì. náà bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó béèrè béèrè ó ní nǹkan kan tó fẹ́ gbé ìbéèrè rẹ̀ lé lórí kótóri kó béèrè béèrè yẹn oníṣẹ́ ànábẹ̀ yìí sátọ́ba dé tí yóò dé láàfáà ni àbí yóò dé láànábẹ̀ ọlọ́run ìdáhùn ni pé yóò dé ní ànábẹ̀ ọlọ́run ọba mo sì mọ̀ bọ́yá tó ń ti fẹ́ béèrè ni pé ibà níkọ̀ sànàbí lẹ́yìn ànábẹ̀ wa Muhammad mani sallallahu alayhi wa sallam tọ́ba wa dé oníṣẹ́ di ànábẹ̀ ọlọ́run ọba ni ẹ ẹ̀sìn náà sànàbí kankan lẹ́yìn ànábẹ̀ mọ́ tọ́gbọ́ philosophy yẹn yíyá dà wípé síyá wà lánàá bì ni tàbá ní yọ wà lánàbì àti wo nǹkan kan tó ta sọ pé ànábì ni òpin àwọn ànábì ọlọ́run tẹ̀gẹ́tì báyìí tàbá wá ní kọ̀ wà lánàbì àjẹsí pé àti yẹ̀yẹ́ ànábì ẹ̀ríṣà àríṣà láti wọ́n ní pé wọ́n jára nǹkẹ́ ńgbà lọ sámà nígbà lọ sámà táwọn jára nǹkẹ́ ọwá wálé ọwá wáyé padà lẹ́nu tó jẹ́ ní àbùkù kì í ṣe bẹ́ẹ̀ ànábì ọlọ́run ọba ni yọ wà bí wọ́n tó wà lẹ́yìn ànábì ọlọ́run ọba kò túmọ̀ sí pé ànábì ń bẹ lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam ànábì Ìsá ajọ́ kìíní àná náà lọ padà wá kì í ṣe pé ànábì mi dìde lẹ́yìn ànábì alayhi salatu wassalam ẹlẹ́ẹ̀kejì ni pé ṣẹ̀ríà tí ó lò tọ́ bá ti dé ṣẹ̀ríà ànábì wa Muhammad ni sallallahu alayhi wa sallam ìdí nìyẹn tó fi kírun lẹ́yìn wọn tó tọ́ bá lùdì irun ajẹ́pọ̀ ti mú ṣẹ̀ríà mi wá nìyẹn tọ́ bá lùdì irun jọ náà ti mú ṣẹ̀ríà mi wá nìyẹn ṣùgbọ́n ó ṣe ẹ̀ lọ́mọ ẹ̀yìn jọ wípé mo tẹ̀lé òfin ṣẹ̀ríà sáàfin náà ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ìdí nìyẹn ànábì ni ọ wà kò sì túmọ̀ sí bá ànábì ní ìdí lẹ́yìn ànábì torí bí ọlọ́run ọba òṣèṣe dá nígbà tí ànábì ń bẹ láyé alaihi salatu wassalam ọ ń bẹ ní sẹ́mà lánàbí ọlọ́run ọba lánàbí Ìsá lákòókò tá a wà yìí náà ọ ń bẹ ní sẹ́mà lẹ́ni tí ń jẹ́ ànábì ọlọ́run ọba kí ló dé dáa sọ̀rọ̀ bá ẹ̀sọ̀ sọ̀rọ̀ rẹ̀ àlẹ́tà ah, ń sọ pé bọ́wá ó túmọ̀ sí bí ànábì mi ò wá lẹ́yìn ànábì ànábì mi ò wá ànábì tó ti wà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ náà ló fẹ́ kí ni òun náà lọ wá aleyhi salatu wa salam náà. jazakumullahu khairan wa barakallahu fikum naam wọ́n bí oníbèrè béèrè pé ànábì wa Ìsá alayhi salam bó ṣe láti mọ̀ pé ó ń padà bọ̀ ǹjẹ́ ní ó máa fẹ́ ìyàwó àti pé ṣé yóò sì bímọ kó tó kúrò lórílẹ̀ ayé padà. náà ìbéèrè tí wọ́n béèrè tí ànábì Ìsá tó bá dé padà tí ó fẹ́ yàwó tí ó bímọ Allahu alam ọlọ́run ọba lọ́mọ àárín yẹn àlùkòrán náà ṣàlàyé ẹ̀ fún wa ànábì náà ṣàlàyé ẹ̀ fún wa alayhi salatu wassalam ṣùgbọ́n àpẹẹrẹ fi ń yé wa yí pé iṣẹ́ ni ànábì òun fara sí àpẹẹrẹ ó fi ń yé wa yí pé iṣẹ́ ni ànábì òun fa lọ́ra sí ànábì òun fa yóò tún bèsì alayhi salatu wassalam kánú pé dàjálù nìkan lọ́ba ń bá jà lásán tó ìṣe mọ́mí mọ́mọ́ àápè kò lè lójú gan bó wàá ní yọ bá jà jálù jà gbogbo cross ti bẹ ní ọ̀fọ̀ gbogbo ẹlẹ́dẹ̀ ní ọba tán gbogbo àwọn tẹ́ ń ṣe tí wọ́n ṣe ń tẹ́ gbogbo àwọn tẹ́ ń pè lọ́wọ́ ọba ní ọba ní ọba tù báwo ni ó sọ̀rọ̀ ayò ṣùgbọ́n ààrẹ yìí tó sọ fún wa pé yóò fẹ́yàwó yóò bímọ àṣìlẹ́ yìí tó sọ fún wa pé kò ní fẹ́yàwó kò ní bímọ mọ́ kọ̀ǹdíṣàn tí ó lò ọlágbára débi pé ó súnmọ́ níbi báyà kan mọ́dọ̀ ju àwọn kan báyìí wallahu ta'ala a'lam. ahsanallahu ilaykum gẹ́gẹ́ bó ṣe jẹ́ wípé wọ́n sin Abubakar àti Umar sínú ilé tí Aisha náà sì béèrè pé kí wọ́n sin òun sí inú ilé. náà kò bá ṣe náà mu pé ká máa sin ènìyàn sínú ilé anabi alayhi salatu wa salam hadith sahih ó ní ó ní naha an yubna ala al-qubur anabi ní ìwọ ni ẹ gbọ́dọ̀ máa kọ́lé sórí sàárè báwo wá ni a sì wá máa gbé òkú sínú ilé àwọn aláwo àwọn oníkankan ní a máa ń sin òkú wọn sí inú ilé ṣùgbọ́n expression wáyé fún ànábì alayhi salatu wassalam nígbà táwọn ànábì kú láyé gbogbo àwọn sàbí náà ronú tó ń bẹ lára sin ànábì ṣùgbọ́n nígbà tí wọ́n mọ̀ ẹni tí ànábì ti sọ hadith fún òun ló wá tú hadith yẹn fún wa gbogbo ànábì alayhi salatu wassalam ó ní ọlọ́run ọba ọgbà ẹ̀ ni ó ti gbà náà ni wọ́n ti gba ẹ̀mí ẹ̀ hadith anabi sọ nìyẹn pé gbogbo àwọn anabi ọlọ́run tẹ́ wọn ni ibi tọ́lọ́ ń fẹ́ kí wọ́n sin wọ́n sí ibẹ̀ ni wọ́n kù sí. ilé anabi wa kú sí yàrá aisha ni náà fi sin anabi ti bẹ́yẹn tí kì bá ti bẹ́ẹ̀ ìtura ní pé àgbẹ̀dọ̀ sin òkú sínú ìlú ilé. ilé yẹn foundation àkọ́kọ́ foundation ẹlẹ́ẹ̀kejì òun náà ni wípé inú ilé là ń sọ ò kìí ṣe ìtaalẹ̀ ò inú ilé là ń sọ ò. fanisa aláìkejì ni pé àwọn sahaba tí wọ́n sin pẹ̀lú ẹ̀wù ẹni àkọ́kọ́ òun náà ni Abubakar Siddiq ẹni aláìkejì òun náà ni Umar ibn Khattab wọn lẹ́tọ̀ọ́ pé kán sin wọ́n síbẹ̀ nínú sẹ̀ríà wọn lẹ́tọ̀ọ́ pé kán sin wọ́n síbẹ̀ nínú sẹ̀ríà ṣùgbọ́n ànábì alayhi salatu wassalam ikùtọ́ wà iná ni wọ́n fẹ́ jẹ́ náà fi lọ lé wọn bá máa ẹgbẹ́ tó ti jẹ́ sí pé téèyàn bá lọ sí di sàárè ìwọ ni kéèyàn ṣàdúrà fún ara rẹ̀ níbi sàárè àfà akọgun tó bá lọ sí di sàárè ọ̀rọ̀ bọ́dọ̀ lọ sí sàárè pé mo lọ sí di sàárè bàbá mi mo wá fẹ́ tọrọ àdúrà lọ́dọ̀ ọlọ́run ọba pé ìwọ ọlọ́run ojú òní lọ́mọ yìí o jẹ́ kí n mú dáadáa sí láyé mẹ́jọ kí n ra burú kankan àgbẹ̀dọ̀ dán o kódà àgbẹ̀dọ̀ tọrọ àforíjì ń bẹ̀ fi ọlọ́run foríjì mi níbi sàárè ṣùgbọ́n gbà wọlé tàdúrà fúnra wa nígbà tá a bá lọ síbi sàárè lẹ́ni tó fẹ́ sàdúrà fẹ́ni tó wà nínú sàárè àwọn àkótiwa náà mọ̀ àwọn àfẹ́fẹ́ ọlọ́run ọba bá wa forí jìn wọ́n àti kíni àtàwa náà alẹ́tọ̀ sí jùlọ ní àdúrà táwọn máa ń sábà lọ síbi sàárè gbà Allahumma اغفر لهم اغفر لنا ولهم ولا تحرمنا أجرهم ولا تحرمنا بعدهم هذا السلام دار قوم مؤمنين ها أنتم السابقون ونحن إن شاء الله بكم لاحقون نسأل الله لنا ولكم أنت رفع وانده kí ló bàbá àfin nípa mẹ́sàn-án nípa tọrọ fúnra wa torí pé torí òkú la fi lọ síbẹ̀ torí òkú la fi ṣàdúrà ní àwọn ń ṣàdúrà fókù lọ́wọ́ wọ́n yọ̀ǹda fún wa pé ká kí tiwa náà bọ̀ọ̀bẹ̀ ìyẹn wá ń wọ́n fẹ́ kọ́ máa yí àyàn o àwọn nǹkan kan wà tó jẹ́ pé nípìnlẹ̀ rẹ̀ àgbọ̀dọ̀ sí tòmọ́tí sábà bí kan bá wà pẹ̀lú ẹ̀ alẹ́ tó àti láti ṣe náà irú ẹ̀ náà lọ ṣẹlẹ̀ sí sàárẹ̀ Abubakar àti Siddiq Abu àti Umar tí wọ́n fi sin wọn pẹ̀lú ànábì alayhi salatu wassalam ìpìlẹ̀ èèyàn gbọ́dọ̀ sin Abubakar sí i ó bí wọ́n Usman bin Affan sílé ìjẹ́ náà wọ́n sì wọn náà sí ẹ̀dá mi lóhùn bàkí wọ́n sin sí i àlè ìmú náà àbí báàlù wọn ò sí wọn kánú lé àìsà tó ní òun náà bẹ́ẹ̀ sún bẹ́ẹ̀ mú ní wọ́n ṣe sí náà bàkíyè ni wọ́n ṣe sí. láti jọ́ náà ẹnìkan kan sọ ẹnìkan kan síbẹ̀ yẹn náà ìyẹn láti máa mọ̀ pé ẹ̀sà lọ́lọ́wọ́n bá ṣe Umaru àti Abubakar radiyallahu anhu. wọ́n fẹ́ lọ gbé ìbùkún ànábì ni wọ́n fẹ́ sí wọn síbẹ̀ wọn lẹ́tọ̀ọ́ pé kán sí wọn sínú ilé ṣùgbọ́n tí nǹkan kan tó ju nǹkan kan lọ́lá ti wà yóò fa òṣùwọ̀n tẹ́ gbé kalẹ̀ yóò fa kúrò láàyè òsùn ọ̀dọ́ wà nílẹ̀ ní pé ẹgbọ́dọ̀ sí yẹn sínú ilé àyàfà ànábì ọlọ́run ọba tó bá kú sínú ilé títóbi ànábì ọfà òsùn mọ́ òsùn yẹn ọfà wálẹ̀ fún Abubakar àtàní àti àwọn ọmọ ìdí nìyẹn tó fi bá sí pé sísun wọn sínú ilé kò túmọ̀ sí pé a ní pàmísàn láti máa sin ènìyàn sí inú ilé tó kílẹ̀ dáadáa wallahu ta'ala alam náà. jazakumullahu khairan wa nafa'ana Allahu bi'ilmikum oníbèrè bèrè pé tó bá jẹjọ́ ń gbé àkẹyàmà ta ni ẹni tí ó máa fẹ́ ìyàwó ta ni ẹni tí ó máa fẹ́ ìyàwó firaun àti ìyá anabi isa mariam. Allahu alam ọlọ́run lọ́mọ yẹn ní àpò tí wọ́n fẹ́ fẹ́yàwó ni. ó yẹ kó béèrè pé ta ni ó fẹ́yàwó tiẹ̀ ìyàwó tiẹ̀ lóye béèrè tí wọ́n fẹ́ fẹ́ wọn ah. Ah. torí ń tó fi béèrè béèrè yìí. òòrò jinlẹ̀ tó béèrè náà ìmọ̀kọ̀ sáǹfààní ń bẹ̀dẹ̀ ni àìmọ̀ sáǹfààní ń bẹ̀dẹ̀ jẹ́ kọ́kàn máa rà gan ṣùgbọ́n òòrò jinlẹ̀ ànábì wa ìyá tó bí ànábì wa ayíṣà àrẹ sàràtù wọ̀sàrán nígbà tí ò ní ọkọ ntọ́jọ́ máa béèrè yẹn tí kùránì ni wọ́n gbàgbọ́ wọn bíbélì sọ fún ayé pé ọkọ ní kíni náà tọ́lá pípẹ́ ọlọ́kọ ẹgbẹ́ kò ń bẹ̀ tí ọ̀bà lọ́kọ nìkan ni ọ̀rọ̀ wà ń bẹ kì wá sílé nìkan àwọn èèyàn pọ̀ dáadáa báyìí náà tẹ́lẹ̀ tó kejì lílọ́kọ wọn ti fúráhùn àbí ìyàwó fúráhùn náà mọ́mì náà ọkọ rẹ̀ jẹ́ kéferì kéferì òsèré jẹ́ ọkọ mọ́mì ní láti kìá gẹ̀ tó ẹ̀sẹ̀ abẹ́sọ́dọ̀ àwọn àwọn míì náà àwọn ànábì ọlọ́run tẹ́lẹ̀ fúyàwó tán náà kéferì ni wọ́n. táwọn náà ní níyàwó mi. táwọn náà ní níyàwó mi. àtùgbọ̀ ah, tí méjì àwọn hmm. ah, méjèèjì ah, àdìkàbẹ́ kafe. nípa báyà á rí yẹn ọjọ́ ọ̀rọ̀ ọjọ́ àlùkìyàmà ìwọ̀n bá wọn bá fi hàn án bẹ̀ náà là á máa sọ ìdá àbá ti máa ń pa rẹ̀ ni ìwọ gan tó dódó yìí ojú rẹ méjèèjì ń rìnà kí ni ń rìnà o ojú rẹ ń kí ni ń bẹ̀ sọ́ọ̀mà ọ̀mà eh, ẹ̀mí sì ń bẹ lára rẹ o ní kọ́ rẹ àbí sọ́ọ̀lì kan tó bẹ́ẹ̀ yóò gbé ibi tẹ́ndẹ̀ mi wà rí kò sí tẹ́ńtọ́ náà bẹ̀. ṣẹlẹ̀ bá báyìí a ní láti ṣọ́ra láti máa dákẹ́ níbi àwọn kan tí ọba ti yé wa tá a bá ti mọ̀ ká fi ní rẹ̀ ti sọ́dọ̀ ọlọ́run ọba náà. jazakumullahu khairan oníbèrè béèrè wípé gẹ́gẹ́ bí ayé ti ṣe ṣàlàyé fún wa nínú àwọn lẹ́kṣọ̀ tó kọjá lọ wípé kò tọ́ fún ẹni láti fi ọ̀kadà gbé obìnrin tí kò kì í ṣe ẹlẹ́tọ̀ọ́ ẹni ǹjẹ́ ní a fi mọ́tò gbé obìnrin tí kò kì í ṣe ẹlẹ́tọ̀ ẹni ṣé àwọn àti ẹnìkan lè jọ wà ní mọ́tò kájọ ah, náà. wọ́n ní ṣé ẹ lè fi mọ́tò gbé ká gbé obìnrin tí kì í ṣe ìyàwó wa tàbí tí ì ṣe ọmọ wa tàbí tí ì ṣàṣẹlẹ̀tọ̀ fún wa kọ̀ǹdíṣàn méjì lọ ń bẹ fún fífi ọkọ̀ gbé obìnrin lóbìnrin kọ̀ǹdíṣàn àkọ́kọ́ òun ni kọjá sí gbé nǹkan kan wà lára obìnrin yẹn tàbí lára àwọn tó wọ́n fẹ́ gbé tí yóò sọ di ẹ̀tọ́ fún ọ láti gbé. láfojú rẹ̀ irun tó lè wà lára tiẹ̀ òun ni kọjá sí pé ọ wà pẹ̀lú ọkọ rẹ ẹlòmíì tí wọ́n wà pẹ̀lú rẹ níbẹ̀. yálà ọkùnrin lẹ́ni tó wà pẹ̀lú rẹ ni o obìnrin ni o tí yóò sá ti máa sì wípé ìwọ àti obìnrin yìí nìkan kẹ́rẹ́ wà nínú ọkọ̀ yẹn tọ́ba tí mo rí bá ń nì olùgbé ọ̀ọ́ kọjá títí ẹnìkan kan wà pẹ̀lú rẹ ṣùgbọ́n obìnrin yẹn ní nǹkan kan wà pẹ̀lú ẹ̀ tó lè jẹ́ kó o gbé bóyá ọmọ ọmọ ẹ̀ lọ́wọ́ tó dàgbà tó ní làákàyè tàbá wọn méjì ni wọn tọ́ba ti jẹ́ méjì àlògbé wọn ẹ̀kọ́ wá wà ń gbígbé àwọn bá ń ẹ̀yìn là gbé wọn sí ẹlòmíì bàjẹ́ lóbi pé obìnrin míì gan tí máa wá ní pé tó bá ti di pé síkàǹsì wà wájú báyìí iwájú ni ó jókòó sí kẹtẹpẹ tó a gbọ́dọ̀ gbé síwájú kó jókòó lẹ́yìn ẹwà yìí náà ọ̀nà tí a lè gbà gbé nu ọ̀nà rẹ̀ kí ìta àfi lè gbà gbé tí ọ̀bà sẹ́nì kankan pẹ̀lú wa tí òun ní òtún lẹ́nì kankan lọ́dọ̀ àlẹ́tọ̀ àti gbé torí wípé látara gbígbé òǹtí yóò ṣẹlẹ̀ sí wa òun náà ni alhalwa halwa ni kí èèyàn ó dá separate òun àti obìnrin kan gàdàbára fún ìdè aláìrìn nìkan nǹkan ó ti parí ń bẹ̀ yẹn ẹ ti sọ̀rọ̀ lọ tọkùnrin bá ti ń lébìnrin bẹ́ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ opportunity nìyẹn lẹ́nu ti fún nọ́mbà rẹ̀ lẹ́nu ti fún náà business card lẹ́yìn ni wọ́n ti máa dọ́gbọ́n sọ̀rọ̀ díẹ̀díẹ̀ so ó léwu ìyàwó rẹ̀ dàrẹ́ o náà barakallahu fiikum oníbèrè béèrè pé ṣé wọ́n rẹ́ anabi zakariya aleyhi salam gẹ́gẹ́ bí a ti máa ń gbọ́ pé ṣé lóòótọ́ ni wọ́n rẹ́ mọ́ igi àti pé ṣé anabi kan wà tí wọ́n pa. náà ìbéèrè tí wọ́n béèrè apara méjì lọ́pọ̀ tí wọ́n ní tí wọ́n rẹ́ anabi zakariya mọ́ igi kọ́sẹ́ẹ̀lì fún níbi wọ́n rẹ́ anabi zakariya mọ́ igi àwọn ẹgbà wa àwọn ọ̀rọ̀ tí ò ní ẹsẹ̀ ńlẹ̀ ní gbogbo ẹ̀ bí ìrẹ́lẹ̀ kejì òun náà ní wípé tí wọ́n pa ànábì kan bẹ́ẹ̀ ni ọlọ́run ròyìn àwọn kèfèrí àwọn yahoo tí wọ́n máa ń pa àwọn ànábì ọlọ́run ọba ṣùgbọ́n ọlọ́run ọba ò dárúkọ wọn ọlọ́run ọba ò dárúkọ wọn gbogbo àwọn ànábì ọlọ́run ọba dárúkọ wọn fánàlì Kùránì kò sí kankan tí wọ́n pa ń bẹ̀ kò sí kankan tọ́lọ́run ọba sílẹ̀ tí wọ́n pa èyí táwọn ayé tẹnumọ́ náà láti sọ̀rọ̀ ẹ̀ lónìí báyìí ànábì Ìsá alayhi salatu wassalam kò sẹ́ni tí wọ́n pa nínú wọn anabi zakariya ìdáhùn yẹn tàbí awilẹ ní ọlẹmọjú. zakariya anabi zakariya tẹni bá ààrẹ rí fún àyẹmọlẹ rí fún ní ìfúyà pé wọn ò pa tí wọn bá pa ni wọn sọ anabi alukoran tí wọn sì rí anabi zakariya jáde fún wa ìnáwó dáhùn zakariya rọba qala rabbi habli min ladunka dhurriyatan tayyibah innaka sami'ud du'a ọlọ́run ọba ṣẹ̀tàn ẹ̀ bí sàkárí yà ṣe ṣàdúrà bó ṣe gbẹ lọ́wọ́ ọba bọ́lọ́run ṣe fún lọ òun ló tún wo ìyá ànábẹ̀ Ìsá òun lọ́gbà áwò alayhi salatu wassalam nípa báyìí àwọn ànábẹ̀ ọlọ́run tán ní àwọn kèfèrí pa àwọn yahudu pa tọ́jọ́ sí pé wa qatlahumul anbiya bi ghayri haqq wọn ò dárúkọ wọn fún wa ìyẹn fi wá wípé òótọ́ ni arínú wọn tí wọ́n pa nípa tí wọ́n pa wọ́n yìí tí wọ́n dárúkọ wọn fún wa yóò fi yá pé àwọn ànábì tí ọ̀hàn ni wọ́n àwọn ànábì tí òṣèké ni tí ọ̀hàn ni wọ́n bákan náà wọ́n sì ṣe wọ́n lè má jẹ́ rọ̀ṣúùlù bọ́yá nàbí jù lásán ni wọ́n ṣùgbọ́n àwọn rọ́ṣúùlù àwọn táǹpẹ̀ ní òjíṣẹ́ báńkì tiwọn ó ga ju tàwọn nàbí jù lọ nínú àwọn rọ́ṣúùlù náà ní Zakariya wà àti gbogbo àwọn ànábì wa Ìsá wà gbogbo àwọn arúgbó ìjà ni mẹ́ńsàn kò sẹ́nì kankan tí wọ́n pa nínú wọn náà lóbi tó ti ta bá ní wọ́n pa àwọn ànágbé ọlọ́run àìsí pé wọ́n pa àwọn òṣìṣẹ́ ọlọ́run ọba. Jazakumullahu khairan oníbèrè béèrè yìí pé ǹjẹ́ ó lẹ́tọ̀ọ́ kí a fi bíbélì ṣe ẹ̀rí fún mùsùlùmí? ǹjẹ́ ó ní ẹ̀tọ́ kí a fi bíbélì ṣe evidence ẹ̀rí fún mùsùlùmí? no kò lẹ́tọ̀ọ́ láti fi bíbélì ṣe evidence fún mùsùlùmí ṣùgbọ́n lẹ́sẹ̀ láti fi bíbélì ṣe jẹ ìgbádùn fún mùsùlùmí láti fi najú ẹ̀gbọ́n yín àyè fi bíbélì ṣe ẹ́fídẹ́ǹsì fún mùsùlùmí lórí ẹ̀sìn ẹ̀ ṣùgbọ́n àmọ́ fi ṣe ìgbádùn ìṣe iná ìsìn àmọ́ ń pè ìnajú àbí ìfikún kásáfì tó ń fi kún ẹ́fídẹ́ǹsì ta ní lọ́wọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà ni àwọn àní lọ fi ọ̀rọ̀ tó wà nínú báyìbù ṣe ẹsidẹ́ǹsì tí a máa ṣe ìjọsìn báyìí tí ó sì rí ẹ̀rí ẹ̀nu àlùkùránì mọ̀tàwárí ẹ̀nu sẹ̀rí àwọn ànábì sallallahu alaihi wa sallam táwárí dábà kí ẹ̀rí ẹ̀nu báyìbù ọ̀dà yóò fi jẹ́ sí pé a tún kó máa sí inú kó tún lè bá a lágbára sí èyí ti báyìí ṣe ìpìlẹ̀ ẹ̀rí ṣùgbọ́n yàrá máa fi ṣe akẹ́tùn ẹ̀rí náà. Jazakumullahu khairan oníbèrè bèrè pé Jésù sọ wípé èmi ni ọ̀nà òtítọ́ àti ìyè ẹnikẹ́ni ẹnikẹ́ni kò lè wá sí ọ̀dọ̀ baba bí kò ṣe nípasẹ̀ ìmí ọmọ ǹjẹ́ ní ni jésù jẹ́ òtítọ́ ọ̀nà òtítọ́ àti iyèbí. bẹ́ẹ̀ni ọ̀nà òtítọ́ ni ànábì wa isa ọlọ́run kan jẹ lùsí ha ọ ọ إن الله ربي وربكم فاعبدوه إن الله ربي وربكم فاعبدوه olúwa mi ọlọ́run ọba ni olúwa mi fáàbùdúhù ẹ máa sìn ó kí wá ní. ààbà ìlú yẹn ní ọ̀nà ìyè àti òtítọ́ ṣùgbọ́n tẹ́lá sin ọlọ́run ọba ni ọ̀tọ̀ ọ̀nà jésù àríṣàlá tó ṣẹlá bẹ́ẹ̀ ni ẹ bá sọ pé ànábìyí tó ọ̀nà ìyè àti òtítọ́ mùsùlùmí ọ̀bọ̀lọ̀ sọ báyẹn mùsùlùmí tó bá sọ pé ànábì yìí ṣe iṣẹ́ ọ̀nà ìyè àti òtítọ́ ó ti bà ìsìláàmù ara ẹ̀ jẹ́ torípa ànábì ọlọ́run ọ̀nà ìyè àti òtítọ́ ni mọ̀kẹ́ni ànábì yìí fa ṣe iná láti kàlẹ́ ẹ̀kan bí kọ̀pà tẹ̀wọ́ kò gbóògùn sí ah ìṣẹ́ni náà kí lọ́nà tó fi tọ́ bá ti tẹ̀lé lánàá rẹ̀ alhamdulillah ọ̀nà ìyè àti òtítọ́ òun náà ni ànábì wa Ìsá wà alayhi salatu wassalam naam. naam jazakumullahu khairan oníbèrè bèrè pé kí ni ìrètí ìgbàgbọ́ nípa wípé Jésù jíǹde ní ọjọ́ kẹta wọ́n sì wọ́n sì ó sì nìkan pàdé òun ní Galili ǹjẹ́ ní kí ni ìrètí tí mẹ́mbẹ́ àti pé ṣé ọ̀rọ̀ náà jẹ́ òtítọ́ bí. ní òwúgbọ yẹn náà láti gbọ́ wípé ànábẹ́ yìí sáwọn ọ̀pá ẹni tó bá kú ni wọ́n máa jíǹde ẹni tó bá kú òun náà ni yóò jíǹde ẹni tí wọ́n bá pa òun náà ni máa jíǹde ànábẹ́ yìí sá kò kú àtàǹbẹ̀lẹ̀ fúyàwó àjíǹde àríṣẹ́lá tó ṣẹlá

náà mo ní béèrè béèrè wípé kí ni ìdí tí èṣù kò ṣe fọwọ́ kan jésù ní ìgbà tí wọ́n bí tí ó sì fọwọ́ kan gbogbo ẹ̀dá yòókù. ìdí ẹ̀ náà ni pé àti ọlọ́run ọba àti àpọ́nlé tí ọlọ́run ọba fún anábìwá Isa alayhi salatu wassalam òun náà torí pé ẹni tó ń pè ní àlàáfíà ọjọ́ tiẹ̀ níjọ́ tó wá sáyé wassalamu alayya yawma wulidtu náà ni ìtọ́fà tí òṣùwárì fi ọwọ́ kan yìí yẹn táwọn ẹni ta ló kó lẹ́wọ́ ń jẹun tí òṣùwárì dé bẹ́ẹ̀ òun náà lẹni tó lágbára ju ṣètọ́nù lọ ta ló ń dọ̀hún ọlọ́run ọba tó dá wa subhanahu wa ta'ala naam. jazakumullahu khairan oníbèrè béèrè wípé hadith wáyé wípé tí ó bá di ọjọ́ gbọdọ̀ àlùkẹ́yàmà anabiwa Dawud aleyhi salatu wa salam ó máa ka zabur tí ọlọ́run bá fún ó máa ka fún àwọn ará àlìjẹ́nà sọ àwọn ará àlùjánnà wọ́n wà máa jó torí pé ohun orin orin yóò fi kà ǹjẹ́ ní àdìsí lẹ́sàn lẹ́bi. ẹ̀yin náà ẹlẹ́rìí fún ayín èyí tí fi parí ẹ̀ ń fi ya pé wọ́n máa jó wọ́n máa ṣe yẹn ni tó fi ya pé kò rí bẹ́ẹ̀ náà malakul hadithi tí wọ́n rí yẹn èmi ò gbọ́ rí mi ò gbọ́ hadithi yẹn rí ó rà mi ò gbọ́ lẹ́nu ẹni tí máa kà nílànà tí ò dáa rí àtàndòlè bára tọ́lẹ̀ náà ti ń kà ní ọ̀nà tó dárí náà káwá ní bó ti ẹ̀wà dáa gan wọ́n ní yóò jò wọ́n ní ànábì Dáúdù ọkà àwọn tí wọ́n bá ń gbọ́ wọ́n máa ṣe kí ni. wọ́n máa jó àwọn ará àlùjánnà wọ́n máa jó. wọ́n náà ará àlùjánnà wọ́n wà máa wọ́n máa jó pẹ̀lú zaboru káwá ní pé ọba ti ẹ̀rí bẹ́ẹ̀ náà gan kì í ṣe gbogbo tó bá ṣẹlẹ̀ ní àlùjánnà òun náà ni a máa pe alẹ́tọ̀ láti ṣe nígbà tá a bá wà ní orí ilẹ̀ ayé torí bá àwọn kankan wà tẹ́sẹ̀ láàrin jẹ́nà náà tá a bá wà lè jẹ́nà ẹrú ìyàwó tó kálukú nì lẹ́yìn ìyàwó tó ní láyé tán àwọn húrò yìí ẹlòmíì ní ẹ̀rí one hundred seventy eighty sixty ogun tá a bá fẹ́ jẹ ká tó gbèrò ẹ̀ ní oṣù tó wájú wa káwá sí ogun tí ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà la fẹ́ kọ́ ṣẹlẹ̀ rà yìí kò fèsì sátán bèlè sí irú hadith báwọn ó léwu díẹ̀ ó súnmọ́ púpọ̀ pé um, àdéhùn bẹ́ẹ̀ lẹ́nu ọlọ́run tó àlàálẹ̀ náà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam. Oníbèrè tó béèrè nípa bí Jésù Kristi ní a ṣe sọ pé òun nìkan lọ́nà yẹn ló wù mí kí n dá sí díẹ̀ ìgbà tí wọ́n kọ ìwé bíbélì yẹn one AD ni a fi sùn ìgbà yẹn ní a sọ pé wọ́n bí ànábì Ìsá one AD to five hundred and seventy AD before uh, before the birth of uh, anabi Muhammad sallallahu alaihi wa sallam bíbélì nìkan ni a sì lóun gbà yẹn fún about six hundred years so ń gbà yẹn ń tí wọn kọ yẹn ó sì rí bẹ́ẹ̀ ṣùgbọ́n ńgbà tí ànábì dé ní six twenty two tí ńgbà tí Quran sọ̀kalẹ̀ mi ò lè kóòtù ẹ̀ dáadáa ní chapter three wọ́n mọ̀ pé àwọn bàbá wa wọ́n bá kóòtù ẹ̀ kí wọ́n sọ ṣe ń tó ti sọ pé lónìí ni mo sọ Quran fún mi lè kóòtù ẹ̀ dáadáa wọ́n mọ̀ pé bá ń tún ṣe so ìgbà yẹn ni tí ó tó wà nù bíbélì yẹn ni ò rí bẹ́ẹ̀ mọ́ ṣùgbọ́n kó tó di six seventy tàbí anabi muhammed sallallahu alayhi wa sallam six twenty two tó ṣe ìjírá kò tí islam ti wà tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ o ṣùgbọ́n kò hàn kò ò sì mọ̀ pé ó hàn ńgbà yẹn ńgbà tí a ti tiẹ́ tó tí ó wá hàn tán ni àlàyé yẹn ni kò rí bẹ́ẹ̀ mọ́. mo fẹ́ kí àwọn bàbá wa kí wọ́n tún bá fine tune rẹ̀ kí wọ́n bá gbé e lọ́nà tí ó yẹ salamu aleykum. nàmì tí wọ́n sọ fún wa náà ni islam islam ti wa before ki ó to di pé ẹ̀sìn ẹ̀bọ náà jáde ṣùgbọ́n nígbà tí ó wá yá tí wọ́n gbé Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ti n bẹnu bible o correct tẹ́lẹ̀. gbọ̀ngbà tó lọ́n sọ àyà pé al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina láti gbà yẹn táwọn ẹni tó gbé e lọ́wọ́ yẹn tí wọ́n ti rí báyìí ni ó ti yẹ pé ti ń bẹ́nu ẹ̀ ti ń yí padà láti fi lè máa tako nítorí wọn lẹ́sùn wọn pàwọn dókítà wa wọ́n bá wa tún ṣe àlàyé lórí ọ̀rọ̀ náà. Ah, àkọ́kọ́ náà mo kọ́ kí bàbá wa ah, bàbá olóríire ẹlẹ́kọ̀ọ́ àgbàdàgbà tí èèyàn bá dé lórí jìbáàn nǹkan tí máa dojú rú máa yàn lọ́wọ́ tí èèyàn tẹ̀ ní máa yóò fi sọ nǹkan mọ́ abánidúgbọ́lẹ́ dọ̀ ọlọ́run ọba làákàwé yín ọlọ́run ọba yóò sì jẹ́ kó tó máa sáàbù sí náà àmín àti gbogbo wa náà àmín islam ti wà bẹ́ẹ̀ ni <clears throat> islam tó wà méjì ni ìjẹ́ kó yí wa rárá gbogbo àwọn ànábì ọlọ́run látòkè délẹ̀ islam kan náà ni gbogbo wọn sì èyí tí ò yẹ lómi ènìyàn ẹ lọ wọ ànábì wa Ádámù mùsùlùmí ni wọn ànábì wa Nuh mùsùlùmí ni wọn ó fi wà nù hadith bí ànábì sọ pé àlàáńbíyá o ikhwa banu oni ah, al banu banu oni abuhum wahid wa ummuhum shatta oni islam tan wọn àwọn ànábì ọlọ́run táwọn ẹ̀rọ kan náà làwọn bàbá kan náà ló bí àwọn ìyá àwọn kan yàtọ̀ ni òwú lànàbì bá ń bẹ̀ fún. gbígbé ẹ̀sìn kan náà làwọn gbé dání sọ̀rọ̀ àwọn kan yàtọ̀ ni. jẹ́ńpì lẹ́sìn ni ta láàmú àsìn ọlọ́run ni gbogbo wọn sìn ṣùgbọ́n ọ̀nà tí wọ́n gbà wọ́n sì lọ́yàtọ̀ ìyẹn ló fi dá pé ìsìláàmù jẹ́ méjì ìsìláàmù àám islam khas general special islam tí gbogbo àwọn ẹ̀nàbí ọlọ́run ọba ṣe àmì nìyẹn onígbàtà fi ń ṣe àwọn program ní OSCC ní bẹ̀rẹ̀ rẹ̀ a kí gbogbo àwọn ẹ̀nàbí ọlọ́run látòkè délẹ̀ tó gbogbo èèyàn sì mà pé kí ló gbọ́ wọ́n ń jẹ́ mùsùlùmí ni wọ́n ah, musa ó pẹ̀rẹ̀ mùsùlùmí isa ó pẹ̀rẹ̀ mùsùlùmí dawud ó pẹ̀rẹ̀ mùsùlùmí eh, suleiman ó pẹ̀lú mùsùlùmí kódà ànábì Yusuf ó pẹ̀lú ẹ̀nà mùsùlùmí nínú Al-Qur'an ibi náà là ń ká lẹ́ẹ̀kan pé ànábì wa Isa alayhi salatu wa salam nígbà tó fẹ́ sàdúrà kí ló ṣe ó dojú bolẹ̀ ìyẹn ní pé forí balẹ̀ ìyẹn fi wáyé pé mùsùlùmí gbogbo wọn látòkè délẹ̀ nígbà táwọn ànábì dé Mákà alayhi salatu wa tí wọ́n di ànábì ọlọ́run ọba díẹ̀ díẹ̀ nínú Islam yẹn sẹ́kù lára àwọn tó wà Mákà ló fi jẹ́ pé bàbá ànábì kí ló kọ́ ń jẹ́ ẹgbẹ́ sí ń gbọ́ abdullah kò sí jẹ́ abdu ọ̀sùn kò sí jẹ́ abdu ògìyàn kò sí jẹ́ abdu ọ̀zà abdullah ẹrú sin ọlọ́run ọba wọ́n ń ṣe hajj nígbà táwọn àbí ìdímọ́ta wọ́n ti ń ṣe hajj tàlẹ́bẹ̀rẹ̀ hajj anabi ibrahim òun lọ́hàn ni o torí inú ìwádìí ó fi wá sí gbogbo àwọn anabi ọlọ́run ní à ń ṣe hajj nínú ọ̀rọ̀ ẹ̀jẹ̀ ó fi yá sójà àwọn ànábẹ́ ọlọ́run ní àṣíríyá náà ó fi yíra wípé ìsìláàmù ti wà ìmọ̀ ìsìláàmù ti ń bẹ ìsìláàmù tó jẹ́ ti gbogbogbò ni ànábẹ́ wa dé sallallahu alaihi wa sallam wọ́n wá tẹ̀lé ìsìláàmù gbogbogbò bí wọ́n sọ pé wọ́n tàbá tó millata àbáyé Ibrahim ànábẹ́ tẹ̀lé ẹ̀sìn ìsìláàmù gbogbogbò ọlọ́run tó wá fún ní ìsìláàmù ti ẹ̀sà òun náà ni sẹ̀ríà tánàbì mú wa ànábì fi máa ń sọ wípé sẹ̀ríà tọ́lọ́run ọba fún mi yìí á fún mi láwọn nǹkan kan márùn-ún gbà mí olùsẹ́jú márùn-ún lọ́ ń gbà mí tí wọn ò fún ànábì kankan tó síwájú mi. ànábì wa máa mẹ́sàn pé nínú ìtọ́ mẹ́sàn fà díẹ̀ ńbẹ̀ ó ní pé wọ́n ní gbogbo ibikíbi tí mo bá ti dé báyìí kí n máa kírun lọ ni kí n sì máa ṣe ìmọ̀ra lọ yẹn ni pé mùsùlùmí ibi kíbi tó bá wà masalasi rẹ ti wà pẹ̀lú rẹ níbi tó bá wà nítorí òbí ṣe ìmọ̀ra ó ti wà pẹ̀lú rẹ bẹ́ẹ̀ bá rí ìpè nìyẹn fi ṣàyàmù bẹ́ẹ̀ bá rí masalasi ibi tó wà nínú masalasi rẹ ṣùgbọ́n àwọn ànábì ọlọ́run tó ṣíwájú tó ti bẹ́ẹ̀ o tí ọ̀bà débi tí wọ́n ti máa jọ́sìn kọ́ bọ́dọ̀ jọ́sìn tí ọ̀bà débi tí wọ́n ti máa jọ́sìn ó hàn ní ohun tá a kà náà rẹ̀ kàn wípé ànábì yìí sáré sọ̀rọ̀ tẹ̀sán wọ́n ń ṣẹ̀ṣẹ̀ máa lọ bí tí wọ́n ti lọ jọ́sìn ni ànábì Mùsá ìṣẹ̀ṣẹ̀ ẹ bá ka mọ́jọ̀mọ́ láéláé dáadáa gbogbo ànábì Mùsá ìṣẹ̀ṣẹ̀ ẹ máa lọ ibi tó ti lọ jẹ́sìn kí ti gbogbo àyè náà ti lọ jẹ́sìn. nínú àwọn kan tí ànábì ààrẹ salatu wassalam tó láà sọmi nìyẹn pé mọ̀ọ́mọ́ jẹ́sìn lóyún tó special ní Islam gbogbo ẹ bá wá tẹ̀lé ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam irú ẹni bẹ́ẹ̀ ó ti ní ti áàmù lọ́wọ́ ó ti ní ti ní ti khas ó ti ní ti gbogbogbò lọ́wọ́ ó ti ní ti ẹ̀sán lọ́wọ́ ìgbà tó bá tẹ̀lé àwọn ànábì wa tó síwájú nì àwọn náà mùsùlùmí làwọn náà ṣùgbọ́n mùsùlùmí ti gbogbogbò ní wọn tí ọba ti fẹ́ bọ́ ọ. ìyẹn kọ́ gbogbo pé ànábì dé lẹ́yìn àti ànábì Muhammad dé sallallahu alaihi wa sallam kò sí ọ̀nà àbáyọ sẹ́nibọ́dì àti kọ́ padà kọ́ tẹ̀lé ànábì tó bá tẹ̀lé ànábì Muhammad á fún pé tẹ̀lé ànábì rẹ̀ alẹ́tọ́ fún wa pé ànábì yìí sá ó kírun ó yọ bàtà ó jẹ̀ forí balẹ̀ fọlọ́wọ́n wa ṣùgbọ́n àwọn nǹkan táwọn èèyàn fi ń ṣẹ̀sìn lásìkò tá a wà yìí tí wọ́n fi ń pe àwọn ẹlẹ́sìn rẹ̀ ànábì yìí sá òsè kankan bẹ̀ ànábì yìí sá kọ̀sátẹ́ ànábì yìí sá òjò ànábì yìí sá òsè lòlù aleyhi salatu wa salam. so bó ṣe jẹ́ nìyẹn ẹ ti púpọ̀ ẹ jákun ẹ jókòó. náà jákun lọ kọ́ ẹrẹ́ eléyìí tí ó jẹ́ ìbéèrè tí a gbà kan yìí wọ́n ní wípé oníbèrè béèrè wípé tí ààyè ìyàwó nínú àlùjànnà tí ó bá ga ju ààyè ọkọ lọ ǹjẹ́ ní sí ọlọ́run bó gbé ọkọ lọ bá ìyàwó ni àbí báwo ni wọ́n sì ṣe. aláàánú lọ́lọ́run ọba wa subhanahu wa ta'ala ọba tí kì ọmọ ọmọ kana rabbuka ọmọ ọmọ rabbuka bi wallamin lil abid olúwa rẹ̀ ìtàbùsì fẹ́dà kankan kódà ọlọ́run ọba làtúwù tó ń bí ọ̀rìn ìbàdí yìí tó máa ń tún sẹ̀sán fún èèyàn ní máa ń sàánú ọmọ ènìyàn ni lọ́dọ̀ ọlọ́run ọba wà á ṣiṣẹ́ kékeré ni àdẹ́gbẹ̀sán tọ́pọ̀ lọ́dọ̀ àwọn èdè ènìyàn ń tá àmọ́ wa ni pé kó ṣiṣẹ́ kọ́pọ̀ kọ́gbẹ̀sán kékeré kílọ̀ ń nájà sí kílọ̀ ń náwó òṣìṣẹ́ sí ibi ẹnìkan ní mo fẹ́ bá yín ṣiṣẹ́ mo fẹ́ bá yín owó yìí onímọ̀ àgbà two thousand ní a one hundred ní ọgbà òun fẹ́ kó ṣiṣẹ́ kọ́pọ̀ kọ́ gba ẹ̀san kékeré ṣùgbọ́n lọ́dọ̀ ọlọ́run ọba ṣe kékeré kọ́ gba kíni kọ́ gba púpọ̀ ìpè lọ́dọ̀ ọlọ́run ọba nìyẹn ìwé ẹ̀ náà ni àánú ọlọ́run ọba tó kárí wa yọ́ yà lèkè yàmà tí ìyàwó bá ju ọkọ lọ á gbé ọkọ lọ báyàwó ni o. tọkọ náà bá sì ju ìyàwó lọ ìyàwó lọ bá ọkọ lókè náà ìyẹn bá àánú ọlọ́run ọba ṣe rí nìyẹn ìbéèrè tí ó tún wà ní wàá yìí wọ́n ní pé gẹ́gẹ́ bí a ti mọ̀ wípé wọn ò kan Jésù mọ́ àgbélébù so táwa ni ẹni tí wọ́n kàn mọ́ àgbélébù àti pé ṣé ẹni ẹni ó jí dìde ní ọjọ́ kẹta. náà alhamdulilah alukóran ní sọ fún wa wípé wọ́n kàn yàn wọ́n sì pààyàn ó sọ pé wàlákin shubbiha lahum wàlákin shubbiha lahum nítorí kóran lílọ ni pé wọn ò kàn ànábìyẹ isa kó sọ fún wọn ò kàn yàn wàmà kọtàlóhu wàmà sọlàbóhu ó ti fi ó ti fi tó náà nǹkan síwájú ẹ̀ pé wọn ọ̀kan wọn ọ̀pá kọ̀sọ́ bí wọn ọ̀kan wọn ọ̀pá wọ́n kàn wọ́n pa ṣùgbọ́n ta ni wọ́n kàn kí sànà bẹ̀rẹ̀ ìsà táwa ni wọ́n kàn jíìlì sàlàyé táwọn àfáà náà sì ń ṣe nákìlì ọ̀hún gbé alátọ̀dọ̀ wọn àwọn nǹkan ọmọlẹ́yìn ẹ̀ kan ni oríṣiríṣi fa ìwọ̀n sílẹ̀ san táyà ìlú rárá táwọn ẹni tí wọ́n pa kò sí ìlúkàkà fún amẹ́ gbogbo ní sàlọ̀ kọ́ra ní bá dá kẹ́rin mẹ́ta ibi táwọn ẹbí ọ̀sà àwọ̀ fún amẹ́ kò sẹ́sàn ń bẹ̀ fún wa kò sàǹfààní ń bẹ̀ fún wa nígbà wọn sọ fún wa yẹn pé sẹ́sík ẹni báyìí ni wọ́n pa ẹni báyìí ni wọ́n kàn kábíkú ọmọ sọ nǹkan báwò ìyẹn tọ́jú ọ̀hún náà ilà van torí báyà rí tó sọ fún àtọ́ni tí wọ́n pa yìí náà. jazakumullahu khairan barakallahu fikum. صلى الله وسلم على نبينا محمد وعلى اله وصحبه اجمعين